we there Wahidi, Wahidi yo. we there Wahidi. <laughs> MSP on the mix, baby. yá o yá o yá o a ní wédéwédéwédé sàn yóò ti dé o o o wáyìrì wáyìrì wáyìrì sàn yóò ti dé o o o ṣebí òun tójú ọdẹ rí lóko pọ̀ o mélòó ni yóò máa rò nígbà tí yóò bá délé o péré o o ti rí pó pó ti rí pó o. ọkọ mi báwo báwo ni mo rọ ọmọ ó sú mi o tí bá ní oṣù irọ́ ni mo pa o. kí ló dé kí ló sọ ẹ bẹ́ẹ̀ sọ bá mi sọ̀rọ̀. mo lọ bẹ́ẹ̀ mo tún padà wá bẹ́ẹ̀ náà ni ibi ìjọsí náà ni bẹ́ẹ̀ náà tún dìde ní. káfó níbi tó yà pàdé yìí èmi ò rò bí yá mo máa rìnrìn kankan jáde lọ wá iṣẹ́ kankan mọ́ bí mo ṣe wá yìí ó ti sú mi wo bí ó ti sú mi gan wo tó bá wọn lọ́hùn kó fún mi níṣẹ́ tó bá dẹ̀ tún wọn náà nídàkejì kó má fún mi sórí lórí tàtà dé yìí mi ò lọ́bì kankan mọ́ mi ò wá iṣẹ́ kankan gbogbo ẹjọ tí a sún akọrin rìn káàkiri bí ẹni ó gbá nígbà ẹni bọ fún nígbà tí ìgbóná ṣe èèyàn akọrin rìn kiri àrùn iṣẹ́ ó sún mi. nígbà tó délẹ̀ kan kí ni mo pè é náà. ọkọ mi ló pè mí. mo pè é lọ́kọ̀ wà láì bíngò ló yẹ kí n pè é bíngò ló yẹ kí n pè é wọ́n wá sọ fún mi nísìnyí pé ẹ pẹ́pẹ́ sí ẹ o ẹ wáṣẹ́ lọ o wá dé o torí pé n ò fún ẹ níṣẹ́ o wá ní wáṣẹ́ mọ́ wá sórí ó dà pé o ti sick orí ti ń ta ẹ ìwọ sọ ó sì pé ẹ kíní kò wáṣẹ́ tá ló yẹ kó kú síbẹ̀ kó kú síbẹ̀ tó yẹ bá àtẹ̀bà ah, fún mi iṣẹ́ lẹ́ni o mo ibẹ̀ ni máa kú sí o wá dé tí wọ́n sọ fún mi pé ẹ o ò ní wáṣẹ́ lọ mọ́ tí o ti sọ̀tọ̀ fún ẹ inú ilé yìí kò ní jọ gba èmi àti ẹ tí o bá mú iṣẹ́ wọlé. ẹ ṣé wàá jẹ́ kí n kọjá mo fẹ́ wọlé. níbo o wọnú létí inú ilé o ò lè wọbẹ̀ o ò lè fògùn wọnú ilé lájẹ́ lájẹ́. ṣé kì í sọ́ra mi ti ṣẹ́ ni wọ́n mọ́bìnrin wàhálà ẹ̀ ṣe wá pọ̀ báyìí wàhálà ẹ̀ ṣe wá pọ̀ báyìí. wọ́n gbẹ́nu dákẹ́jà rẹ̀ kí ló ń sọ kó kọ́ èmi mi ìfẹ́ wo wọ́n ti gé mi létí ọmọ ìgbọ́ ah, kankan. ìyàwó mi ti da ṣàkẹ́. jẹ́ kí n sọ̀kan fún ẹ sórí ah. nǹkan táwọn ẹgbẹ́ ẹ ṣe ń ta lọ ṣe kí ló dé ìyá yìí ti pọ̀ jù kí ló ṣẹlẹ̀. nǹkan táwọn ẹgbẹ́ mi ṣe kí n lọ ṣe. ẹ̀hẹ́. jọ sọ fún mi kí làwọn ẹgbẹ́ mi ṣe. àwọn ẹgbẹ́ ń tẹ ní ìdí ń tẹ ìdí gidi nicely fi ń yé mi pé kí lọ ṣoògùn owó. Ah, ah, jọ tó lọ́run ṣé mo sọ pé kò ṣoògùn òṣì ni ah, ṣé gbogbo wọn mo ní kò ṣe wọn kò káyé ojú kì í sọ̀kan fún ẹ ó ti sú èmi ó ti sú mi because sórí gbogbo ṣẹ́ẹ̀tì tó wọ̀ yìí gbogbo tòkó tilẹ̀ tó wọ̀ yìí iphone la fi ń fọ̀ ó máa tó ṣá sórí tọrùn mi yìí gan pàápàá gọ̀sẹ̀ gan tí ń bá fà jù ó máa ya ni sórí gbogbo ẹ̀yájò ẹ̀ wálẹ̀ wọn ò gbọdọ̀ sọrí snap yẹn fún mi mo ti yọjọ pọ̀ mo ti mo ti wálẹ̀ ṣé bóyá fẹ́ mi lélẹ̀. èmi bingo o lè wọ bí. èmi bingo bingo yẹn náà ló fọ́ fún o èmi gùn mo gùn kó tó ṣe òrùngbà bí first born òbú kọ. ẹ ẹ ẹ wò mí jẹ́ kọ́ ọ̀rẹ́ wọlé. ẹ wò dádì ẹ má bínú à ah, dádì àsìkò yìí kọ́ni ẹ wọlé àsìkò yìí ẹ wọ ẹ wọ ẹ wọ ọmọkùnrin yóò gbádùn o. sọ́ọ̀sì àjẹ́ ló jáde sọ́ọ̀sì àjẹ́ ń jáde. bí èmi mo èmi mo ní complain kí sọ́ra mi ní iṣẹ́ wọn ò gbà bí mo padà wálé òní kí n padà kí wọ́n pa mí ni wọ́n mo bìrà. o lè wọ́n bí wàhálà ìsìn tí o lè fogun wọ́n ah. bí tó bá wọ́n bí kí n kú. ẹ ẹ ẹ bó tiẹ̀ di ó wọlé ńgbọ̀n bá wọlé tán tó jẹun tán tó mu omi tọkàn rẹ̀ balẹ̀ lọ́ọ́ béèrè àbọ̀ òye ó máa béèrè àbọ̀ lójú ọ̀nà báyìí ẹ̀yin nìkan kọ́lẹ̀ ń gbénu ilé dákun jẹ́ wọlé jẹ́ wọlé. dádì dádì torí pé jẹ́ àgbàlagbà mo dẹ̀ pọ́n yín lé torí ẹ dé fìlà tó bá pẹ́ dé fìlà wà láì mi ò rán yín o ah, mi ò rán yín torí ẹ mo fi ra kábíà mo fi ọkọ kẹ kọjá kò lè kọjá bí bìkan bẹ́ẹ̀ ṣe wà ìwéré ni olórí búkú tó bá ti wá di lálẹ́ ní my dear jẹ́ ń tẹ̀yàn my dear yọ̀dí sí mi ah, olóṣì láì níṣẹ́ lápá wá wọlé sẹ́ tó bá wọlé sẹ́. ọ̀dà ó ti yé mi ọ̀dà ẹ̀yin méjèèjì ẹ dákun ẹ jẹ́ rí i. ṣé ẹ̀gbọ́n tí mò ń sọ béèyàn méjì bá ń jà bẹ́ẹ̀ni kẹta bá débẹ̀ tó ń dóòlà àjàun ó yẹ kẹ́ ẹ gbọ́ ọ̀dà ẹ̀yin méjì ẹ wá ẹ wá ẹ jẹ́ rí i. ẹ wò dáàbì èmi ò lọ́bì kan tí mo bá máa kúrò ní báyìí á jẹ́ pé tó máa fún níṣẹ́ àbò owó owó rèé iṣẹ́ rèé nǹkan tó sẹ́mi ní wà fún sẹ́ni. kò sí kọ́tọ́ kàn mí ṣé báyìí ní wá wèrè ẹ wò dáàdì ẹ mọ ẹ mọ bó ṣe ń lọ. ṣé kì í sọ̀rọ̀ mi ní ṣe ẹ wọ ke ike tí mo gbé jáde omi òjò ni o òjò tó rọ̀ báyìí orí bírèdì gbogbo báyìí ló ń kọ́ sí mo ní kí n dàsí àánú pàdé wèrè olórí burúkú tó wá ń bọ̀. ọ̀dà wò mí ó ṣorí bí apẹ́túwó. wò mí èmi ò lówó tí mo fẹ́ fún yín ṣùgbọ́n tí mo ní tí n ó fún yín ẹ tẹ̀lé mi ká ẹ wá gbà wọ́n ní àṣẹ. ojú aláwọ̀ ni òkú náà tó bá bí yẹn ká gbọ́dọ̀ gbogbo tó dé. kí ló dé kí ló dé tẹ̀yin méjèèjì wá ń sọ̀rọ̀ bí èwe ẹ ti gbàgbé pé bá a ṣe wáyé páàdì láàrin èyí ò bá ṣẹbọ èyí ò bá ṣòògùn á mọ ṣe ẹ arákùnrin kí ló kọ rẹ. ah bàbá ayé lọ ló sọ pé òun jẹ ayé rádaràda tó ń lọ ayé òṣì. kí ló dé tí wọn fẹ́ sọra ẹdí alágbàkọ obìnrin ṣé wọn béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ ni. kí wàá lórúkọ ẹ. ayé lọ lórúkọ mi bàbá ayé lọ ayé lọ àtọ mo ṣèbà fún bàbá àti ìyá tó fara wọn jáde tí wọn sọ lórúkọ ayé lọ mo fẹ́ bi ẹ̀yin méjèèjì níbèrè kan tí òjò bá fẹ́ rọ̀ àwọn àpẹẹrẹ wo ni èèyàn máa ń rí. tí òjò bá fẹ́ rọ̀ a máa gbọ́ kókó òjò kó tó tó rọ̀. a gbọ́ kókó òjò bẹ́ẹ̀. kókó òjò ṣíwó ẹ̀wẹ̀ má dànù bàbá o òjò máa kọ́kọ́ ṣú á fún ayẹ̀ṣẹ̀ wá rọ̀. òjò kọ́kọ́ ṣú yóò wá fún kó tó di kó rọ̀. ọ̀dà òjò tó ṣùn tí ò bá rọ̀ mọ́ ẹ̀bi ta ni. bàbá ọlọ́run ló lẹ̀bi ṣé a lè dá ọlọ́run lẹ́bi rárá tó túmọ̀ sí pé elédùnmarè ló sú òjò òun ló tún rọ lọ tí ò fi rọ mọ́ àsìkò wọn ní gbogbo nǹkan ẹbí pọ̀ lọ́wọ́ rẹ o ẹbí pọ̀ lọ́wọ́ rẹ káì dá ojú tó fi ń wo ọkọ rẹ padà wọ́n fojú burúkú wo mọ́ ah orí tó bá wà tí ò bá ládé asán lásán lórí náà mo fẹ́ sọ ìtàn kékeré kan. ṣé ẹ rí ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí mi ò fẹ́ ká ká rojọ́ lẹ́ẹ̀mejì so ẹ jẹ́ kí ìwé dédé so ah. ah. torí Ọlọ́run torí Ọlọ́run ẹ dákun. sẹ́ẹ̀rì sẹ́ẹ̀rì chairman bóyá mansia. ìṣẹ̀ṣẹ̀ fẹ́ fàgbàlagbà ara bẹ̀rẹ̀ union tó wọlé sí meeting ó ti late already wàá dọ̀rọ̀ alẹ́ ojú kò bíi sílùú ìṣẹ̀wá ń kàwé òtún débẹ̀ ìṣẹ̀wá ń ṣe tuwálé tuwálé ìdààmú tó máa ń ṣe tuwálé ọwọ́ gbọ́dọ̀ kọjá bí tó bá ti débi ìyàn fẹ́ gbọ́ gàlétí ni ẹ̀wà gbọ́mọ bàbá gbàdú lẹ́yìn ọ̀run ni. ta ló pè síbí wọn ló mú dání ìpàdé àwọn ọ̀gá mo pè mí ò pè síbẹ̀. ẹ ẹ a sì tún lọ. sọ̀jà sẹ́ni. ẹ ẹ jọ ẹ má bínú ẹ lè jẹ sàárì ẹ máa mọ sùn lọ́sàn-án dandan ni káwọn èèyàn mọ̀ fọ́n gbáwé kọ̀ọ̀kan tó fi ń gbọ́dọ̀ tẹ̀. kí sójú mi ọ̀gá mi má kàn. ọkàn dojú tì mí ọgẹ́ má bínú jìnnà. Hmm. ṣe rí ohun tí mo fẹ́ ká sọ yìí fẹ́ ká ṣe pápápá torí pé ọ̀pọ̀lọpọ̀ wa náà fi ṣẹ́ lẹ̀ tá à ń ṣe lọ́wọ́ ká lè padà sí díẹ̀ torí pé ní tá a bá ṣe ń bí mítìn kan la wá ṣe ń bí iṣẹ́ la wá ṣe inú ọgbà ẹ kú àtìlẹ́yìn látìgbà tí ẹ ti yàn mí sí alága yìí kò yí sí o láti kó wèrè jọ kò yí o <laughs> láti ipò olórí ipò olórí lè mo imagine tí mo bá ṣe ṣíàmà inú ọgbà tí ọ̀gá àbẹ̀ ọ̀wọ́ twenty mo imagine tí ojú kánsẹ́lọ̀ ń rí tó ní twenty three word bọ̀ <laughs> adúpẹ́ mo ìwà ìgbọ́n mo ìfẹ́ gbélé yìí mi wọ́n lè fogun ní kí n ṣe second tap mi ò ṣe mọ́ so ó ti ó ti eh, eh, ó ti ó ti yọlọ́ eh, kan. ọmọ tí ọba tiẹ̀ mọ̀wé ní mọ́ ní pt class. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹnì kan sọ bẹ́ẹ̀ ó wá padà wá wọn á fa ìwé ìyàwó ẹjẹ fún wọlé gbàdéke bẹ́ẹ̀ni. now ṣẹ́rí tí mo wá torí ẹ̀ pè wá èmi ti fẹ́ dìde báyìí torí ọdún méjì ti pé ká wá ṣe ètò ìdìbò ká fi yan ẹni tó kàn sípò tó máa máa jẹ alága nínú ọgbà yìí wọn ò bá kíkan ò kí ń dágbó ṣe àfi kí n pe àwa tí àjọ wà ń bí pé tá a bá wá rí èèyàn tó ní lọ́kàn tí ṣàmánù ń mú láti ṣe àbí àyín tẹ́ ẹ bá ní ẹnìkan lọ́kàn láti fà á lẹ̀ báyìí ká gbọ́ ká discuss ẹ̀ ká dẹ̀ mọ ọjọ́ tí a máa dìbò. kí ló ṣẹlẹ̀ lọ́wọ́ ká kí ló ṣẹlẹ̀. nígbà àwọn ẹni kí wọ́n fààyàn tí ó jòyìn ilé ẹ̀ mọ́ ṣe ní kí n náwó sọ̀gá rẹ̀ ọ̀rẹ́ star star náà lòun náà àbí bò wá ni owó àwòrán wa nà yìí bó ṣe náwó wájú mi kọ́ jẹ́ jagunjagun ni mí ṣé mi ní mi ní bí ọwọ́ ẹ̀ ni. ẹ má bẹ̀rẹ̀. ọ̀gá mi ọlọ́run tí o ṣe ń lógun dídì òun ni ká mọ dúpẹ́ fún torí níyàn bá tiẹ̀ farúgbó ara lọ rèé kọ́lù bómele ní ọ̀sán kú o hmm. ẹ̀yìn ọlọ́run ní ṣe lálàgbà kú. kọ́ máa náwó bẹ́ẹ̀ mú wájú àgbàlagbà. wọ́n sì bẹ́ẹ̀ mọ́kọ́dà o ọ̀gá mi ni o. ọ̀rọ̀ tí sàmọ̀nù béèrè èmi rí bí ìgbà tó jẹ́ pé ẹ̀ ń ṣàtúnyọ àṣà. dáná wo kò yẹ kásẹ̀ jókòó yín wọn sọ̀yún ní àyẹ̀mọ́ wíwájú bá ti ṣáájú ìpàkọ́ tẹ̀lé ni ẹ ti lọ ọdún méjì ẹ ti lọ tán ẹ náà mọ̀ pé èmi lọ́kàn. nígbà wo. ṣé mo pé ńgbà tẹ fẹ́ bọ́ sí ipò sí àmọ́ mọ́ láàmì ń sàn. àmì ń sàn ah. àgọ́ poli àánú ẹ̀ńtà class oṣù àbójèrè ibo ni ó wọlé síbẹ̀ ah. lẹ́gbà tẹ́ fẹ́ jẹ kínní tí mo fi tì í lẹ́yìn tí mo ló wù èmi náà jẹun tí mo ní à ah, kínní ìwù mi jẹun tí mo láàánú mi sàn rẹ o. ah ah ah ah ambition ló sọdá mission. Ah. Ah. irọ́ ah. amúnésàn mọ sọdá amúnésàn mọ sọdá ẹ wo bí ẹ má jà dá kínú. nígbà tí wọ́n wá tèmi bá bá wọ̀ nígbà tí èmi ní ambition tí wọ́n ní ẹ̀ tí mo wá báyìí mo ní mo fẹ́ contest ó dẹ̀ support mi olúwa ṣeun. mo support morally financially. no anything tó bá ti jẹ́ òṣèlú òun náà máa ń pè ní kokoko náà máa ń rán fáadì títí ẹ̀ bá ti lambition wàá máa tẹ̀mọ́ lídà létí wàá máa tẹ̀mọ́ lídà létí bó ṣe ń ọ̀dọ́ youth leader women leader women's wing kíní kan kí n pa máa lọ káàkiri ni ṣó padà wàá bá mi. òun sì ń tẹ àmọ̀ fẹ́ ṣe tí mò ń sọ́pọ́tì yín mò ń sọ́pọ́tì yín kẹ́ ẹ̀ lè sọ́pọ́tì mi nì kó ẹ̀dà ṣé ń tẹ́ ẹ fẹ́ gbọ́nu mọ́lá mi sàn lágbára ọlọ́run àjọṣe náà ni èmi ni sí àmọ̀nù bíi kan ni mo ti sọ lójú gbogbo ẹ̀yìn ah. báàrọ̀ kíìbù. àtìlẹ́yìn lọ́lọ́run ṣe ọlọ́run á wa. ẹ ti tẹ̀ bọ́ ẹ ti tẹ̀lé mi kò ti tán kò jù bẹ́ẹ̀ lọ. o ti ẹ̀dá one over twelve bàbá rọ̀ kíbi ṣàmú dání kó tò sẹ́yìn ẹ̀ tó fà àti Abíọ́lá ẹ máa rí ibò tó gùn lọ àyà yín ajá tẹ bá gbọ́ láì tẹ̀ tí ànáàtì rẹ̀ ẹ kàn bọ́ ìtọ́ ẹ bú sẹ́kùn. bẹ̀bẹ̀ tó bẹ̀bẹ̀ tó nígbà tẹ fẹ́ jẹ kí ni mo ah, sọ̀pọ̀tì. òun ah. pè mí ní orúkọ

kí wàá ló dé nísìn tí èmi ò fi lè jẹ́ kẹ́ sọ́pọ́tì. mo dé o padà wá bá mi àwọn yúùtù ti wá bá mi wọn lásìkò àwọn yúùtù rèé mo dẹ̀ tí ó gbà bó ṣe sọ ọ̀rọ̀ wọn lọ́pọ̀ lọ́nu mo lókè ẹ káwọn yúùtù náà kan tiẹ̀ tíráì kan ṣe wò. àsìkò àwọn yúùtù rèé o. ẹ yé bínú wa. kàn yé jójó wọn lọkọ. làwọn a máa yí síbẹ̀ ni. Ah, a wọ gangan ẹ ẹ àgbà náà lọ sọ pé ẹnu àgbà báyìí lóbi ti gbó. bẹ́ẹ̀ni. tàwa ní káwọn ẹ̀yin ló tọ́ sí. ẹ̀yin ló kàn. ẹ̀yin ló kàn. bẹ́ẹ̀ni. àwọn kẹ má bàa wá fi gbogbo owó jòbì tán gẹ́gẹ́ bí àgbàlagbà ẹ̀jẹ̀ ajẹ́kọ̀ọ́mọ jẹ ìyẹn ọ̀dọ́ yìí. ẹ̀yin kan jẹ bàbá ọba ẹ̀yin náà lè máa jẹ o. àròlé òdua. sẹ́yìn bí gbàtẹ́ jẹ́ ẹ̀fẹ̀gbẹ́ kan jẹ́ ẹ̀túfẹ̀gbẹ́ kan máa wò lọ́kàn báyìí ẹ̀ máa gbá ìdí ẹ̀. ń tó fi jẹ́ lẹ́gbẹ̀ẹ́ kan ní ti máa jẹ bóyá kan jẹun lẹ́gbẹ̀ẹ́ kan kó gbé lẹ́ẹ̀rí láyé òjò pé iná kan lè jẹ o. ẹbí oje bàbá ọba ẹyin náà lè tún máa jẹ. ẹbí bàbá ọba. ẹbí bàbá ọba. disipiri ti máa ń jẹun tí ń jẹ lẹ́gbẹ̀ẹ́ kan tí ń jẹ lẹ́gbẹ̀ẹ́ kan ẹran ní pati wọn máa jẹ tọwọ àjẹgbẹ kejì èmi wá ya wèrè ń wá àjẹgbẹ kan pẹpẹ kan àjẹgbẹ máa jẹgbẹ. ẹni tó fẹ́ jẹ́ súnmọ́ yín bí sọ́run ni bí ọmọ ni. bàbá tó ẹ má sẹ́mi lónìí o ọ̀dà ń gbọ́ ta fẹ́ gba ilẹ̀ bíbà ẹni tó fún wa nílẹ̀ bí gangan báwo lẹsẹ̀ mọ̀ tá a ṣe dénú ọgbà yìí lẹ́yìn sọ pé èèyàn ọ̀dọ́ kan lẹ́yìn sọ pé èèyàn ọ̀dọ́ kan ńgbà tá a kọ́ àwa mélòó la wá ro oko bí ah! Ah! àwa mélòó la wá ah! àwa mélòó. wíjẹ wíjẹ omi tá a dọ̀ eh? ni omi tí a bọ̀ eh? àwọn Yorùbá sọ pé eh, àkókò joyè ó sàn jẹ́ mi ò kádùn lọ hmm. this is my decision. mi hmm. tí mo dẹ̀ fẹ́ sọ yìí mo sọ àwọn alálẹ̀ ń gbọ́. alálẹ̀ mẹ́kọ̀ọ́ alálẹ̀ sẹ́mẹ́kọ̀ọ́ alálẹ̀ wà nù ọgbà yìí torí gbogbo gbogbo àtẹ ti dáná ọgbà yìí ló ń lọ yìí inú ọgbà yìí ó ti ju ojúbọ ìlú mi lọ ìrànpá sátọdẹ wọn sátọdẹ wọn gbogbo tẹǹkan. akájẹlẹ wà akájẹ bẹ́ẹ̀ ni onímọ̀ sọ̀rọ̀ akájẹlẹ wà ibi ti dorí ó ti dojúbọ àwọn òrìṣà mẹ́rìnlélógún now this is the decision. àwọn yúùtù tábà wò wọ́n pọ̀ jù wá lọ ní ọgbà yìí wọ́n pọ̀ jù wá lọ o so mo hàn pé ẹ jẹ́ ká jẹ́ kí òun kó ṣe. yóò tẹ̀ wọ́n. ẹ jẹ́ wákìlù wàkìlù ẹjẹ kò ṣe. sẹ́wà ni òun ni ìwà ni wọ́n mú. abájọ tó ń wọlé bíi dẹ́bọ̀dẹ́bọ̀ àsọfẹ́ ń tó ọfẹ́ kù sí kù sínú wọ́n sì ń sọ̀rọ̀ o ti ìwà gángan ò lè takò. èmi àti ó padà ríra tọ́ba ti dóhùn ni ọmọ mi lòun ọ̀rọ̀ tí ò lé ẹ mọ́ tọ́ba ti lópò ńlẹ̀ kì í ṣeré sá ẹ wò èmi ní jẹ́ kí ni. ọ̀gá ayé sọ̀rọ̀ bí gbàdé fògùn sẹ́nu òní ẹ̀kọ́ kọ́ lẹ̀. dúró náà ṣé tí má tẹ̀ fògùn sẹ́nu ṣé wọ̀ lọ́mọ já mi gbogbo gbà. àjàdùn ni à ń sọ gbogbo ẹ̀ ó sì ń jà mí ń jà mí. gbẹdẹ gbẹdẹ ò jẹ́ kó mọ nǹkan pè ní final verdict bẹ́ẹ̀ sọ ẹ kò gbọ́dọ̀ sí nǹkan tó gbọ́dọ̀ ṣẹlẹ̀ tọ́ba tọ́ba dẹ tọ́ba tọ́ba ṣe náà ṣe tọ́ba wà á fọba yẹ. a pàdé ilé ẹgbẹ́ ilé ẹgbẹ́ ńlá náà bẹ́ẹ̀ mo sọ ayọ̀ kóra wa dé ẹgbẹ́ lọ́dún bàbá tó bí wọn ò ṣe bẹ́ẹ̀ dada wọn ò bí lè ṣe ọ̀yà mo fẹ́ tó ní mọ̀tò yẹn tọ́ba tẹ́ lọ́dún bẹ́ẹ̀ ṣe mẹ́ka báyọ̀ kébù ṣe bẹ́ẹ̀ báyọ̀ kébù bọ́ báyé báyé ń lọ ní ká máa tẹ̀lé. báyọ̀ kí kùsùn bẹ́ẹ̀. ọdún méjì àbọ̀ ṣẹ́gbẹ́ nínú mi. dẹ́ni ọdún méjì àbọ̀ yà wá ó yà jẹ́kó jẹ́kó. wìdẹ́ wàhídì wàhídì sanyo wìdẹ́ wàhídì. Ah. o ti rí pó pó ti rí pó o. o ti rí pó pó ti rí pó o. Sàámú Sàámú agbọ́dà ìrọ̀sọ́ èèpo ọ̀dà ni à ń pè sàmú sàmú ọ̀dà ń bọ́ síbí jàre à ń pè sàmú ọ̀nà ọ̀dà ń gbàmù pẹ̀lú apọ̀dà ọ̀dà àbọ̀dà sàmú mo fẹ́ pé kí ni ṣẹlẹ̀ ní mítìnì lẹ́ẹ̀kan. tó ṣẹlẹ̀ mítìnì hmm. kò yé mi. kò yé báwo tí yín náà ni mò ń ṣe mo fẹ́ farabalẹ̀ gbọ́rọ̀ yín dáadáa ni. ó ṣe tèmi wọn wá ń lọ ń tọ́jú ọ̀dà séèyàn òwúlò jọ̀dà lọ ni. ọ̀dà mo fi ń bọ́ fámílì ọ̀gá ẹ̀yin kọ́ mo fi ń bọ́ fámílì. ọ̀dà wúlò jù mí lọ. èyí sọ bẹ́ẹ̀ sà. ọ̀dà ibi tẹ́mi náà tiẹ̀ lọ kàn ibi tí mò ń lọ gangan ni pé nígbà tá à ń ṣèpàdé tí gbogbo yín pariwo yóòtù yóòtù yóòtù ọkọ̀ tí ń bẹ́lẹ̀ ṣé yóòtù lè tútù àwà dáadáa ṣùgbọ́n tọ́mátìkì ni kò nira. Hmm. torí kó jọ mátìkì ó jẹ́ ọ̀tọ́mátìkì lè fẹ́ dojú ẹ̀kọ́ yùtù tí máa wá ń wakọ̀ lọ lọ́nà tí ọkọ̀ kan lọ di manu àmọ́ lọ́wọ́ nǹkan. Hmm, ibi tí mò ń lọ nù ṣe rí ìpọ̀ tí wọ́n náà wọ́n sọ pé yùtù yùtù yùtù èmi wá bọ̀ àmì kébìlẹ̀ kí ká sọ̀rọ̀ ẹni o ọ̀rọ̀ sí àmà nínú yáàdì kì í ṣe ọ̀rọ̀ ẹ̀yìn yóò tù rárá rárá. ìwọ̀n tí àgbàlagbà rí lórí ìjókòó tọmọdé bá gun àkàbà ó lè mọ rí o ẹ jẹ́ fún àgbà ṣe kínní yìí ẹ má yà á dàrú ẹ èmi sọ yẹ kó jẹ́ pé ọmọ mi ọmọ tèmi kọ́ńsẹ́ ní ọmọ ìtakò mi pò ń fẹ́ jẹ́ oyè tèmi fẹ́ jẹ́ sọ yẹ kó rí bẹ́ẹ̀ ìwọ náà sì sọ̀pọ̀tì rẹ̀. ó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yìn àgbà náà ló sọ pé àbí sọ sílẹ̀ ká kú sílẹ̀ hmm? ṣé ẹ rí nǹkan tó wà lẹ́yìn ọ̀rọ̀ owó ni ọ̀rọ̀ owó ni owó báwo síbi tọ́jú orí fẹ́ gbé wa dé ah. tá ní ká tó ní tòótọ́ nínú gbogbo àwọn àtàánú ọgbà ẹ̀yìn lọ̀gá. Eh, lẹ́yìn bẹ̀bẹ̀ tó bẹ̀bẹ̀ tó nìkan ló senior mi senior sì lọ́jẹ́ mi gbogbo tẹ̀ senior mi ọdún méjì àtààbọ̀ ni ah. kó gbangba ni mo ti ń sọ yìí. àwa ò tiẹ̀ máa mọ̀ gbangba mo ti sọ tí n bá parọ́ kára san pa mi àmì èwo mẹ́ àmì àrà san pa mi tẹ́bà lọ find out tó wá dọdún mẹ́ta nǹkan sọ fẹ́ kú tẹ́lẹ̀ ẹ̀ mi rọ ọ̀dà kára máa pa mi ní tí mo sọ bẹ̀bẹ̀ tó ló sí ni ọ̀hún mo sì gbà fún bẹ̀bẹ̀ tó kí ló dé tọmọ lẹ́yìn ọgbà fún mi. ọ̀gá ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ní wa ẹ̀yin lè ṣàdúrà freedom fún wa àwọn ọ̀gá wa gan agbọ́pẹ́ ẹ̀yìn lè tún ṣàdúrà fún wa. àbí. àmọ́ síbẹ̀síbẹ̀ kò síbi tọ́jú orí yín fẹ́ gbé wa dé sà. ọmọ mi ń bẹ tó yẹ pé pure water la fi ṣàdúrà fún pé sá máa lọ ó sì lọ ń sin ṣàdùbàdà. àdúrà tẹ ẹ wá ṣe òun ni ó ń gbà lórí àwọn ọmọ ìwà níjọ́ táwọn ọlọ́pàá dé sà tó fẹ́ gba just fifteen thousand ta ní thousand ní owó ẹgbẹ́ ta ló fowó kun ẹ jẹ́ àfi owó fífún kun ẹ má jà kìnnìkan. ìyá ọ̀gá ìṣẹ́yà òun ní kírísítẹ́nì kan sọ pé owó ni kẹ̀kẹ́ ìyìn kẹ̀kẹ́ yìí burúkú gan owó ni. owó tù ní hmm. ọlọ́run ní pàlàkà yìí hmm. ẹ̀rẹ́ pẹ́ fún wa. Hmm. ṣé ní èèyàn lè jẹ ọmọdé tó bá ti ní nǹkan àgbà tó lè fi tukọ̀ ẹgbẹ́ ẹjẹ́ ajẹ́ ó ṣe ìwúrí ti yín náà ni ṣé ní ológun pé èmi mo dàgbà jù èmi ni gíní kan àsìkò mi ni ẹjẹ́ ń débẹ̀ èmi ló kàn ẹ mọ̀jà àfọjọ́ orí sí kìíní kò ní níbi tá a fẹ́ lọ akọ́mọ ayé ipò bíi iṣẹ́ àbábà ni. ṣé ẹ lẹ́nu kan báyìí nǹkan tí wọ́n náà olówó lọ bá sí. mo sọpọ́ọ̀tì yín ọ̀gá. ó bí lè pé tèmi náà bá débẹ̀ mo lè ṣe gúdúgúdú méje yàyà mẹ́fà. kò sí ìrọ̀lẹ́ rí ṣe gúdúgúdú méje owó nìkan rí ṣe gúdúgúdú. ẹ̀dá ọgbọ́n orí ó wà lóòótọ́ experience wà àmọ́ a nílò owó ẹ jẹ́ kó mọ orí ṣe. owó. ọ̀gá kí ọ̀gá ló ń kò fẹ́ jẹ́ kí ló wà wákìlù ní lọ́wọ́ gangan tí gbogbo yín fi ń gbà fún báyìí má kù sí tọ́ta ẹ ẹ òun ni ẹ tẹ̀lé má jà sí má fẹsẹ̀ họ. ẹ rí jẹ́ ń bẹ̀. pàkìlù ọ̀gá pàkìlù ń ṣe bẹbẹ. ó ti yé mi. àmọ́ ọmọ yín ni ìwúrí ti yín náà dẹ̀ ni. kò wúrí mi rárá torí mi mọ̀ pé kinní èmi lọ́kàn ẹ fẹ́ gbé fún mi kò sí wàhálà mo ti gbọ́ mo ti gbọ́ ẹ má sì rọrùn mi ah, ah, ìbínú bá o. ṣebí òun tójú ọdẹ lílókòó pọ̀ o mélòó ni yóò máa rò nígbà tí yóò bá délé o. ọ̀jì ìpele gàwú lẹ́pà gàwú o mọ́tò ajé ayé gbogbo wa kò máa ní takú o. olórí ẹ̀dá ni wọ́n tako god is able ẹ mú ọ̀nàrẹ́bù kẹ́ ẹ lè sí ìlú lórí tébù pẹ̀lú àwọn èèyàn ńlá mo ti gbọ́ tí ilẹ̀ ti pẹ́ kẹ́ ẹ sí adé lórí ọtí ẹ kọ̀ ẹ mú ẹ kàn ń wò ní bábẹ́ mọ́ tí ẹni ọtí ètí ẹ̀yìn rèé ẹ mú ọ̀tán bàbá ọ̀lọ́ yín ìdí tí mo yẹ fọtí pàdé yín náà ọtí lẹ̀ ń wo ọ̀ràn táyà ń sanjú sí i ṣé kò sí bàbá. o ti máa wíkẹ́ pọ́ìntì ni. àbí. sórí ọ̀sẹ̀ òkè tó wàá mú ọ̀pẹ̀rẹ̀ ilé tó fún múndé fi tó múndé òun náà ni ó pọ̀ láti tẹ̀ parí. Ah, ah. tó bá ń ti wá parí ẹ̀wọ̀ náà ló tún ṣe ilé yìí. ntọ́tí ah, rẹ̀ pọ̀ tó ń bọ̀ láàbù. ẹ̀yin bàbá tí n bá fura inú ń bí yín tó lójú yín yìí kọ́rẹ́ lọ. mo ń bínú. síta ni. sí ọ. kí n mo ṣe. kí ló ṣẹlẹ̀ lọ́fíìsì lọ́sẹ̀. àbí wọ́ọ̀kṣọ́ọ̀bù ẹ ọ́fíìsì ní lọ́dọ̀ tèmi tó bá jẹ́ workshop lọ́dẹ ní ọ́fíìsì ni àwọn télọ̀ tí wọ́n sọ pé àwọn èsè télọ̀ fashion designer làwọn wọ́n mú pákéjì sí wọn kí ni n tó ṣẹlẹ̀ lọ́fíìsì lónìí kọ̀ọ̀kan. kọ̀ọ̀kan mi alira ni kò rà mí akànnì ni kò sì kàn mí àbí wọn ní wá báwọn fọwọ́ bá wò mo sì fọwọ́ bá wò èmi rò pé yóò dẹjọ́ o. ọ̀rọ̀ oyè ọ̀kan. kọ̀ọ̀kan mi. tí wọ́n bá dáa ṣé ó yẹ kí ìwọ sọ pé ọ̀fẹ́ bẹ̀mí sàkàngún oyè. ìbáyín gàgàgà o ẹ wà ń bẹ̀ ńgbà táwọn YouTube sọ pé YouTube ní ká lọ fún o YouTube sì ni mí mo sì jáde wọ́n sì fara mọ́. ìwọ ti sọ pé YouTube lè mí. kí wọn àpárọ̀ mọ́ yín ẹ̀yin ṣe YouTube. YouTube ni mí. YouTube ni yín. irọ́ túùbù gangan ni o pè mí. bàbá ẹ ṣe YouTube. ṣé ṣé wà lọ kọ́ gbogbo wọn. èmi kọ́ o. òṣèlú ni mo mọ̀ ó ti lọ sọ fún ọ lẹ́yìn kí wọ́n jáde kí wọ́n ní YouTube làwọn o. ṣé mi mo wá dárin ẹ̀yin bàbá ẹ̀ sẹ́ńpẹ́ ni kì í sáà ṣèmi mo sì ti jáde tán kẹ́ẹ̀dọ́ ẹ̀ láǹbì sàn. Ah. tó bá jẹ́ pé wọ́n dà èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí inú kan lèmi máa bá yàn lò láyé nígbà tí bẹ̀bẹ̀ tó kọ́ fẹ́ ṣe tẹ́nà rẹ̀ àkọ́kọ́ tó jáde èmi náà láàmì sàǹgbà ah. mo á rí i pé bẹ̀bẹ̀ tó ti jáde senior mi ni ọ méjì àtààbọ̀ lóye senior mi tó fi senior mi lẹ́nu iṣẹ́ ìwọ́tọ̀ ajọ́mọṣẹ́ tèmi gangan tó jẹ́ mi ni mo kọ́ níṣẹ́ iṣẹ́ wáyìí ìwọ lọ wá tó ń ta kò mí ará àta ọmọ ni rẹ́rú ará ilé ní sọ fún wọn. ìta ah, ah, kò jọ ọ̀gá ẹ mọ̀ mọ̀rọ̀ yìí níjà ńgbẹ́ ẹ stẹ́ẹ̀pù fún bẹ̀bẹ̀ tó ẹ mọ̀ pa sikolo bí tò náà ẹ mọ̀ tó fi yìn yín ó sọ̀rọ̀ yín ilẹ̀ kú. oríyìn nìkan ni kẹ́mi ọmọ gbà ah, kí n má gboyè. àwọn nǹkan nísàn sọ pé àfà ìjọba àwọn jẹba ẹ bá dá lẹ́nu ẹlòmíì ìjòyè náà. irọ́ ọmọ lè má jẹ ìbá kí ẹ máa jẹ kúkúrú àbí ẹ máa jẹ fọkọrẹ. ẹwẹ ẹmọ tí ẹja kó ẹja kó ń di ìlú erémọdé lásán ni láàrin èmi àti yẹn mọjà àjàsòye ẹmọ tí. ẹ jẹ́ ń pè yín ọ̀fù àwa yóòtù la fẹ́ rúùlù àwa lọ́kàn o. mo fẹ́ pè mí ọ̀fù sọ̀rẹ́ tó gbá ọ̀fù kó gbòòrì ni lásìmọ̀ ni mu. ìgbà àwọn ẹ̀yin ó sì jẹ́ bàbá àṣàlẹ̀ fẹ́mi tẹ́ ẹ bá jẹ́ bàbá àṣàlẹ̀ kò burú jù. èmi bẹ́ẹ̀ ni. ó ti bàbá àṣàlẹ̀ níbola tó ń gbọ́rọ̀ lọ. ọlọ́run ní kàn ṣe tọ́ba jẹun tó ń ròrò mi nù. ṣé ń ṣe pé fún mi ni. mo ṣe pé ní. kí lè wá jẹ bàbá fún mi fún. ẹ má ṣe pé fún mi. pátá kíta ni wọ́n ṣe pé. ẹ̀yin lè kọ́ṣẹ́ fún mi. ẹ̀yin ẹ̀yin kò lè. ògùwò ègbè oní má ṣe pé fún. fún àwọn tí wọ́n pè ń bàbá sàlẹ̀ ọmọ sàlẹ̀ yàtọ̀ sókè. Ah, ọ̀rọ̀ kékeré tó yẹ ká jọ sọ ń kéke ẹ sì sọ di ńlá mú mi lọ́wọ́ ẹ̀ ń fàgùn. ìwọ ìwọ gangan tó mú ọ̀rọ̀ ńlá tọ̀rọ̀ pé ọ̀rọ̀ kékeré ni ọ̀rọ̀ òye la máa ń sọ yìí. kí wàá lóye fẹ́ dà fún yín bàbá ẹ má ṣe bẹ́ẹ̀ tí ń ṣe yìí. kí ló fẹ́ dà fún wọn tó fi múra sí. Ah, ah. ìwọ ọmọ kékeré tó fẹ́ máa bá àgbàlagbà dúyè Ah, eh, eh, ṣé eh, abẹ́yìn náà ń bẹ́nu àwọn àkùkọ gàgàrà tẹ́ẹ̀fẹ́ kékeré ọkọ ni. i'm the one. really ojú yóò wà bó o. èmi bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ìwọ náà máa bọ́ mi lójú. èmi kọ́ máa bọ̀ àmọ́ mi gbọ́dọ̀ ní bọ́sọ̀ lọ́rùn ẹ̀dìẹ. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. sẹ́ẹ̀rí tẹ́ ẹ bá wá pọ̀ tẹ́ ẹ lọ gather together tẹ́ ẹ lẹ́yìn ọmọ kéékèèké máa fi ti ń jẹ́ àgbàlagbà máa fi hàn yín. ṣebí wọ́n bẹ́ẹ̀ mi lérí pé ní òye ní wọ́ọ̀tọ́ọ̀bù mẹ́yẹn àbí <laughs> ẹlòmíì ẹnjìnì ẹnjìnì mọ́tò àjálù lẹ́sẹ̀ sọ ah. bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ lọ sọ fún mi. ẹ má fẹnu kọ gbogbo bẹ́ẹ̀ ti ń ṣe yẹlẹ rán ra yín lẹ́wọ̀n èmi. ẹ lè rẹ́ra yín lẹ́wọ̀n. kò sí wàhálà. ẹ ti ń gbìyànjú àti kó bára yín ẹ ti ń pètò jàǹbá kékeré kan fúnra ara yín bẹ́ẹ̀ ti ń wà. èmi. ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ọ̀dà sẹ́rí tí èèyàn méjì tí ṣe ẹ́ńjìnì bá dàlù lẹ́sẹ̀ sẹ́bẹ̀ lẹ́yìn yúùtù kò sí wàhálà. bàbá ẹ̀ ń lérí ikú. bẹ́ẹ̀. bàbá ẹ̀ ń lérí ikú. bẹ́ẹ̀ mo sọ. èmi á advice yín pé kẹ́ ẹ má wà o. ọ̀dà ẹ má wà o ẹ má wà o gbogbo bí mo ti ń bọ yín lọ́wọ́ tẹ̀ ń bọ̀ ọ̀ka yìí tó bá di wàhálà tó bá bẹ̀rẹ̀ ní dúró. sẹfẹ lẹtíọ̀n ti wà wájú. ẹ sáfẹ́ jábọ́. ó ti bá mi lórí. bómi ṣe jábọ́ lọ́jọ́ sí ẹ fẹ́ jábọ́. ẹ̀yin yóò tù kéèyàn méjì tó bá ti kú nù yín ẹ fi kò lẹ. kúkú ń dùkú ni eh, ta ni ó kú. títí ewé gẹ̀rùgẹ̀rù. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ó bá mi lérí ni ẹ. èmi ò bá yín lérí. sẹfẹ yóòtù ló ní ìgbà yóòtù ni. tí yóòtù méjì bá ti kú yóòtù ọ̀sà lẹ́yìn yóòtù. àníbìyà ńlá bá ti gbé ni wọn lẹ láyé. tọwọ́ ọmọdé ò bá tó pẹpẹ àgbà náà ni wọn kì í ẹnu ẹ̀ lájọ wa. èmi wà ìdìsán yóò ìwé dẹ́ jagun làbí ọkùnrin mẹ́fà tó gbà gbogbo lọ́wọ́ lọ́wọ́ àìní. máa wá kùnrin ẹsẹ̀ mi ni ó. ló ń jẹ́ mo bá ẹ tán òṣì ló ń jẹ́ ta ló mọ̀ ya ẹ rí. wàìrì sọ́yọ́ wàìrì sọ́yọ́ ṣáàtì rọra rìn ṣáàtì rọra tẹpá ayé ṣáàtì rọra. wàìrì ó yẹ jẹ́ àjẹ́ o. sọ́wọ́n jẹ́ lọ́rọ̀ tí ń bẹ́ẹ̀ lè láì. ọ̀rọ̀ kí o ó rántí mẹ́lẹ̀ ìsọ̀rọ̀ jẹ́ sọmọ ah, pé wọ́n ní ìrònú lórí àgbàkodò kí mọ́tò ọ̀hún ti ń bẹ nínú mi ó yó mi odò ìjẹ lọ. kí ló ṣẹlẹ̀ gangan. Ah, wà á kí ló mà lọ. lọmọdé mi kọ́ ń sẹ́ wà á kí ló ọ̀sánwó kọ́ sẹ́ fún mi wà á kí ló rówó fírídọ́ọ̀mù san. mo kàn jọ̀dá rẹ̀ pé mo fi ẹ̀lẹ̀ fọlọ́ mọ́ ẹ lọ rere nínú ayé ó sì ṣe rere pẹ̀lú àdúrà mi kí wàá lè ṣe wákìlú wa ń bá mi ta kàn gbọ̀n lórí bàbá jẹ sí àmàlà àjẹ sí àmàlà. bẹ̀bẹ̀ tó tẹ́mi wá sọ̀pọ̀tì bẹ̀bẹ̀ tó gangan wá lọ tù sẹ́yìn wákìlú wọ́n pera àwọn ọlọ́dọ̀ wọn ní kó wá jẹ sí àmàlà níbi tẹ́mi wá. ṣé gbogbo ìgbà tí wọ́n step down fún bẹ́ẹ̀ tó yẹn. wọ́n mọ alábòsí ni wọ́n ẹ tó bá fẹ́ gbọ́ tán ìgbà tí ìyá rẹ̀ kọ̀ọ̀kan kọ́ lọ sùn sínú wọ́n sẹ̀ mọ́nú àwọn èèyàn wa ni o láti gba àṣemítì níjẹta àdàmítì náà wọ́n mú sórí láti ìjẹta náà ti kí mi mọ́ láti mọ́ lónìí báyìí kò tẹ́ni tó kí mi bí sẹ́yìn. ẹ ló wà wọ́ọ̀dù sórí okùn ńlá fún létí pa wọ́ọ̀ dìde kò jẹun tó bá jẹun tó tó bá di lọ́la ẹ tún bẹ̀rẹ̀ wàhálà ṣọ́ọ̀kù. èmi èmi. wáìdì. ah mi ọlọ́run owó mi ọ̀rọ̀ oúnjẹ kọ́ mi ìjẹsẹ́. ó wá bọ́ síbí kó jẹ́ o. Ah! ó ṣáà ti ìjà ó ti ṣàlàyé fún wọn pé wọn ló kàn ó dẹ̀ ti mọ̀ gbogbo eléyìí tó ń ṣe ní ilé ìsìn wọn ò rí o ó jẹ. mo ní ìlú mo ń bórí mi sọ lọ́wọ́. ó jẹ. mo ń bómi jẹsẹ́. ebi ń pa èmi tó rò mọ̀ pé torí ẹ̀mí ṣe tí ì jẹun wọlé bí ọ̀pá. kí ló dé. mo fẹ́ jẹun. ọmọ ìjẹun lóòótọ́. ẹ mo fẹ́ jẹun. tí mo nínú ń bí mi. ìwọ nínú ń bí inú ìbéèrè ọ ò tiẹ̀ lè wá bẹ̀ mí pé ọkọ mi má bínú ọ̀dájà jẹun náà. ọkọ mi bẹ́ẹ̀ ni ìmọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ o lágídí ṣọ́ọ̀bù o tún délé o tún lágídí ṣé mi àti ẹ̀làjọ níjà ni. ó ń dùn mí ni má jẹ́ tán ká ní mo bá lóògùn ká ní ó yẹ ń pa wá kí ló dànù. Mm, kò sí tó bẹ jẹun pọ ṣùgbọ́n tó bá délé ìgbà tí mo ti sọ fún ẹ pé torí ẹ̀mí ṣe tí ìjẹun yé ń pè mí náà wà á dẹ̀ fún mi lápọ̀nlé ìhà àjọ jẹ tá bá jẹ tán wà bẹ̀rẹ̀ ní gbogbo padà. ní kí n má bínú náà. wọ́n dáná ọmọkùnrin ajá jẹun ọlọ́kínú bí mi nú sẹ́ ọ̀dọ́ǹgbọ́n wà kílò màá bọ̀ gà hàn ọlọ́ǹgbọ́n báyìí pé mo ní oògùn mi kú lọ ni èmi ni ọba ti mọ. ó ya ọya onú mọ. àwọn tí ń sóògùn burúkú yẹn èèyàn omi ìrí wọn dálẹ̀ bi o. kí ló dé. ọlọ́ǹgbọ́n. èmi tí wọn kò lè fi mí ẹ̀ ṣe. ìgbà gbé ara dúdú ó kélé máa bí mo sí. èmi tó jẹ́ ọkàn ní ẹ̀mí tọ́ mi. rí i pé bóyá láwọn mú bẹ́ẹ̀ sí. tó bá ń gbọ́ delicious <laughs> ọbẹ̀ ló sí. ó ṣe jàre. ọbẹ̀ ló sí ọbẹ̀ onírú. mo mọ̀ pé láìkẹ́ àwọn bá wọ̀. Ah. mo bàjẹ́ bàjẹ́. bẹ́ẹ̀ mo ṣe bẹ́ẹ̀ sí lọ́ra. ẹran aláwọ̀ mo fẹ́ràn ìlàyé. ọ̀rọ̀ o ṣeun. mi ò lè kó délé kó lọ sọ́ọ́. èmi mọ́ ilé atare mi ò lè mi mọ́ ìbádélé jọ̀wọ́ àtún kálukú oṣù tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. kí wọ́n ṣe fẹ́ sẹ́ni tó ti fẹ́. ó kí ni ẹ ṣe má yẹ tán inú mi ti yọ mm-hmm. bóyá ó yọ tó wá sí ló jẹ́ kínú mi ò yọ o. Hm. ní ẹgbẹ́jọ́ yọ ṣàròrà má jà tata sí ẹ lójú. Mm-hmm. Mm-hmm. Ah. Ah. ó láìdí. ẹsẹ̀ ràgó ẹ̀ka kí rẹ̀. Wakilu! Wakilu! Wàbílù bàbá. Ta ni? Wàbílù èmi ni. Èmi ni àṣírí rẹ ti tú. Gbogbo ògùn tó ń ṣe sí wẹ́dẹ́, gbogbo rẹ̀ náà ló ti tú sí mi lọ́wọ́. Ọlọ́run ló ní kí n kọ́kọ́ wojú yín. Mo ti fẹ́ pariwo pé ta ni ń hó bọ̀bí ẹ̀rọ ọ̀lọ́gì àṣẹ́yìn ìyá wa ni. Bàbá lakú bàbá rẹ ní hó bí ẹ̀rọ ọ̀lọ́gì. Kí ni mo tún ṣe fún yín? Ìlérò pọ́yì rẹ pé. Lọ́nà wọ́n ní ipò tó tọ́ sọ́kọ mi. Wọ́n ní ìwà náà fẹ́ gorí oyè òun. Dákun, ta ni yẹgi lẹ́yìn ẹsẹ̀ fúnra rẹ̀ kó ní kọ́gọ́ òun ọ bọ́ síbẹ̀. Ah, ọ̀rọ̀ wa rí bẹ́ẹ̀ ti ṣàlàyé o. lákùúgbò lọ̀rọ̀ ṣe rí o. ẹ̀yin ẹ kọ́kọ́ ronú náà kẹ́ ẹ fi mí sípò ọmọ yín. ilé ìbírú rẹ lọ́mọ. irọ́ ni ẹ fẹ́ ń tọ́da nù ayé yín. ilé ìbírú rẹ lọ́mọ wà ti ta ni mo ti wá. ìtúntún lórí yín ẹ̀bẹ̀rẹ̀ kẹ́ mú. mo ti wá wà ti ta ni. ìbòrò lè ti ìsàlà. mo wá wọ fa wàhálà ni. ẹ wá bá ń fa wàhálà. bẹ́ẹ̀ ni. ẹ bá ti wá wọ gèlè mọ́wò bẹ́ẹ̀ sàtìnì ní bẹ lórí yíyọ ọmọ yòtẹ bá ti ń mirí légelege. wákìlù lónìí lọ sí ẹ̀sìn. ọ̀fẹ́ gun ipò tó yẹ kọ́kọ́ mi ó gùn àbí bẹ́ẹ̀ yà sí wọn tí ìbí ọ̀dà. ipò yìí ṣe àràfà wọn èègùn ipò èèyàn máa ń débi ipò ni. ẹ dákun ẹ jẹ́ n ṣàlàyé fún yín kò yé ọkọ yín náà ọ̀gá mi. Ah. ṣé mo ti fi gbà kan sọ pé wọn èèyàn sọ̀gá mi mọ́ ni. torí ẹ̀yin ayédè o ẹ̀yin ayédè o. o ti wá gbogbo ọkọ mi ní ìsìn ńlọ wá ń lò báyìí. ṣé mo ní ìgbà fún wa. nígbà tí wọ́n yàn ọ́ lè sọ pé rárá o ẹ fọ ọ̀gá mi sí o. ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ti sọ yìí. lákùnbọ̀ ló ṣe rí. ẹ ṣeun kò ní bàjẹ́ fún yín. yọ bàjẹ́ fún yín. mo ń lékun sí yín ẹ̀ ń léjò sí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ni ó ti sún àjù ọdọọdún náà mọ ẹni mi nítorí kò sí náwó jọkọ mi rẹ kò sí ẹkọ rí bẹ́ẹ̀. inú wa ń bí yín. ẹyin òòsà òkè ló ṣe mí báyìí kì í ṣe mí. ẹ pẹ̀lẹ́ o bàbá ẹlẹ́sẹ̀ òkè dákun tí o bá ṣe pé o ti gbogbo ọkọ mi mọ́. ẹ máa ń gbẹ́jẹ́ ìsọyà àwọn èèyàn ń gbọ́ ògiri létí tẹ́ máa ń sọ àwọn èèyàn aláwọ̀ kátó bá gbọ́ nǹkan tí kò yé wọn dáadáa tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa sọ́ọ̀tún ìtumọ̀ ògiri létí nù o ẹ má bàa ń lo kọjá o ẹ fi mí sípò ọmọ yín báyìí lẹ́ni kí n lọ lè kọ́sẹ́ mo á bẹ̀rẹ̀ sí ní nílò àríjọ ọ̀gá mi lọ pé ìyàwó ọ̀gá mi wà ní mi là ẹgbẹ́ ìyàwó ọ̀gá mi ti pè kánípẹ́yìn ìyá mi ẹni kóró yín lójú ó sọ̀rọ̀ kọ̀rọ̀ kéé wẹ̀ dá létí. ìwọ náà wá fira rẹ sípò ara tèmi náà báyìí. ọ̀dà ìwọ lọ̀gá ọwọ́ akọ́mọ kan sẹ́ ọmọ òun wá bẹ̀rẹ̀ sí ní lówó gbogbo òpò tó yẹ kó o dé láyé ọmọ òun wá débẹ̀ kíyàwó rẹ wá gbẹnu sùùtì kó wá gbẹnu dúró báyìí kọ́ mọ wò tí tí wọ́n fi lè gbọ́kọ rẹ̀ tán àbí bẹ́ẹ̀ kọ́. tíyàwó mi bá jẹ́ ní tó ní láàká ẹ̀ tí ì sàkódà inú rí ọmọ dùn pé à ah, kódà kọ́kọ́ òun bá travel out tàbí kó tiẹ̀ wàá kú tó bá dàgbà tán iṣẹ́ tó fi ilé ọ̀ parun. ńgbà tó ṣe pé ńgbà tó ṣe pé ọ́nì ni mò ń mú gbà náà nígbà mú ọ́nì kí lòmí lè máa dùn. ẹ̀yin ni pé ọ́nì ẹ má bà mí ló kọjá o ẹ má bà mo sọ fún yín. ẹ̀ ń gbogbo ọ̀gá. ìyàwó ọ̀gá ìyàwó ọ̀gá ẹ má ṣe bẹ́ẹ̀ tí ẹ má ṣe bẹ́ẹ̀ tí ẹ má tèmi o ẹ má tèmi o ẹ kiri sáyà ìlú. a ní ma pa. wákìlú ti gbogbo ọkọ mi o. ẹ wo bẹ́ẹ̀ ti ń ṣe. bí ìsinmi bẹ́ẹ̀. ẹ wo bẹ́ẹ̀ ti ń ṣe. ẹ má sọ mi lóko tí ìyá àti bàbá sọ mi. ìsọ. èmi yẹn ṣe gbogbogbò. ìsọ gbogbogbò ni ọ. èmi yẹn ṣe gbogbogbò. gbogbo ọkọ mi. Ah. gbogbogbò ni ọ. èmi yẹn ṣe gbogbogbò. bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ kó rí yín ó pé ìyá. kí ló ní tẹ̀ ń ṣe báyìí kí ló ní tẹ̀ ń ṣe báyìí ẹgbẹ́ òfin kìí. ta ló fẹ́ pa yín. ta ló fẹ́ pa yín. ta ló fẹ́ pa yín. ta ló fẹ́ pa mí ni. pé mo fẹ́ pa yín ni. màá ní kẹ́ wọnú ilé wa kẹ́yìn náà wọ̀ kẹ́ ẹ wá pẹ̀kẹ́ mọ̀. àwọn tó jẹ́sẹ̀ tì yín àwọn náà ń pẹ̀kẹ́ mọ̀. a ah! ah, ó ti dá báwọn. ọba sẹ́rẹ̀wọ̀ ọkọ mi gbogbo sẹ́tì ẹ̀kún ọmọ gbé fún bẹ́ẹ̀ kó máa gbé fún wẹsẹ̀ ọgbà ah. ọdún fẹ́ẹ́ gbàyàwó rẹ̀ ọbẹ̀ mú ìjẹ́lẹ̀ rà mí òní. ẹ pẹ̀sẹ̀ jẹ́ bọ́ǹsì ni wọ́n fẹ́ mú ìyàwó bẹ́ẹ̀ tí ń sáré lọ ẹ̀yin náà lẹ́mọ̀ ń dọ́rọ̀ ọ̀lẹ́ o ibi ẹ bá sọ̀rọ̀ lọ téèyàn bá wá sọ̀rọ̀ yín ẹ wà máa yí ọ̀rọ̀ mọ́ yàn lọ ẹ ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ títe. ọ̀dà kò sì sẹ́ni bọ́dì tí ń fi ṣe evidence báyìí nìsí abirú wàhálà wo mo fẹ́ kóra mi sí báyìí. ṣé bẹ́ẹ̀mi ṣe ń bí ẹ tó ṣe sọ pé kò sòrò lọ́wọ́ náà ló ṣe ń sọ fún ìyàwó ẹ lé àbẹ́mi ló wà ń parọ́ fún mi. ṣé mo wá ń parọ́ fún ọ lọ́jọ́ ìgbà rẹ̀ báyìí kí ni mo fẹ́ pàrọ̀ fún ọ kó sówó lọ́wọ́ mi ni. kò sówó lọ́wọ́ ẹ̀ wà á dìsàn yóò kí ló dé ṣépè ń jọ ọ̀nì ọwọ́ ẹ̀ ń ṣojú lásán mọ̀ kó wá sọ́jọ́ tọrọ wọn fi sílẹ̀ àbí wàá dẹ̀ máa pèrè lọ́kọ ìyàwó o ò tí ì tẹyọ kan fẹ́ tó ti ń fẹ́ méjì ìgbà tó mọ̀ pé ò lẹ́mìí mi kí ló dé tó sọ pé ò fẹ́ fẹ́ mi. ní gbogbo tó ń sọ yìí abẹ́rẹ́ sọnù àbúṣàǹkó wọn tó sọnù ti jèpè lọ báyìí ọ̀rọ̀ kò sówó tí sọ pé mo fẹ́ fẹ́ kejì mo fẹ́ fẹ́ tí èmi tí mo fẹ́ fi ọsìn ìmọ̀ tí mo ní. ó mọ. tó lójú kan tí mo gbélé ń ló ló ṣe mú lòdì ni. ta ló wá fẹ́ mú lòdì. sí tọ́nà bá ṣe tájú mo lówó tání sí ṣé ọ̀ọ́yẹ lòdì. tí mo pe ìyàwó àìdí ìyàwó ẹ̀dá tí ń lò rẹ̀. irun tọ́nà bá sowó fún un. torí ẹ̀ mo fi fẹ́ fẹ́ second chance wa ẹ̀. gbẹ́nu ẹ̀ sún jáde nígbà tọ́nà ń kọ́ tí ò sówó fún ọ tí wọ́n náà sùn kọ́ tó ìbọn kò ṣe pé mi ò rí sẹ́ni àwọn èèyàn sàn ṣiṣẹ́ ní ṣọ́ọ̀bù wa èmi náà lè kí ṣe pé mo fi gbẹ́ para àwọn èèyàn kan gbé sẹ́kún mi kì í ti mọ́ tó dẹ̀ ṣùgbọ́n èmi náà gbàgbọ́ pé sísìn ní sẹ́ wa yìí. wáìdì ṣó jẹun wí ayé ní í ọ ayé hmm. ó fi gbẹ́ para kódà ayé tún ń ṣe ọ gbogbo yín wà workshop yẹn àwọn tó ọmọ tó kọ́ṣẹ́ tó ràn sí mi tí wọ́n sọ fún mi ló pọ̀ jù ń bẹ̀ àwọn tó senior tí mo mọ̀ ọ́n pẹ̀ ló pọ̀ jù ń bẹ̀ ìwọ nìkan ni wọn wá ya wájú ẹ pé kí ló ń tà ó dẹ̀ tún lẹ́nu láti sọ pé nígbà tí ìfìgbẹ́ para wọn ò gbéṣẹ́ wá fún mi nì ó dẹ̀ tí ìrìn rẹ̀ payẹ́ ń ṣe ẹ́ yóò ṣe mí èèyàn nígbà àwọn ọlọ́run tó wọ ọlọ́run tó wọ ìṣe ajákájá bọ́ọ̀ yín bá ti wọ ntẹ̀ mọ́ sọ ni yóò bá pé ẹ̀rì nǹkan fi lọ. sórí jẹ́ kémi sọ kankan fún ẹ ayé ní kọ̀rọ̀ tó o bá fẹ́ gbé ayé tó fẹ́ rí gbé wà jáde sọ́rọ̀ rẹ̀. kì í ṣe bó ṣe ń tẹ́wọ̀pẹ́ tẹ́wọ̀pẹ́ bí obìnrin tó kọ́kọ́ ẹni wàá ṣe ríṣẹ́ kó o lè rí i tó ráyé ní kọ̀rọ̀ àbòmọ̀ ayé ní kọ̀rọ̀ oníkálukú náà dọ́gbọ́n sí i bí wọ́n ṣe wo ọmọbì kankan. ibì kankan báwo. ìwé òun jáde sí ọ̀rọ̀ ṣe pé bóyá kó o máa rí kọ́sítọ́mà. bí pé kí lọ sóògùn. mi ò ní kò sóògùn. lórí pàǹtọ́mọ́ tó ṣiṣẹ́ ní kọ́kọ́ ọlọ́kọ̀ máa bàjẹ́ ni ní àríṣẹ́ gbà ni. ẹ ṣé báyé máa ṣe tún kún díẹ̀ létí ni ìbáyé ní ṣọṣẹ́ wọn tó betí lọ́wọ́ ẹ̀ ni. wọn ò ṣe yìí wọn ò ṣe nǹkan tẹ̀mí ń try láti sọ fún ẹ sì ni pé ó dáa náà wọn ò ṣe wà yìí dì ṣùgbọ́n tó bá fẹ́ gbá ayé téèyàn fẹ́ rí ayé gbé èèyàn ní láti súnmọ́ àwọn kan kan sọ béèyàn ṣe máa gbé ayé táráyé gbé fún wọn. wá wò wọ́n mọ̀ sọ pé wọ́n mọ̀ sọ pé mo ti gbọ́ ẹ̀ mo ti gbọ́ mo ti gbà mí mọ̀ràn mo ti gbọ́ mo jẹ́ jẹun tán ni mo ti jẹun tán sí orí mi ò pẹ́ màá lè ronú ọ̀dọ̀ ara wo rẹ̀ tí bẹ́ẹ̀ mi ṣe jẹun yìí tí n bá ní máa ronú aláwo burúkú ni mo lè máa lọ rántí. gbólógún jẹ ọ̀sìn kàjẹjẹ. sóòlù kan. òòlù tí mo wọlé ẹ̀bí tó ń bọ̀ wá béèrè oúnjẹ. mo bí ọ ni ọjọ́ òòlù tí mo wọlé ṣó béèrè bóyá èmi gan ti jẹun tó ní jó bá jẹun tán. èmi náà tí jẹun tó bá lóúnjẹ kó gbé wá kájọ jẹ. kì í jáde jáde sọ̀rọ̀ rẹ̀. èmi wà ìdìsán yóò ibi wọn pẹ̀lú gidigidi tó mẹ́rin tágbàgbé ó gidigidi adé afúnjagun ọlọ́gọ́fà ọfà tó lóun ó tafà mẹ́fà sórí ìta mẹ́ta ọfà àkọ́kọ́ tó ta ìwé ó níbi ọ̀sọ̀lẹ̀ sí ẹ̀kejì tó ta ó níbi ọ̀sọ̀lẹ̀ sí ẹ̀kẹta ló ta sẹ́yìn rẹ̀ gbogbo nǹkan ọba bá débi pátápátá wọn ṣetán tí ń sọ ẹrù rẹ̀ kalẹ̀. bẹ́ẹ̀ni. iṣẹ́ ni mo wá iṣẹ́ kí ṣe mi ò ní iṣẹ́ lọ́wọ́ mẹkáníìkì mi ni èmi ni wọ́n pè ní wáìdì sanyo. wẹ́rẹ́ orúkọ rẹ ti rìn jì. ẹ mọ̀ mi. mo gbókọ rẹ yìí dá ọmọ mi mà pé wọ́n ni. èmi ni ó kọ́kọ́ pọ́pùlà kéèyàn mọ pọ́pùlà ṣe gbàdánwò ni. ìwọ̀n wẹ́dẹ́. èmi ni èmi rè sẹ́yìn náà tó yẹ kó ẹrí mi báyìí. bàbá ìyá ti jẹ mí gan ni. ìyá ò ní jẹ́ ọ́. roadside mechanic less pressure ọ̀nà àbàdà yìí kó ní iye ọdún tí mo fi ṣiṣẹ́ mẹ́ta tí n bá ṣe tán náà ó gbé mọ́tò lọ láì ní fún mi ní kọ́bọ̀. ọ ṣiṣẹ́ ò ní gbowó. a ní mo tún ṣiṣẹ́ fún èèyàn kan tí mo bá tún mọ́tò ṣe tán ló bá ń tó ń bá ní kóun fún mi lówó orí àjẹjẹ tán ló fẹ́ fún mi. n hmm. ò ti débi. nígbà mo ọbẹ̀ sánú mi àwọn tí fáwọn olóǹkà ayọ náà má tọrùn mi làwọn ò lè jàrùkọ èmi kínní mo ṣètò ọ̀sẹ̀ pàwòrì tọrọ wọn dayọ. ẹsẹ̀ wàrà àwọn táwa wà nínú ọgbà nínú yáàdì a jọ ń ṣiṣẹ́ mẹ́kọ̀ọ́ tí mo bá ti gbàṣẹ báyìí àwọn ọmọọṣẹ́ tèmi náà wàá tún máa bá wọn ṣiṣẹ́ èmi ò wá ní ṣe kankan ńgbà tí mi ní ṣe ṣe. Ah, ah. ẹ dàpọ̀ ẹjẹ́ mi náà rí ṣe. ọ̀ rí ṣe ṣe. Ah, ọ̀pọ̀ ọ̀ràn mi débi tí mo jẹ́ dé o ọmọ ìdíwé ọlásàn mi mi mi o ọ̀díwé ọlásàn iṣẹ́ ọmọ ilé ọ̀kà kìíní. àṣẹrúgbà jágbá ni wọ́n pè kan ọwọ́ tó bá rí bẹ́ẹ̀ ṣe tó bá jẹ́ ìwé ni ẹ sọ mí dèwé àní sẹ́yìn kí n sàtì ẹ̀ rí sí ah! kí náà rí sẹ́ kí gbogbo wọn yé spẹ́nu ọ̀dọ́ ah! mi sẹ́yìn bó ṣe ń jọ lójú wọn ni pé mi ò mọ sẹ́. ọtí ẹ ti bẹ̀rẹ̀ báyìí ọ̀pọ̀ ọ̀ràn mi débi tí mo fẹ́ jẹ o. mi wà ní wíbẹ̀. Ah! akágbá akígbe ọ̀gbẹ̀yìn gbàsá ogun ni wọ́n ń gbà wọ́n dókè odò ogun lalábẹ̀bẹ̀ ẹ̀jẹ̀ wọ́n mọ̀ fi ṣe wọ́ọ̀kì ni. tọ́ bá le jù tọ́ bá kọ̀ ní kó máa fọ́ ọmọ lẹ̀ ìpín àwọn àjẹ̀nù ọ̀wà máa gbéṣẹ́ fún ọ kọ́ lè ríṣẹ́ sí àjẹ̀nù ọ̀wà máa gbéṣẹ́ fún ọ tó fi ríṣẹ́ sí tọkàn rẹ̀ ó fi balẹ̀. nígbà tó ga mẹ́kò tí a bá ti rí ọ̀gá mẹ́kò pé dákun ìjọba wa ra pàǹtí wa ah! ṣé mo pé nǹkan ti ń ṣẹlẹ̀ ṣé wàá rí tó le jù gbogbo àwọn ọmọ tí mo kọ́ńṣẹ́ tó gbára mi kọjá táwọn náà ti dọ̀gá ẹ bá ti wá gbàṣẹ́ ọ̀gá ẹ̀rí ìsìn mọ́tò ìwò kílẹ̀ rò pé ń ṣe ná tí n bá sọ fún ọ ọ̀tá nítọ̀ báyìí ọ̀tọ̀nù ọ̀gá àmọ̀ rí yín. wọ́n gbè lọ wọ́n lọ ṣe. àwọn náà wọ́n ṣe wọ́n tún máa pa àwọn ọmọ tí sẹ̀mbẹ́ lọ́dọ̀ mi ní ìsìnkú. sọ ọmọ mi sá ah. sọ ọmọ bí tọ́ ọ̀yà sọ ọmọ bí tọ́ ti ń sọ̀rọ̀ àjẹ oníṣẹ́ ọkọ òòṣà ló kọ mi kọ tó jáde síta. kí ló ṣe o forí rẹ́ńjì ni. ah mo forí tì í ni forí tì forí tì orí mi sí pa kàṣà. ẹ dákun ní ìfẹ́ forí ti kankan mọ ẹjẹ́ mọ náà ti iṣẹ́ ẹ mọ bẹ mọ ń tọrọ ṣẹ́ kí n ti rí iṣẹ́. ọ̀fẹ́ kí n ṣaṣẹ́ fún ọkọ jẹ̀bi oníṣẹ́ iná kọ́ má jẹ̀bi oníṣẹ́ òrùn. tíná bá susu àmújẹ bóòrùn bá susu àdúnù tọ́ọ̀bà ti fi ọkọ̀ mẹ́rin pàdé rẹ lẹ́nu ọ̀nà kọ́ tọ́jà pẹ̀lú náà ìpínlẹ̀ àsẹ̀mí ní òkun ọbẹ̀ kẹ́ lẹ́fí pọ́nmọ́ náà máa jẹ jẹ̀yẹ́ lẹ́fí dómi ọbẹ̀ nílàwẹ́ lẹ́tí pé nílàwẹ́ lẹ́tí pé nílàwẹ́ lẹ́tí pé ìfẹ́ pé ńlàwẹ́ mọ́ o ọ́fíìsì wo jẹ́ ní sanyo níbi mẹkáníìkì ọ̀ṣọ́ọ̀bù rẹ̀ ní ẹ̀kọ́sẹ̀ lọ ó ní ọ̀dà iṣẹ́ dáhùn gbogbo iṣẹ́ gúúsù àríwá ìlà oòrùn ìwọ̀ oòrùn kákọ́ lọ ọ́fíìsì wẹ́dẹ́ ẹ̀fíṣẹ́ sù wọ́n ní ẹ̀fíṣẹ́ sù ọ̀dà iṣẹ́ da ẹ̀yin ìyá ẹ̀yin ìyá o wọlé tí mímọ́ wọn ẹ̀rẹ̀ jìdẹ́rẹ̀ jìdẹ́rẹ̀ jìdẹ́rẹ̀ jìdẹ́rẹ̀ jìdẹ́rẹ̀ jìdẹ́ ẹ̀yin lẹ́tẹ̀ẹ́kọ́ kò fá o ẹ̀yin lẹ́tẹ̀ kò kò fá o adéhùn láti tí sọ́ngbà jẹ́mi ẹranko láti ẹ fọwọ́ rẹ lulẹ̀ lẹ́sí ẹ̀ gbẹdẹ́ ti dé mi ọ sáré iṣẹ́ wa ẹ jẹ́ kí iṣẹ́ oṣù ẹ̀fisẹ́ pa lórí o ẹ̀fisẹ́ pa lórí o ẹ̀fisẹ́ pa lórí o bíná bá ṣuṣu àmújẹ́ o bọ́ọ̀rù bá ṣuṣu àdúdànù mo fẹ́ kó jẹ̀bi oníṣẹ́ iná ẹ má jẹ̀bi oníṣẹ́ òòrùn láti sìn lọ kí iṣẹ́ ọmọ wá kí. ìyá òwe dẹ́ ọ̀kárì wọ́n ti bẹ̀rẹ̀ sí ríṣẹ́ṣe o bẹ́ẹ̀ ni mo sọ fẹ́. bàbá rírà tí ọlọ́run bá fi ṣe bẹ́ẹ̀ táyé ń fi ṣe wá mi káàkiri ẹ̀yin kan ẹ̀ rí i pé màá sọ wẹ́dẹ́ wẹ́dẹ́ ọ̀pọ̀ ọ̀ràn mi débi tí mo jẹ́ ni. mi ni wí bẹ́ẹ̀ sẹ́. nígbà sẹ́ bá dúdú àmì ṣùgbọ́n kàtí mi ń bẹ̀rẹ̀ ìwọ ni kọ́ ọ̀dà máa ṣiṣẹ́ rẹ o. èmi bẹ́ẹ̀ ni. máa fi ṣe sàún èmi nìkan máa ṣiṣẹ́ mi. ẹ̀yin ìyáṣẹ́ gbọ́ o. máa ṣàwọn ṣẹ́. ẹ jẹ́ kí sẹ́wọ́n yá sọ̀bù rẹ̀. ẹ má ẹ wo ẹ ti ilé ìtẹ̀sí mi ẹ ti gbìyànjú ẹ ṣeun ah, ẹ fọwọ́. wíńdẹ́. ọmọ gidi lèmi náà. Ìṣòwò ìṣòwò rẹ̀ ṣe kẹ́kọ̀ọ́. Àṣẹ àṣẹ. Ọtí tó. Bàbá lè. Ọ̀kadì. Bàbá lè. Wẹ́dẹ́. Wẹ́dẹ́ oníṣẹ́. gbádùn ẹ̀ lọ́mọbìnrin mo sì mọ̀ pé wọn náà sọjí nítorí pọ̀ sọjí mo ṣe ká mọ jíra wa ó ti yọ báwọn ibi tí mò ń bọ̀rọ̀ lọ́hùn ó yóò ti yí ọ dá mi lọ́lá nìkan ló lè fún yàn o àmọ́ tó bá kẹ̀mí àti ẹnìkan tó bá dá gbáwó láàrin mi àti ẹ tó yẹ pé mi àti ẹnìkan láwa ń bẹ̀ lábẹ́ aṣọ òbúra ìwọ náà lè dá mi lọ́lá tí mo wá ń gbìyànjú àti sọ fún ọ yìí mo hàn pé ṣe ń gba etí ìwọlé mọ́jọ gba tibẹ̀ ń jáde dáadáa jẹ́sì tó bá kù wọ nìkan kó jẹ́ níhòòhò mo gbádùn rẹ dami jáde mọ damira. ká mọ damira láì ṣe pé bóyá mo lóyún mo ti wá wà ní ipò bímọ mo wá fẹ́ mọ damira damira bíi ti bò. damilọla ó yẹ kó yí ọ pé ní tí mò ń gbìyànjú àti sọ ní pé kájọ mọ dínra wa. ká mọ dínra wa ẹ fẹ́ sọ yín dira yín di àlámù kẹ́ mọ jí mi. mo yìí damilọla nítorí kò kọlà sójú wúruwúru báyìí kése pé bóyá gbogbo nǹkan yóò wà rí húruhùru lójú rẹ kò ní tí pé àti ah, nǹkan ò yí ọ gbọdọ. ìfẹ́ o tí bá kọlà yìí gan ìfẹ́. Dámilọ́lá àwọn ọmọ. mo ń gbọ́ yín. síngọ́ọ̀mù tó ń jẹ prohibited ni kódà ó tún wá ń fà báyìí ọwọ́ mi ń lọ́ra rẹ láwọn tó ẹ pé ọpọlọ rẹ ní síngọ́ọ̀mù lọ lọ́ńkọ́ ọpọlọ ọlọ́mọ lọ Dámilọ́lá hmm? mo fẹ́ kémi rẹ kájọ máa wà níbi tó yẹ pé èmi àti ẹnìkan láwà ń bẹ ọlọ́run ni ó sì kẹta wa ó ti yọ báwọn èmi lè wà lókè kí wọ́n wà nsàlẹ̀ wọ́n lè wà nsàlẹ̀ kémi náà wà lókè. wọ́n sì sọ pé ẹ fẹ́ gbalé pé ká gba bọ́ upstairs kẹ́nìkan gba rúùmù kan sálẹ̀ kẹ́nìkan gba rúùmù kan lókè ewé mi ò láìkìlì olókè ò bọ́ngálò ní ìfẹ́. ìdímọ̀ sọ kàn jẹ́ mọ́ bó sí àṣẹ àsùn jẹ́ mọ́ bó sí ọ̀la. kí ni tiktok account. Ah! dàmẹ́ ibi ń bọ̀rọ̀ kí n máa ń tọ́ ẹ wọ ẹ fúnlẹ̀ kí ni. ẹ dámi oye oye ọ. mọ ogun mi làbẹ fẹ fẹ mi gẹ́gẹ́ torí yàtọ̀ wà ní méjèèjì. torí méjèèjì ni ó ti yọ mo fẹ́ máa fi ọlá abẹ́ mi kí n máa fi lu ọlá abẹ́ tiẹ̀ tábà wá bímọ yàrá máa jẹ àbí ọlá. yìí ni pa bímọ fúnra wa. tó o bá sọ bẹ́ẹ̀ fẹ́ mi sílé. tó o sọ bẹ́ẹ̀. ẹ̀wọ̀n mi ò ṣe rí o wọ́n ah, ah. ah, ló ń dún yẹn. ìwọ́n ìbẹ̀rẹ̀ sì le àṣé òní pẹ́ gbà tábàjọ wà gan mi ò ní pẹ́ dà. ẹ mọ̀ kó lórí búkú lẹ́yìn ọkùnrin tẹ wá ń ta nísìn. ẹ wèrè ní wá ìwọ̀nba wèrè tó sì kún ta náà lẹ́yìn náà máa jẹ bẹ́ẹ̀. ìyín ti ẹ̀kọ́ ẹ wọ pé tẹ bá ti kọ ẹnu sí ẹ tí bá ti da yín lọ lẹ́yìn ọ̀sẹ̀ méje ẹ ti kórí burúkú yín lọ. kò ní rí ní mo lè fóbìnrin márùn àbí mẹ́fà <laughs> ọkàn mi ti sọ pé ò ní pẹ́ gbà. mi ò tí gbà wọ sí ńlá bá ti gbé ni wọ́n lẹ̀ láyé kékèké amúnigùn kékèké amúnigùn wọ́n gba afẹ́fẹ́ lórí ẹni lórí ẹni. èmi wà ìdìsán yóò wé dẹ́jagun làbí ọkùnrin mẹ́fà tó ń gba pónpó lọ́wọ́ lọ́wọ́ àìrí. máa wá kùnrin ẹsẹ̀ mi ni ó. ariwo ló ń jẹ́ mo bá ẹ tán òṣì ló ń jẹ́ ta ló mọ̀ ya ẹ rí. wàìrì sọ́yọ́ wàìrì sọ́yọ́ ṣáà rọra rìn ṣáà rọra tẹpá ayé ṣáà rọra. ọmọkẹ́ àwọn mi. I'm okay. So you. I'm okay. I'm okay. oṣù afúntọ́lá àti ọkọ̀ ẹlẹ́dàá mi wọ́n mọ̀jọ́ fi bú mi o láago kan kọjá ah, lóòrùn tá a wà yìí àmọ́ kí wọ́n sì gbá aago kí ìwọ ọmọ yìí wà kí ni sọ kí ni sọ. Ah, nẹ́tíwọ̀kì mi bá mi sọ̀rọ̀ kò dáràn ah, àmọ̀kẹ́ àmọ̀kẹ́ ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rìn kí ni àmọ̀kẹ́ ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rìn burúkú mo jọ ṣojú èmi rẹ nílé ìní sùn tó fi padà wọnú ilé wa. ìbálẹ̀rìn kiri lórí bó bá jẹ́ ohun tí ò dá ló sí ń kọ́. Ìyàrá ah, mọ́mọ́ gba ọmọdé o, mọ́mọ́ gba ọmọdé o, mọ́mọ́ jábọ̀ kí o pa mí o. Ah, ah, Ibi ló wọlé wá bá mi, ó wọlé wá bá mi bí olùkókó òun ti fẹ́ lójú oorun nígbà tí ìrábùrò mi ti dà kó ló ń pa mí èmi kò ń bọ̀ nígbà dáadáa. àmọ̀kẹ́ àmọ̀kẹ́ ah, ah. ṣe bẹ́ẹ̀ ní sùnà máa ń jí ẹnìkan ìjà ìrọ̀rọ̀ ọrùn ìyàwó ló ń sìn onẹlẹ́lẹ́ ìyàwó ló ń sún àmọ̀kẹ́ onírìn ìyà kí ló ṣe àmọ̀kẹ́ sí òun ló di ọ àmọ̀kẹ́ sára ọ̀fẹ́ sàn pa ọ́ àmọ̀kẹ́ níbo ló ti ń bọ̀ lọ́gọ̀ọ́jọ́ òru yìí. àti mi tẹ́ ń kú mi lépè lọ́gọ́dọ̀ èmi tí mo ṣàkìtì ọpẹ tá a bá ti jí láàárọ̀ òfin sọ fún pé bí àwẹ̀ àtàjọ alágbà ló pẹ́ lálàkàlà tẹ̀ ń jẹ kiri kẹ̀kẹ́ ṣé rẹ̀ káàkiri. ìyá bàbá rẹ ní lálàkàlà. ẹ tí wọn òbí alábọ̀nbọ̀. àmọ̀kẹ́ níbo ló ti ń bọ̀? àmọ̀kẹ́ níbo ló ti ń bọ̀ lọ́kànjọ́ òru yìí? níwọ̀ tó fi oríkì mi pààrọ̀ ẹ wo ẹ mọ̀ pa irọ́ ọmọ mi mọ́ o ẹ mọ̀ pa irọ́ ọmọ mi mọ́ o ẹ̀yin tó yẹ pé mẹ́bu gba igi bẹ́ẹ̀dì mo sáré di ọwọ́ yín mú mi láì ṣe pókù ní tẹ̀kàn ṣùgbọ́n lọ́jọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣèrìn lẹ́ gbá pálẹ̀ ń gbèsè ìwádìí lánàá mi wá ń pa irọ́ ọmọ mi evidence yìí dà. ṣé o tó sọ ni pé mi ò lè evidence. evidence yìí dà so nígbà tí mo pè ọ kí ló dé tó gbé fóònù. mo sọ fún yín pé ẹ̀yin lálàkàlà pé ẹ̀ sí rẹ̀ ibi tẹ́ ti ń ṣe ọkọ lẹ ti mú fóònù mi. ibi mo ti sùn bọ̀ ni mo ti mú fóònù tí mo ti ń pe nọ́mbà rẹ̀ tí wò ó sì rọ́wọ́ gbé. nọ́mbà tèmi wo lẹ pè. Ah. àmọ̀kẹ́ mọ́mọ́ sẹ̀sìn ìta gbangba àmọ̀kẹ́ ìrìnkìrìn tó ń rí yóò lẹ́yìn o. kí ló ń lẹ́yìn ẹ wọ́n mú parọ́ ẹ wọ́n parọ́ kan tí ì ṣe mọ́ mi o ẹ mọ́ parọ́ kan tí ì ṣe mọ́ mi yìí láìkí ẹ o ọlọ́wọ́ pèsè owó fún mi ọlọ́wọ́ fún mi lówó tí lọ́ọ́ fi rẹ́ẹ̀tì mi. ó lọ gbà ní àmọ̀kẹ́ tó o mọ owó lórin kan ṣe kọ́ ìgbà díẹ̀ náà ló kù àsìkò díẹ̀ náà ló kù sórí rí ìyà tó ra wọlé yìí ó bẹ mí gan bẹ. ẹbí ogun o. ogun ogun ogun tí ń bá wa dálé bàbá rẹ jà onírí ìyà ah. kébì àtọmọ ká sì wọlé sùn lálẹ́ kó sì dòrú kọ́ bó sì dìsàpíẹ̀ kílẹ̀ sì mọ́ kọ́ bó sì yọ gínígíní wọlé kó sì máa sọ fún mi pé èmi sùn èmi hàn ọrùn sẹ́ni tí ò sí lẹ́gbẹ̀ẹ́ mi bóun ló ṣe mọ̀ pé mo sùn mò ń ọrùn àṣírí rẹ ò tó tú lẹ́mìí rẹ àṣírí rẹ yóò tó tú ó wàá gbà pé hmm, ẹran tá a fà tí òjà náà ń pè ní ọmọ. ọlọ bó o bá gbé ìtọ́ fẹ́ gbé àgbé mọ ni ò ń gbélé báyìí mọ́ fọ́ balẹ̀ ni. mo bá ọjà wò. ọmọ kankan. sẹ́yìn kọ́sẹ́ sẹ́yìn kọ́sẹ́ kájọ́ ni yóò pé o mo ti gbaṣọ lọ́rùn rẹ̀ ṣòkòtò ló kù. wọ́n tanra rẹ̀ ọ̀rọ̀ pọ̀ jù ọ lọ ọ̀rọ̀ pọ̀ jù ọ lọ. ṣé máa pa fún ẹ ṣé àárẹ̀ lè sórí kí ni wọ́n wò. ejira ó làwọn ọmọ wèrè yìí gbà lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ọmọ tí mo fi ti ṣọ́ mo sún lọ́wọ́ lọ. wọ́n tí mo fi ṣọ́. ọmọ ọ̀rọ̀ àwọn ọmọ ṣẹ́ yìí èṣù lójì ń dá àwọn ọmọ ẹ láwọn ó ṣèkì òhun wọn wọn á rí mi ìwé rẹ. I think this you are not there. That's all. ẹ sà ń fojú yín. bí n bá sọ fún ọ ṣé mo wá kéré náà ayé ni ọyá máa wẹlé máa wẹlé oh. máa wẹlé mo fọba mu. mo tọra rẹ. aṣọ olókùn tí ń gbà lọ́rùn rẹ. mo tọra rẹ. ọmọ kankan. ó yá tatatatatatata o ti rí bá ẹ máa sábà ẹ máa kọ́ sábà o. ṣé màá pa fọ. ma mọ bẹ̀rù dòkú sọ̀gá rẹ ni sọ̀gá rẹ ni. àbúrò yẹn dàrú sá. bàdá Sáàmù. ṣé mi ni sọ̀gá rẹ ni. ọ̀gá Sáàmù ẹ mọ̀ bínú ìyára ọ̀sẹ̀ yín ẹ mọ̀ bínú. sẹ́mi àwọn àfọ fún yín tí ẹ bá ṣe bẹ́ẹ̀ tẹ̀lé wa. lẹ́nu ẹ sí mi. ṣàbọ̀ abalọ̀ rẹ̀ ṣíṣẹ́ tí mo ní kẹ́ ṣe lẹ́ ṣe. Ah, ọ̀gá ti ṣe kó tẹ́lẹ̀ ká ṣe. àti ní dàrú ni. ó ní dàrú ni mo sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ẹ ti kò tẹ́ni kẹ́ ṣe ṣé ẹ ti ìwọ lè sáré parí mi. ẹni túrú dàrẹ́ à bẹ́ẹ̀ wọlé ní kọ́mọ̀ kù ẹ kọ́ àwọn ọmọ ṣẹlẹ̀ náà iṣẹ́ ni. bọ́ọ̀gà ṣe bá ti ń sọ̀rọ̀ ọmọ sí ìdá sí yá lọ́jà gbèrè ni. kí wá ilé ojú yín lè à ẹnu ni mí là. ẹ kọ́ bẹ́ẹ̀ ẹ kọ́ bẹ́ẹ̀ kí ni sẹ́wọ̀n kí ni sọ ọ̀gá ẹ̀ nìsín. náà jóde ìdẹ́wọ́ pé o. kí ni sẹ́wọ́n nìsín àwọn ọmọ nìsín wọn eléyìí náà nìsín wọn fojú sísẹ́ ni ṣé yẹn máa ma sẹ́tọ̀ ni wọn ní kọ́ àwọn ọmọ máa san pépà yà kí ni san pépà. ẹ gbà tó ga. aláyé play jàre aṣọ lókùn ti ń gbà lọ́rùn rẹ̀ fi wọ́n lẹ̀ àwọn náà ní problem. gàsí ẹ bọ́ mọ sí ẹ sọ̀rọ̀ sí gàsí kí lọ́kàn sọ̀gà rẹ ni sísẹ rẹ ni. sọ́ọ̀mọ sanwó fọ́ọ̀mù fún ni tẹfọn ta ayẹtẹ mi báyìí ta ló dọrọ. sẹ́mi mo pè wọ́n wá ní sẹ́mi fọ́ọ̀sì mi náà ń gbọ́ ànábìlẹ̀ mi sábẹ́ máa tẹ̀lé mi ni. ọba ọ̀rọ̀ ni ọ́ ṣé máa pa fún mi. ọmọ ń pọ ọjọ́ pọlọ rẹ lọ ìmọ̀ ń pọ ọjọ́ pọlọ rẹ lọ òun ló pe táyé mi ni mo pe kẹ́hìndé ẹ mọ̀ bínú ọ̀gá sáà mu. ṣé mi ò bá sọ bẹ́ẹ̀ kò fẹ́ yí ẹ ṣáyẹmí. ẹni ẹni mi kí wàá lẹ́fẹ̀ẹ́ sí. Ah, ah, ah! ọ̀gá wọlé tí ẹ bá ṣe bó ṣe jẹ́ o ó ní kí lè bá mi fà sẹ́fẹ̀ mọ̀ nà mí ni. kí lè wọ́n ṣe. ẹ bá gbogbo tẹ́ẹ̀pù yín láti gbọ́ o ẹ sọ fún àwọn akọ́lọ́ máa san pépà kí náà san pépà ẹ ayọ̀ pé àti gbọ́ tẹ̀pù yìí tí n bá sọ tẹ̀pù fi ó ju tàṣà kẹlọ kí lè bá mi fà àárọ̀ àlàmísì ẹwà bọ́ta ẹ mọ̀lẹ́ ẹsẹ̀ farú mẹ́ta kọ́dọ̀ màá ọlọ́mọ tẹ́ ń la kọ́lẹ̀ ẹ̀sùn mi tẹ́yìn bá sì wòyìn dáadáa sọ́tàn túbùtúbẹ́ ẹ wò ẹ tó ń là mí ẹ wò bẹ́ẹ̀ lọ ẹ lè pẹ́ kú ajé ẹ lè last year kí lè bá ṣe oṣù méjì oṣù méjì tẹ̀sí kọ́mọdé ọwọ́ yín mo ti gbà ọwọ́ yín mo ti gbà fọ́ọ̀mù ọwọ́ yín mo ti gbà fọ́ọ̀mù ẹ dáa fún yín ni kí lè bá ọ̀gá ọ̀gá tẹ́ rí wàhálà ẹ̀ ẹ̀ máa ní sùúrù kòtò mẹ́fà ni o ẹ̀ lè láti ń bí o ẹ̀ láti ń bí o kúlẹ̀ bá mi sà kúlẹ̀ bá mi sà kúlẹ̀ bá mi gba fọ́ọ̀mù ni sọ́wọ́n yìí mo gba fọ́ọ̀mù ni ẹ̀ ní jẹ́yàn fọ́ọ̀mù mi dà ẹ̀ ní kílẹ̀ ṣe. mo ní kúlẹ̀ kẹ́ ẹ sókè. kílẹ̀ pẹ̀ mí náà kò ní í yẹ yín ẹ̀ ní kílẹ̀ bá mi sà ọ̀gá mi sù ẹ wọ tí bá mú yín. Ah, ah, ọ̀gá ọ̀gá sọ sọ́ọ́rí tó ọkọ mi sí sọ́ọ́rí tó ọkọ mi sí who are you. kí ló bá mi fà á. ọ̀gá wa ni ẹni tí ṣe kí a fi lélẹ̀ tẹ̀lé ọ̀rọ̀ orí mi ń gbóná ni ẹ má wọrí àyànjú ẹ nísìn ẹ gbọ́ ẹ fọkànbalẹ̀. gbéra ńlẹ̀ hmm, ìjọba dẹ̀ ṣe wàjà lẹ́yìn tí gbogbo ọjà làwọn kà gbéra lórí tẹ ẹ̀yìn bó wà ní kí ni kí n bí sí èlé lówó tó ti wà lẹ́bàá mo ní nǹkan tó ń bá yẹn ọdún ta. Ah, owó ẹ mo ti tà látàárọ̀ ọ̀gá mi. ọ̀ ti tà látàárọ̀ bíi ti bó mo fura pé o pè mí mo rò pé bóyá gbogbo iṣẹ́ ti yí ọ pé kò yí ọ lọ́wọ́ ni. ẹ mọ bísí gbogbo iṣẹ́ tí ń wọ gbàyè látàárọ̀ ọ̀gá wa ẹ wọn wọn gbé e fún. Ah, ṣé ọkọ̀ àgọ́ lélẹ̀ ni àbí ọkọ̀ àgọ́. ọkọ̀ àgọ́ náà ni. ẹ bá gọ̀ ní bẹ̀rẹ̀ yẹn ah. kò gbéṣẹ́ fún ọ ni wọ́n ní bí wọn bá rí yín àwọn olè gbèsè fọmọṣẹ́ ó ṣe bí n tí mọṣẹ́ mi n sì fẹ́ gbéraga mo ti ní kó wọn bá tirẹ̀ lọ. àwọn ọ̀gá pọ̀ nù ọgbà yìí ìgbà mi yóò gbọ́kọ̀ dúró dé mi mo lè sọ pé two days máa dé yóò gbọ́kọ̀ dúró dé mi sọ́sẹ̀ ìrọ́gà mi lónìí. ẹyin bàbá àgọ́ ọ̀gá àgọ́ ẹ má bínú lórí ọlọ́ bí mo ti ń kánjú bọ̀ ní kété kó bóyá yín rí yín mo fẹ́ sáré gba nǹkan lọ́wọ́ òun kí n kí yín ni mo rò pé bóyá bísí lórí ọkọ yín tó ti yẹ yín wà ń gbọ́ wá sàlàyé fún mi ní kò wá gbogbo nǹkan òfin yín mi mọ́ kété tí mo ń bọ̀ látọ̀ kan mo kọ́kọ́ wọkọ̀ pé ah ṣé ọkọ̀ àgọ́ ni ọkọ̀ yìí ni àbí ọkọ̀ àgọ́ mo rí pé ah ó dà pé ọkọ̀ ayọ̀ ọkọ̀ àgọ́ náà mo ṣe ní kí wọ́n bá yín ìgbà tá ti pè mí pọ̀ ọmọ tẹ́ ẹ̀ pàmì mo sọ pé ọ̀pá yìí nígbà mo wá ń bá sọ̀rọ̀ ní ìsìn ó lẹ́ẹ̀ gbèsè fún wáyà ọ̀dà rẹ̀ ti. mọ́tò mi ló bá pè ní mọ́tò àgọ́ tiẹ̀. ẹyin èèyàn kan náà lórúkọ ọkọ àgọ́ lórúkọ tiẹ̀ àgọ́ lórúkọ tiẹ̀ ní lọ́fẹ́ mi sọ fún yẹn mo plate number. wẹ́ẹ̀ gẹ́gẹ́ mi lọ sọ fún mi èmi ni bẹ́ẹ̀ ni mo sọ wá ẹ wá sí ibi ṣọ́ọ̀bù kí n gbé mọ́tò kan mọ́ṣẹ́ kó fi mọ́tò mi kọ́ṣẹ́. mo ọ̀gá wa yìí gbogbo ẹ tó bá ẹmọ yẹn ṣe látàrọ èyí tí mo máa gbé mọ́tò fẹ́ tó máa máa rojọ́ tó máa máa kọ́ mi tó máa wọ́n serious ẹ̀ ṣọ́ọ́tì fẹ́ ṣe mọ́tò mi tán. bí mo ṣe ń sọ pé orúkọ mi lákọ̀ọ́kọ́ yìí ìgbà mi ọ̀gá yọ wà ní ọgbà ẹ̀ rí sílẹ̀ fún two days mọ́tò yọ wà. yàrá yìí ẹ kan mo fẹ́ sáré àgbọ̀bẹ̀ ẹ má pè ọ́ ah. ẹ má yà mí ẹ bẹ̀rẹ̀ ẹnu ẹ̀ mú wà ẹnu ẹ̀ mú wà kò lè pẹ́ rárá ẹ ṣe bọ̀ kíkà tí bá ti délé máa dé táyà mọ́ nísì. ọ̀rọ̀ àṣẹ kọ́ ní bẹ́ẹ̀ yìí o tí nǹkan bá ti ń bàjẹ́ báyìí solúsàn ẹ̀ já wa ẹ mọ́tò já mọ́ rọ̀mánsì nǹkan tó ti bàjẹ́ ṣé wò fura pé iná ń jó lóko mọ̀jàlá ọmọ ńlẹ̀ ọ̀gá mi táwọn èèyàn máa ń rí tí wọ́n èèyàn fún gbogbo iṣẹ́ mi nọ́mà nọ́mà ó ti pàtẹ́ lò lójúmọ́ báyìí. bí ìbá ní kí n parọ́ o mo lè ti mọ̀ wà lórí thirty ìgbà tí ajé ọba wá ara ló tó ń sọ yìí. tó yẹ pé yín tètè yọ owó sọ́tọ̀ mi. fọmọ ń jẹ́wọ́ mi. oúnjẹ ọ̀gá mi oúnjẹ ẹ má bìí. a mọ̀ sọ fún un létà tó o fura pé iná ń jẹ́ lóko mọ̀jà àwọn ọmọ ńlẹ̀. mo mọ̀ fura. ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí kì í sojú lásán kì í sojú lásán. tí n bá wádìí lọ tí mo wádìí bọ̀ tó yẹ pé nǹkan tí mò ń rò náà lọ ṣẹlẹ̀ kí ni dáríjì ọ̀gá olórí pípa mi fura ayá yìí àbí kí n pọ́n wọn lójú kí n fún wọn ní ìfọ̀rí ni. a lè láre mọ́ wọn lẹ́yìn ọ̀hún kí wọ́n gbàgbé lọ. bí gbogbo nǹkan tẹ́yìn yóò fi dáràn tí yóò fi pẹ́ lẹ́wọ̀n bí ọ̀bọ ni wọ́n máa ń tíyàn sí dákunjẹ́ lọ sí fáńdísì kò pẹ́ lọ. ẹ dákun ẹ má ṣe pé lẹ́yìn mi ẹ má ṣe pé lẹ́yìn mi mo tẹ́ lọ ẹ má fẹ́ pé dábìrì mi rú ẹ dákun tó lọ náà ẹ jọ ẹ jọ kí n má débẹ̀. kíní ni ọba mi ṣe bá mi gbé mo mú kíní ẹ wá mú wíṣpánà ẹ. mi bàbá yín mú ẹ fún mi lówó. mú wíṣpánà fún mi náà. mi bàbá yín mú ẹ fún mi lówó èmi èsì tí ọ̀fẹ́ o. ní aṣọ ọmọ yìí ọ̀fẹ́ ọ̀fẹ́ mọ ẹ hàn lórí ọwọ́ àmú fourteen ló ń pè wíṣpánà wà bá ń fi òdì eléyìí bá ń fi òdì kíní fi òdì ẹ òdì ẹ. mo ti òdì rẹ mọ ẹ náà kàn mọ́jọ́ jákè mọ́ lọ́wọ́. òdì ẹ náà. ẹ mọ́jọ́ jákè mọ́ mẹ́lẹ̀ mi ṣe wá rí ọlá yín tí ń rewájú yìí kò ní rẹ́yìn àbí àbí ẹ ti ń rí sẹ́gbà àìwárí sẹ́gbà mọ́ kò ní ṣẹlẹ̀ sí i gbogbo ibi tẹ́ ẹ bá lọ bá ẹ mọ̀ ọ́ lórí ẹ mọ rálà náà àwọn iṣẹ́ tí wọ́n ti wá parí báyìí ni wọ́n mọ̀ gbé síwájú mi lágbára ẹlẹ́dàá mi lágbára orí mi ẹ mọ lọ wájú ni ẹ ní lọ ẹ̀yìn. a ti ń jọ ń borí tì láti àjọ gbádùn pẹpẹpẹ. odógùn ni ìgbé apátákìtì ah! olórí oko ọ̀gá ńlá gbogbo ẹ̀kọ́ ọkọ ni. tó mo ti lọ. ọ̀dà kó ẹ wá. ó dalẹ̀. ló wà ní tòun ní kí a tún máa wòrà ilẹ̀ bọ́yọ́ lọ́hùn sí. ṣé bó wo orí owó àgbẹ̀. ẹ̀rọ ẹ̀ ti fi kan lẹ̀ bóyá ẹ̀ fi kún lọ bá díẹ̀. irọ́ mi fi kankan lẹ̀ kò sí nǹkan kan lọ́wọ́ mi tí n bá dá ẹ̀rùn tọ́lọ́mùbá tún ṣe. nígbà tá ẹ̀ wọ́n wí ìdá yìí náà ẹni iṣẹ́ pọ̀ oríṣiríṣi iṣẹ́ ní ìlú wa fún mi. iṣẹ́ pọ̀ lóòótọ́ àmọ́ ẹbí owó tó owó sì kù díẹ̀ kì í sí nǹkan kan báyìí. ẹ fẹ́ sẹ̀ ẹ fẹ́ sí èsì onígbàwẹ̀ tó ń tó wẹ̀lì. ẹ fi sàkì. bẹ́ẹ̀ ẹ fi sàkì lọ́rẹ́. ẹ kọ́dà ẹ sì rọ́ndà bá òtù mọ́ ẹ dẹ́kun ebi ọ̀fẹ́ wàhálà o. ebi ọ̀fẹ́ wàhálà o bọ́ bá jẹ́ plẹ̀ lẹ́ ń ṣe tó sì jèrè ẹ dàkún ẹ mú eré dúró. kàkóso ọ̀fẹ́ kí gbogbo ara padà mọ̀ bí wọ́n bá fẹ́ gbọ́ kí wọ́n gbọ́ kí wọ́n gbọ́ pẹ́lẹ́ sí nìyí bẹ́ẹ̀ ni. ó ní àṣírí èpè mọ́lẹ́ lọ. lójoojúmọ́ bẹ́ẹ̀ bá ti lọ bí iṣẹ́ bíbẹ́ yìí náà lè sọ pé oríṣiríṣi iṣẹ́ ni wọ́n ń gbé wálé. mò ń ṣiṣẹ́. ẹ owó wá dà. tó bá jẹ́ tiṣẹ́ nu jẹ́jẹ́ àtún yìí lẹ̀ mọ́tò méje mo ṣe lánàá. ẹyin mo lè wá kówó rẹ̀ sí. ibi náà ni mò ń sọ fún ọ nígbà mo ṣe mọ́tò kan tán owó tí wọ́n fún mi kíní mo ra ní pààtì lẹ́ẹ̀mejì tí ọ̀dà tó jẹ́ pé mi mọ̀ padà sọwọ́ ẹ̀ fúnra mi gbogbo ẹ̀ kàn yí mọ́ra wọn. tí lọ lónìí tí bá dùn ní bóyá máa wọ wọ́n ṣe sìnà ni. sìnà èmi kọ́ lọ́mọ jẹ́. ó ṣe sìnà kí mo bẹ fún. orí ibú kan lẹ̀gì mọ́ ni. mẹ́bí wọ́n ní apárí mo ń lówó lọ́wọ́ ni ẹ dàkú irú apárí olórí ibú òní tìyín náà. ṣé mo ti wá sọ wọn pé ń lówó lọ́wọ́ ni. ṣé mo ṣe bẹ̀rẹ̀. ibi iṣẹ́ náà lẹ tún wá fẹ́ lọ báyìí àbí bẹ́ẹ̀ kọ́ aago tó ń yàn pa aṣọ èsì dà sẹ́gbọ̀n pọ́nrọ́mọ yín ni àti ẹ̀gbọ̀ngbà tẹ́ ẹ̀ rí sẹ́gbà kí wọ́n ní ìyàtọ̀ pé rí sẹ́gbà tí tẹ́ ẹ̀ rí sẹ́gbà báyìí. kúrò lọ́nà tí máa dé lálẹ́. ẹ lè lọ bì kan ah, ah. ẹ wo ẹ sọ́ra yín ẹ sọ́ra yín. ọ̀nà kà sí i. mẹ́sì o ìyìn ní mẹ́sì ìyìn sì sí mú lù ẹ dákun. ọjọ́ bá ní mẹ́sì kò mú ọ sọ fún mi. ó fi sọmọ pé mú lè sùn wá ó fọwọ́ rẹ̀ mi mú. kọ́dà mo fẹ́ yọ èsù tí mi lórí imú mi. ẹyin inú mọ̀ inú mọ̀ bìmí inú mọ̀ bìmí yàkó lọ́nà. yàkó lọ́nà bẹ́ẹ̀ ni ẹ̀sùn lọ́mọ ń balẹ̀ tẹ̀ kílẹ̀ ní ìbáyìí. ọmọ tó sì ọ lọ bí iṣẹ́ mọ́ ọ ṣiṣẹ́ àrùn. ṣé mo fẹ́ gba sálárì bẹ́ẹ̀ ni ṣé màá gbà má ṣe báyìí kí ló ṣe báyìí ṣé o fẹ́ bú mi sálárì má bà fún kiri mọ́sọ̀ mi má bà kiri mọ́sọ̀ mi má bà kiri mọ́sọ̀ mi má bà kiri mọ́sọ̀ mi. Thank you èyí pé mo ṣe fọkàn fún wọn náà fọkàn sí mi. Ah. bàákì lò ó sì lù mí lòkulò. Ah, ẹ̀yin olóòlù ni mí. Ah. àgbẹ̀ bàtà rù gẹ́gẹ́ bí alágbé ni ó gbé mi rù báyìí. Eh. èmi ò mọ̀ pé mo bá wà nísàlẹ̀ tó wà lókè ó dá mi pọ̀. ọ̀gbìn rẹ̀ nu kí ní ìgbà wọn bá. oníkáyà ni mí ẹrù tó jù mí lọ gbé. tó bá ti dóní tẹ́lẹ̀ kì í o pẹ̀lú Ògbómọ̀ṣọ́ ẹlẹ́kì ah. ẹlẹ́kì wọ̀wọ̀. ayélujáde ẹ̀yàn ràfíù ni hmm. wọ́n bá ti ń fa tírélà. <laughs> ẹ̀yin ọ̀ mọ̀ pé ohun lówó ìnákùnà lè yàn náà hmm. ọkọ ọlọ́kọ̀ ìwàkuwà lọ wà hmm. nígbà tí èsì wọ lọ sàfìsì rẹ ìwọ kọ́ ló rí kò sí. ọ̀tọ̀ ni òwe náà sì bá gbàdúrà mọ́tò yóò mọ̀ sún ọ káàkiri. ọ̀ka <laughs> <laughs> mi ọ̀ka mi ọ̀ka mi ọ̀ka mi ọ̀ka mi ọ̀ka mi ọ̀ka mi ọ̀ka mi ọ̀ka mi ọ̀ka mi ọ̀ka mi ọ̀ka mi ọ̀ka dájúdájú bí mo ṣe fọkàn sí ọ ìwọ náà fọkàn sí mi náà. ti pẹ́ sí pé ó ti pẹ́ tó ti ń wò ní. àbí bí ìsàn ẹran àwọn tó mọ̀ mí gangan wọ́n mọ̀ pé mi ò fi sọ ẹran ṣeré. babalájọ tó fi fẹ́ ràn mí sẹ́ni tó fà pàtì. ti pa àwọn dùn mí kó mi lé mi lọ́ngbà mo gbẹ́nu sáyà ẹ̀. Ah, ah. láì lóyún ẹ bá boyún jẹ́ ní jomi láyà tẹnu rẹ̀ ní dàbí fún mi ń jò láyà rẹ̀ àríyàn kátà ni wọ́n ah, ti máa ń sọ̀rọ̀ tó bí wọ́n fẹ́ láàrin. <laughs> àmọ́ dúró mọ́ wọ́n wà wọ́n sí wà wọ́n. kí ló ṣe. ọ̀ọ́ ló ẹ fún mi náà. Ah, ẹ ẹ tó lè ti ọ ti sọnù ti pẹ́. ọ tó wá láǹtì náà ni. àǹtí ò fowó ọkàn mi ò pé ọ láǹtì. wọ́n ti gba bisikẹ́ẹ̀tì lọ́wọ́ mi. ẹgbẹ́ àwọn ti ra bisikẹ́ẹ̀tì rẹ kí ni wọ́n bẹ̀rẹ̀ bisikẹ́ẹ̀tì rẹ. ní wọ́n ti máa ń ṣe é. ọmọ gbígbà mo ti ní kọ́sẹ́ mo ti fọkàn sí ọ. ọ̀gá mi ń jẹ iṣẹ́ rìn. ó sì máa jẹ sí àwọn tó ju ọlọ ti pẹ́. ti pẹ́. àbí àwọn tí wọ́n sì máa ń ṣe rẹ̀. wọ́n sì máa ń ṣe náà sọ déètì yọ̀ngéèjì. ẹ bá mi egbò mi. Ah! ẹyin mẹ́ta kìlú kí bẹ́ẹ̀ ló dáa. mọ́kì mọ́kì. àkìlú kí bẹ́ẹ̀ ló dáa. kí ẹni sùúrù ẹ mà ní ìṣiṣẹ́ ẹ mà ní ìṣiṣẹ́ ẹ mà tí ń ṣiṣẹ́ mú tẹ̀ ń ṣe lọ́wọ́ tí mo fi bá yín kọ́ yìí. rárá òun kì í kàṣẹ̀rẹ̀. àkìlú kí bẹ́ẹ̀ jù ní ọ̀fẹ́ yẹ̀rẹ́gbẹ́ kan. bí lóyún kì í mi lọ́wọ́. bẹ́ẹ̀ ni wọ́n á kì í padà. ìyí ìbọn ti ń kì í bẹ́ẹ̀ dín òun ni ọkọ̀ọ̀kọ̀ kì máa lẹ̀ wá kì bẹ́ẹ̀ tì lé. ibi ọkọ̀ la bẹ̀rẹ̀. níbo lẹ ti bẹ̀rẹ̀. ibi kíbọ̀ lókè. Ah, ọ̀rọ̀ bọ̀ kíbọ̀ àkèésì ah. ah, kì bẹ́ẹ̀ jì mo wá kọ́ mi pé kí ni jẹ́ tv guy mo wá ní guy mi òun guy. wọ́n fẹ́ máa kọ́ mi mẹ́ẹ̀kúrú tí mo fẹ́ máa ṣe ní ìsìn iṣẹ́ wọn. wọ́n ní wọ́n ti mọ̀ kọ́ ní spanner tí mo fi setting spanner pé kò sí nǹkan tí ó lè. bí wọ́n ṣe ń fi spanner náà lọ fẹ́ kọ́. iṣẹ́ ni mo fẹ́ ọ̀rọ̀ lára mi. ha wà sínú ìyàwó mi owó àgbà mi tó ṣe sí o. ọwọ́ àbí mi. olóògbé mi lọ́wọ́ báyìí tó fẹ́ gba ìyàwó mi. ọ̀rọ̀ owó ìfọ́ọ̀fù ti tẹ̀lé mi. ọyẹ take two nǹkan tẹ̀ ń ṣe lọ ẹ take two. ìwà kí bẹ́ẹ̀ ni wọ́n ẹ ọdẹ pick up ń gbà náà. a ń gbà tá a sì ṣe. ìwọ náà kí bẹ́ẹ̀. nǹkan ti ṣe yín pick up kọ́ ní sẹ́kọ́ndì ànìdìyà ńlá bá ti gbé ni wọ́n lẹ̀ láyé kékèké amúnilẹ̀ ọbẹ̀ máa rí. kéèké amúnigùn afẹ́fẹ́ díẹ̀. ẹ ọmú mi lọ́wọ́ kó lè sanu ìrọ̀ mọ́lẹ̀ mọ́ a. èmi wà yóò. ṣé mi gbọ́ fẹ́ sí i. ìwé jagun làbí ọkùnrin mẹ́fà tó ń gba pọ́npọ́ lọ́wọ́ ìrànwọ́ ayé. bàbá lílá bàbá lílá. ọmọkùnrin ẹsẹ̀ mi ni ó. Ah. máa fọkàn tó ṣé tí ọba dá sí màmá parọ́ fún imú nìkan dá nǹkan stupid sí mi o kàkà ọkọ sàn fún ya jẹ ó tún fọmọ bóbìnrin nǹkan kò tí ẹ sọ fún mi a ní kí n kọ dá kọ dá o mo ti wà nísìn kò sówó kò sówó ẹwẹ kò sí lóòótọ́ mò ń ríṣẹ́ àmọ́ mi ò réré mi ò réré iṣẹ́ jẹ. Ah, ah. àmọ́ gbédé sọ rántí ìkìlọ̀ tí mo kì ọ lọ. ṣùgbọ́n kan tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìwọ ni kọ́ ọ̀dà máa ṣiṣẹ́ rẹ o. èmi bẹ́ẹ̀ni. máa fi ṣe sàrùn. àtúnú iná náà bá ògbólógbò ẹranko dúdú tó bá jẹran babaláwo lóru ọ̀gànjọ́. ọ̀sán tán tún sọ rẹ̀ rí o. mo gbé fún ọ̀pọ̀. ìkúnṣẹ́ tó o bá ti gbà pátápátá kọ́pọ̀ kó lé nígbà ìwọ ni kò máa ṣe. kò wá ṣe é ṣe pẹ̀lú ṣe ẹ ti wà kí máa ṣiṣẹ́ kí máa lè sọ fún ọmọ pé bá mú twelve thirteen tí ẹ bá mú spanner ọ̀dà ọmọ yóò bá ń gbé jẹ́ àìsókè kò ṣeé ṣe. àwọn ọmọ tí wọ́n á ràn ọ́ lọ́wọ́ tó rò pé bí ọmọ ṣe wọ́n á kéré iṣẹ́ tó ni ojú odùn mẹ́rìndínlógún la ṣe ọ́ ọ̀sẹ̀ ìtura la ṣàwọn ọmọ rẹ̀ iṣẹ́ tó ju odùn mẹ́rìndínlógún bá ṣe ọ̀sẹ̀ ìtura ni ó kéré rẹ̀ ní tó dé fún ọ̀fun ọ̀hún. mo dáná bàbá yìí lè ti ṣe mistake láti bẹ̀. Ah, ẹ pàwọ́ ṣe mistake. ok i'm sorry. ọ̀sìn wíńbí bẹ́ẹ̀ àtùgbàgbé òṣòro tó máa rí. i'm sorry i'm sorry ẹ ti gbẹ ti gbé mi débẹ̀ kàkà káwo ṣe mistake àwọ ṣàṣejẹ. Ah, ẹ ti yé àmọ́ sẹ́rí tẹ bá ti ẹ bá ti ṣe èmi ní ọ̀sẹ̀ ìtura káwọn ọmọ yẹn ṣe ṣe wọ́n bó ṣe wọ́n. nítorí ipò tó tún fẹ́ gbéra rẹ lọ mọ́ lé wọ́n padà sọmọ sẹ́nu àwọn ọmọ sẹ́ẹ̀ rẹ ni wọ́n máa dún wá dọ̀gà fún ọ. èyí tó pè kán lọ mú tírì wá ni wọ́n pè ọ̀gá lọ mú tírì wá fún mi. wọ́n tún máa rán mi sẹ́ẹ̀. tá a bá ti ṣèwọ ní ọ̀sẹ̀ ìtura ọ̀dà. iṣẹ́ tó béèrè fún la ṣe iṣẹ́ ńlá mo ṣe fún ọ mi ò mọ òwúlò iṣẹ́ tí mo ṣe fún ọ. kí kẹ́nìkan kan sáàmù ràn mí kọ́ mọ́ ràn mí lọ́wọ́. bọ́ọ̀ bá gba iṣẹ́ ògún wọ́n ní kàn sí o bọ́ọ̀ gba ọgbọ̀n wọ́n ní kàn sí. torí mi mo fẹ́ kéré iṣẹ́ mi. mo fẹ́ kéré iṣẹ́ rẹ tó bá kan èyí tó dàrú sórí kọ rù sórí bí àṣẹrúgbàjà ó dàrú sórí ni tó dà gbé ẹ́ńjìn sórí tó máa rìn lọ tó eh. lọ gbélú ọkọ̀ bòmí ìwọ ni ó dàrú. bàbá líla tí n bá fẹ́ sọ ẹ́ńjìnì kalẹ̀ àbí mo fẹ́ gbé ẹ́ńjìnì sí i fúnra mi náà ni ṣé mo lè fi jáàkì ibi tẹ́nìkejì tí mo sọ́pọ́tì mo lè fi jáàkì sọ́pọ́tì. màá tún lo jáàkì mi náà màá páàkì màá bọ̀ lọ́wọ́ ọmọ bá mi ṣe. wíjẹ́. ẹ ẹ ah, baba lílá. ṣé bí mo ṣe ní kọ́ ọ sí. ẹ ṣe baba lílá ẹ ṣe kì í kò sí wàhálà lágbà ọlọ́run máa ń ṣe kọ́rẹ́ tán. yóò jẹ fún ọ ah. kó ṣiṣẹ́ rẹ kó wálé ayé wá ṣe dá ṣe kó dá rẹ bọ́ síkì ọgbọ́dọ̀ ṣe kí a mọ̀ fọ́ ọ lọ́wọ́ kí èékánná rẹ mẹ́rin yọ ọ ní ọmọ fọwọ́ kankan máa ràn lọ́wọ́ nǹkan ọ̀pẹ lọ rí o yóò sì jẹ́ fún ọ lè jèrè rẹ̀ òfin rẹ̀ rábà mi ọ̀sẹ̀ ìtura la ṣe fún ọ àwọn ọmọ ní ọmọ kéré rẹ. jẹjẹ lọmọ èṣù jòkó tọmọ ènìyàn alọgbẹnu sí. bó o wá ní báyìí bó o lára rẹ hmm. bó o ní ti ń ṣe ọ ìbí gan gbìmì nínú gbìngbìngbìmì ìgbà tí wàá tọwọ́ bọ̀ fún wọn ti búrọ́ọ̀ṣì gan bọ̀ fún kó wá nǹkan pọ̀ kò jọ fóònù kò jọ kínní kan báyìí ni mo pọ̀ ohun ti sún mí gbogbo àyà báyìí wá wúdùndù yín kẹrí àtòrí bílíọ̀nù. Àmọ̀kẹ́ pé báyìí sọ̀rọ̀ egun orúnkún mi. Àmọ̀kẹ́ àmọ̀kẹ́. ara kan mi ìwọ kan mi. gbogbo ara rẹ ní ń gbóná yìí. ẹ fún dùn mí. ààyè. ìdùn ọ. ó dùn mí ó mi ẹ mi lé a. àmọ̀kẹ́. orí mo fẹ́ jẹ́ bírí ọdún mi. ọmú rẹ ló ṣe dòǹdòǹ báyìí. àmọ̀kẹ́. ṣé èsì ti lóyún. oyún táífọ́ọ̀dù ni mo ní ẹ ti jẹ́ kí n fi àlàáfíà kí n fi ṣe táífọ́ọ̀dù ní ọ̀dọ̀ tó rárá mi ni pé ẹ fi mí lẹ. táífọ́ọ̀dù táífọ́ọ̀dù ní mú ọ gbóná táífọ́ọ̀dù ló mọ́mú rẹ sọ̀kalẹ̀ báyìí táífọ́ọ̀dù ló mú wa gbóúnjẹ kalẹ̀ láti bí ọ̀sẹ̀ kan nínú ilé ìwọ tó jẹ́ pé lóúnjẹ ìyà ni ọ́ ó kanra mẹ́bà pẹ̀lú ewédú ni tó ń wo oúnjẹ lẹ̀ tó ò jẹ àtìgbà yẹn lára ti ń fumi sí ọ. àmọ̀kẹ́ Hmm. kì í ṣe pé omi eh. jíǹde bí ó pa mí kò lọ. ó yé mi àmọ̀kẹ́ hmm. ṣé o mọ̀ pé nǹkan alábàáhùn ò ju mẹ́ta lọ. ṣẹ́ràn ṣẹ́ràn rẹ̀ ó lẹ́ni tí mo ń jẹ́wọ́ fún jẹ́wọ́ fún mi ṣó o ti lóyún ni. ṣóyún mọ́ fòmọ́ yàn ni àṣẹ ibi tí ò bá jẹ gbì ṣé yóò kú gbì ni. ìṣe parí débi tí ìṣe pàpàpà kí bá àwọn afẹ ti fẹ lo mi wọn mú pa ọmọ mi o ẹ yẹ kí fàlàfíà ẹ yẹ kí ibi ṣe táífọ́ọ̀nù mi o. ṣe parí ṣé pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣé lọ bẹ gbé ke wá Àmọ̀kẹ́ mo ní olóyún olóòlóyún. èmi olóyún lórúkọ Jésù ewé yẹ kí n fi fọkàn balẹ̀ ló táífọ́ọ̀dù bí ẹ. orúkọ Jésù tún wà nínú ọ̀rọ̀ oyún nínú. sọ orúkọ Jésù tó o sọ̀hún bójú oyún ni oṣù mẹ́ta péré ni. iṣu ọlọ́run ọba mi òkè. Okay yóò farahàn kò ṣeé gbé pamọ́ ṣèbó ò lóyún ò lóyún ò lóyún ọ̀ bó lóyún tètè sẹ́ni fún ọ lóyún báyìí àmọ̀kẹ́ sọ mọ̀ pé mi rẹ ni mò ń bẹ̀ ọ́ báyìí sẹ́ni fún ọ lóyún fún mi àmọ̀kẹ́ jẹ́wọ́ ọ̀bùn kí n dá sọ̀rọ̀ ọ ní kọ̀rọ̀. ebi ń pa ọ́ tó jẹ́ kí ló ń wọ̀ jẹ báyìí. kọ́kọ́ sùn kì í jẹun. kò fẹ́ sùn sùn <laughs> mo pàlù fún ọ. bó o lóyún bó o lóyún yóò jọ ṣojú èmi rẹ tèbó o lóyún o ò lóyún àrùn ó ti dà nínú kó o lóyún mẹ́bí mo bá lóyún ó jẹ́wọ́ fún mi mo mọ̀ kó o lóyún ó ti dà o. ooru òkúta fi ẹsẹ̀ rẹ̀ tì yọ èmi àtẹ̀yẹ ti fura wọn dúró wọn kí jẹ́ kí mo kí ọ lẹ́mìí ìjọba náà ni mo ń gbé ládùúgbò kókó lè rí nǹkan sí jù ìyọ̀wọ̀ ìyọ̀ ẹsẹ̀ ìtìlá pàtẹ níta wàkíwá ayé fẹ́ bàjẹ́ ta ayọ̀ rí ayọ̀ rí gé kó lù ìfẹ́. Ìfẹ́ ayọ̀ mi ayọ̀. Ẹ̀mí ló mọ bẹ́ẹ̀ sọ fún ọ pé kò sí ní gbogbo ohun àwòrán tó ń ṣe ìyá. Kí ló dé tó ń fi kọ́ọ̀lù ní mi lára ná? Kí ló tó ń pè mí káàkiri? Èyí ń gbé kọ́ọ̀lù rẹ kọ́ ẹ́ kó ti mọ̀ kó ní ló ń sun àlejò ni mi ò mà parí ìṣó o nǹkan burúkú lè lọ ṣó ta ló mọ̀ bóyá gbọmọgbọmọ ti gbà wọ́n ti gbé igbá ọ̀sẹ̀ lé ọ lórí ó sì ní ká mọ check on our love people eh. mo ṣe ní pégbà tó gbé kọ́ mọ́ ẹ̀pọ̀ àbúrò ti sọ kí wọ́n á eh, wò ó. àbúrò sí ọsẹ bí rẹ kórìí fún ọ bí èrò rẹ sí mi sórí rẹ pé sá sẹ́ni àbúrò ṣe fóònù rẹ mọ́ ríngì àbọ̀pọ̀ ló ń ta ọ ni ṣé ẹ pé kòkòrò ń rìn lára rẹ. ìfẹ́ mọ́ bínú ayọ̀. kí ló dé ṣé kò sí o. nǹkan tí mo fi ń pọ̀ tó gbé kọ́ọ̀lù náà ni pé ní kí wọ́n sọ fún un pé èsì ìdánwò wa ti jáde. ẹ ṣé wọ́n sọ fún mi kó fẹ́ lọ kọ wáyẹ́ẹ̀kì. a1 sì ni parallel èyí tí mo sọ pé mo lọ kọ ẹ̀sáàmù ni. ẹ kí wàá lè sí ìdánwò tó jáde. ẹ gbogbo ìdánwò tí oníkàlẹ̀ nìkan wà lókè lónìí nìkan wà ń sàlẹ̀ lọ́la

ìbálẹ̀ òrìdí náà téèyàn bá ja ẹ̀jẹ̀ ó fọn kásá káàkiri lóde. ẹ ṣé Maria Magdalene ní lè mi. irọ́ àṣàbí onípọ̀fù ni ọ́ àbárí kí ó ta lẹ́nu ń pàjá jẹ́kọ́rì rẹ pé o jẹ́kọ́rì rẹ kó pe gbogbo sórí ìwèrè tó ń sọ yìí nǹkan tí ìlè fi bọ́ jiyàn ni pé mo gbọ́ pátá ń di rẹ̀ hàn countless time. wo bó ṣe wá mọ àwọn ẹbí mi tá sì mọ mi mọ ẹ pé nǹkan tó bá ti rí nǹkan tó kò tẹ̀ kọ́kọ́ kó wá kí n wálé bóyá pé àjojúmọ́ ló mọ̀ dá ọlọ́sẹ̀ àbòṣoṣù kó mọ̀ dá láfi ra nǹkan ọmọ. o ṣe mọ jáde ọ̀tà kí n máa dá àjọjọ ta ọjọ́ márùn márùn ó dà pé kòkòrò rìn lára rẹ sórí ẹ pé sá èmi ọ̀fẹ́ mọ ẹbí kankan bó ṣe ń wò mí púpọ̀ náà àwọn kan láwọn ọ̀bá mi ṣe mọ́ nítorí pé mi ì lọlé wọn ni o èmi ọmọ yẹn wá ẹjọ́ bàtí wàá lè bẹ̀ǹtẹ́ẹ̀nì mi báwọn kó fi mi lẹ̀ pẹ̀lú kádàrá mi fún di èyí gbogbo kí wọ́n lọ lè máwọn ẹbí rẹ o joka you are just sọmọ alẹ́ àjọkà abọ́mọ bàṣọ kí n tó ń ṣe nu o. o sọ fún o sọ fún mi pé báyìí ni ó ṣe ní ti bá lóyún fún ọ ní má ní kó lo kọ́ńdọ̀mù ó mọ̀ sọ pé ò lè fi àbí kí kí wá ni. ẹbí rẹ kọ sórí gbogbo ẹjọ́ tí mo dúró tí mo ń bọ ọ̀rọ̀ báyìí nísìnyí nítorí pé mo fìyẹ́ sí ẹ lóòótọ́ ni ó ti yẹ mo máa ń sọ fún pé jẹ́ ìfihàn rìn lásán lẹ́nu ọmọ sọ pé kí n jẹ́ wọlé tí má bẹ́ẹ̀ yọ ń gbà mí ọmọ sọ fún mi pé ọmọ gbogbo àwọn àṣà tó máa ń dá. ìgbà tí gbogbo ẹ wá mo ń tutù nǹkan. ó tutù kò tutù kọkàn mi ìwọ lọmọ sọ pé tá a bá ń fi síra wọn pé máa ń tutù mọ èmi náà sì wò pé wàhálà ń pọ̀ káfíjọ tutù lọ́fẹ́ fi tutù kó bá mi wo ó tiẹ̀ ó tiẹ̀ lè kó bá mi mọ̀jẹ̀ tán iye tó bá fẹ́ yọ àgbákò tí ń bẹ́nu rẹ̀ ni ó jẹ́ kí n mọ̀. èmi àkọ́bí rẹ̀ làgbákò. àkọ́bí rẹ̀ làgbákò máa fọ́ ìtẹ́ o máa fọ́ ìtẹ́ o má rò pé bóyá ò ní lára o bó ṣe ń wò mí kò sí tó fẹ́ ṣẹlẹ̀ kò sí tó fẹ́ ṣẹlẹ̀ kò jẹ́ kórìí ẹ̀kọ́ kò jẹ́ kórìí òbúrú fún ọ. ìfẹ́ ìfẹ́ má sọ pé ìfẹ́ ayọ̀ mi mi ò fẹ́ àkọ́bí mọ́ sínà fún yàn ni o ìmọ̀nà tó dín mọ́ irọ́ síndárà ni ìmọ̀nà tó dín mọ́ mí n ti ń kó bọ́ tí n gbé kọlù ẹ̀ mọ́nu lọ́bìnrin lọ́wọ́ àwọn tọ́kàn rí mi láàrin wa two hours three hours tí mo kàn fara ẹ bá ṣe lọ́ọ̀fù pàpàpà láàrin three hours tó ń pè mí fẹ́ báyìí èmi ò tiẹ̀ búlọ́ọ̀kù wọn mo fún wọn lẹ́nu ẹlòmíì ti send message to forty thousand pieces in reply why will you call me love when you know I have another love àbí ìsọfún tí mo parọ́ fún ọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ṣe fi mú sí kó di ọ́ ní mò wọ́n lọ wo nígbà tó bá ti ráyè bá mi níbi àtẹ́ndà bí ọ̀jẹ̀ ń bẹ̀ tó bá wá mi sí tó bá tún padà wá mi wá nu workshop yìí mo lè ní kọ́kọ́ pa ọ́ ẹ mọ sọ bẹ́ẹ̀ fún un ikú fẹ́ pa ọ́ sá mo ní ó dà kórìí ẹ fẹ́ burú. yẹmi o. ọ̀gá mi sà. lọ síbẹ̀ nínú àgọ́tì bóyá wà á rí kìíní tá a máa ń fi sí. ó ti yé mi. wá wá wá wá wá ṣe é má lọ pẹ́ lọ tó mọ̀ ọ̀gá twelve thirteen kan. má mú kankan wá gbogbo ẹ̀ mú tó mú ọ̀gá bí sẹ́wọ́n mú fún ẹ. má fọwọ́ mú nǹkan kan má fọwọ́ kan má fọwọ́ ni ní tọ́ka tán tán kó wá rẹ́kọ̀ ìlú sàgbà. yóò tún kó ìlà ẹ̀kọ́ rẹ̀ ọ̀gá sẹ́wọ́n kan nílùú akẹ́kọ̀ọ́ máa ṣe wàhálà. ẹ pẹ̀lẹ́ o. ètè mọ́nì ni. ṣe é pọ́lì tí yín ti dàrú. ẹ káàsà ọ̀gá jókòó síbà wọ́n ń làágùn lórí títí tó fi dábẹ́ wọ́n kórin sẹ́nu láì ṣe ṣàngó wọ́n kórin sẹ́nu kó sábẹ́ kó sẹ́sẹ̀ kó sórí ẹ̀dẹ̀ dúró ṣé ẹ̀ lè gbáyé lọ́wọ́ wọn ni àbí irú òṣùwò lẹ́ ń ṣe yìí. ọ̀gá ló ní àmọ̀ súnmọ́ wọn bá ṣe ń gbé súnmọ́ wọn náà ń gbé sáà ọ̀gá kan sáà wà rẹ́kọ̀ọ́ lè bẹ̀ lásán ní àkọ́rin kankan. kí wọ́n má dé bẹ́ẹ̀ ẹ má jẹ́ kẹ́ni kankan fọwọ́ kankan. kọ́ bá fọwọ́ kọ̀ọ̀kan. gbogbo ọba yọ ọ̀gá ni wọ́n wọ́n ti mọ́ṣẹ́. iṣẹ́ kí làwọn wá ṣe ń bí ṣe bá wá kọ́ṣẹ́ ni ẹ wá dúró àyè àwọn dúró ẹ̀ ń ṣiṣẹ́ báwo ni ẹ fẹ́ mọ́ṣẹ́ tán wọ́n ti mọtẹ́ bí wọ́n bá sì mọtẹ́ bí bàbá wọn bá rówó kọ́ra mọ́tò kí wọ́n máa fi kọ́sẹ́ ah. kí ṣe lè kí wọ́n máa fọ ọkẹ́lẹ̀. ṣé àdáṣe ni iṣẹ́ ilé ìtẹ̀gbà iṣẹ́ tó ní mọ́tò ìlú ní ẹ̀yìn nìkan ni kẹ́ ẹ̀ dáṣe kí wọ́n máa fọwọ́ kan ni tẹ́ ẹ̀ kan ní mọ́lẹ̀ ẹ fi ní sábẹ́ ẹ gbó ẹ à ah, spaniel kọ́ ni ah, ṣé ń gbé wèètì ni láìpẹ́ wọ́n fi iṣẹ́ ṣe yín. àmọ́ tí mò ń ṣe mọ́mọ́ tí mò ń ṣe ṣé n tẹ́ ń ṣe iṣẹ́ ti mọ̀ ń lé àwọn tó yẹ kó mọ̀ ṣé ẹ ti ṣàlàyé fún wọn tó ń ṣe yín báyìí tó nǹkan tó ń ṣe yín kì í ṣojú lásán o àbí àwọn wo ló wà ní ọgbà ní tó ń ṣe yín ò kì í ṣojú lásán o. kí wàá ní. wéde. ẹ wọ ẹfin mi lẹ mo mọ tí mo ṣe. ẹ mọ tẹ́ ń ṣe tó bẹ́ẹ̀ ṣe ń lọ́kọ́ tẹ́ ń lọ́kọ́ lábẹ́ ọkọ̀ tẹ́ ẹ bá fi dákẹ́ síbẹ̀ wọ́n máa yín sínú pọ́ síbẹ̀ kálẹ̀ lẹ́rẹ́ mp3 kẹgbẹ́sẹ́gbẹ́ kẹkọ̀ọ́ máa play track àwọn kan wáyé wá ṣiṣẹ́ kólókóló kẹ máa mirí sí i ó máa jẹ́ kí iṣẹ́ yín yá ẹ̀pẹ̀lẹ́ ẹ fẹ́ yín gbé kíní ẹ lift ẹ lift ẹ lift him up ẹ ṣe ó dà bẹ́ẹ̀ gbàgbà lọ́wọ́ ẹ bá bá dìbò bá dìbò bá dìbò bá dìbò. láti bo olórí ibú tó fọ́ bùrọ̀ mi lóyún dà. ẹ máa ṣe pinnu ọgbà yìí o ṣé wàá ń bí ìfẹ́ wo ló bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ ẹ ẹ máa ṣe eh! ẹ eh, madamu eh, madamu. ṣé wọ́n lọ fábùrò mi lóyún. wọ́n lọ fábùrò mi lóyún. ìfẹ́. ìfẹ́ wèrè wo. o sì ti ń pẹ̀fẹ̀. kí ni wèrè ní sùúrù fúnra rẹ kí ló dé tó ní mi lára kí ló tún ṣẹlẹ̀ báyìí nígbà ọmọ pé ò ní gboyún kí ló dé tó ń kàtọ rẹ òkè. orí ẹ yí àṣewẹ́ ah, fọmú gbà mí ni àbí kí ni gbogbo wèrè tó ń ṣe báyìí mo dúró ọ̀hún pariwo ayọ̀ ni ayọ̀ ni ayọ̀ ni kọ́ sacred àbí ìtànà ló máa pè olùṣe odó síbi ìwà àtàntí ẹ̀ wọlé bíi pé nǹkan bọ́lẹ̀ lára yín kí ni gbogbo òṣìṣẹ́ ìṣẹ́ báyìí. ẹ mọ bínú ẹ mọ bínú bàbá wa ah. ṣe eré olórí burúkú yìí ó fàbúrò mi lóyún àbáyé rẹ fẹ́ pàdé kí ni kí ló ṣe yín máa ra yín ní kò lórí o àbí o rádàdà oṣù lẹ́yìn ah ìyá jẹun ọ̀gá rẹ̀ gbọ́dọ̀ ní kí n ní sùúrù orí ẹ̀ jí ni. ẹ ń bá ọ̀rọ̀ yín ti ń bẹ́ẹ̀ lẹ̀ ìnẹ̀jà yànjú wèrè yìí ó gẹ sàbúrò mi òkè ah, ó lọ sí. ẹ mọ̀ gbà nítorí ọlọ́run gbogbo ọ̀rọ̀ tẹ́tí ń sọ báyìí ni pé wọ́n ń gbẹ́sẹ̀ àbúrò yín sókè wọ́n ń gbẹ́sẹ̀ àbúrò yín sókè ṣé tó máa ń gbẹ́sẹ̀ yín sókè ṣé alájà tó ń ṣe fún yín ni mọ̀ fi tírì àbúrò yín ṣé mo gbẹ́sẹ̀ àbúrò yín sókè ńgbọ́ ṣé mo gbẹ́sẹ̀ sókè láti bọ̀ mo ti ń ṣe. ayé rẹ̀ ń rú ah, ah ayé rẹ ẹnu wọn kò sí fún ọ látẹ̀yìn. dúró ní dúró má fà á ah, ah. wọ́n ń di ẹ̀jẹ̀ àjọ fún ẹ lóyún ni àní kó dúró má fà á kàn mí àbó ń ṣi èrè ni bóná ti rí wèrè kí ló dé báyìí. èèyàn tí eégún ní bóyá ti ìdílé yín sì ní ń bá ajá kò jó orí ìdókòwò eléyìí nífẹ̀ẹ́ ilé ẹ wo bí sẹ́ni ìfàsí ṣé mo fọ́ lówó àbí ìfọ́nlówó. ìgbà tó wò tó ibi tí mo ra búrẹ́dì mo ra ráìsì mo ra màlàmọ́ rẹ̀ bá wọ́n ní tí ò bá lórí ebi mú pààyàn. another reason tí n fi lè fẹ́ rè é nígbà olóyún fúnra rẹ̀ lọ́wọ́ bá mi ó ní wọn terminate oyún ni mo kò sẹ́bẹ̀ tí n fẹ́ bẹ̀ tán mo bẹ̀ ń fifty fifty ní òkèjẹ́ pé bóyá mo ń bẹ̀ tó dénú mi o àmọ́ jójó terminator we don get agreement o no time ìsọsọ ló kọ pọnú ilé mi mo sì fún ní owó ó ní yóò tó nísìnyẹn tó wá fẹ́ sọ ọ̀rọ̀ àná nígbà mi kò jùmọ̀ tó mọ́ ẹ má ní mi lá o. ayé rẹ rú bí mo sọ wáyé tí bá fún yàn lóyún ilé gbà ó ó lè mọ lọ́wọ́ tí mo fi ń bù ga wọn. ó lè gbà kò sọ fún ọ pé wọ́n ń sẹ́yìn nídìí wa kò sọ fún ọ pé wọ́n ń sẹ́yìn nídìí wa. ṣé bá yí. dá sí i ẹ bá dá sí i. má ń lànà wèrè bí ó ń délé ìlànà má ń lànà wèrè. ẹ pàtàkì tí n fi fẹnu ẹ wo bí tí n ṣe sí i sọjọ fún mi. mo pè ṣe àgbáyé adalẹ ìrànú wà lára rẹ ìrànú wà lára rẹ lẹ́yìn tá a bá wá bí àti ìrìnàjò o tún ń lọ o ń lọ kọ́rọ́ yíwọ́kùnrin mi. ẹ ẹ jọ wákìlù n tí ọmọ yìí sọ ìbéèrè méjì péré ni mo ní. àmín i will answer you. ṣé n tí màdàmú yìí sọ pé ọmọ yìí lóyún is it true? olóhùn lóyún. olóhùn lóyún. ṣé ọmọ yìí lóò nàkì àpapọ̀ ọ̀gbọ̀n. from behind not kàtó sókè nàkì àpapọ̀. onínàkì àpapọ̀. ṣé ìwọ wá fún olówó kó lọ ṣe. ajọ́ mọ̀ mi àti òun náà ló dábàá kí n mọ wa mo sì fi. Oh, sọ fún pé wọn ń sẹ́yìn nínú ọ̀rọ̀ ah, àwọn kéèsì gist lọ́ba máa ń láìkiri tó lẹ́vidẹ́ǹsì tó láwọn èèyàn tẹ́lẹ̀ build up case ah. tẹ́lẹ̀ fọṣù kan náà drag ẹ̀ all test gist tó bá gbọ́ ó tún ti ṣe ẹ̀ lótú ẹ̀tù ẹ̀ ah, gist lọ́ba <laughs> àwọn nǹkan tó man like láìkiri tó ní content àwọn èèyàn tó ní kìnnì. etí ń dùn ẹ̀ bọ̀ ráyè gbà nǹkan. ẹ̀rọ apariwo ìjọ. another reason tí n fi lè fẹ́ ṣẹ́wá rí kéèyàn lóyún fún mi tómi bá ti gbóyún wá bákan méjì ni ó lè jẹ́wọ́ lóní kó gbé wá fún un tàbí kó kó nífẹ̀ẹ́ ló fi fẹ́ fún un obìnrin nìkan lọ́mọ ẹni olóyún fún un bẹ́ẹ̀ni DNA ló máa ṣàlàyé kí la fẹ́ ṣe sọ̀rọ̀ ọmọ yìí kí la fẹ́ ṣe sọ̀rọ̀ ọmọ yìí báyìí ok. kọ́lọ̀ terminate ẹ̀ bá ṣe ọ̀sàdéhùn. ẹ ẹ ẹ tí mo lè ṣe tí màá fi rówó tí màá fi bọ́ oyún àtọmọ kọ́lọ̀ àwọn olórí burúkú ti fògùn gbà tí wọn ní sórí rẹ tó gbé wọn. àwọn olófògùn gbowó. àwọn fẹ àwọn fẹ yín jẹ strong. náà fògùn gbàṣẹ ẹni sùúrù yọ̀ọ́ dàbí jù sẹ́ni gbogbo bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ pé láàárọ̀ ọkọ̀ ọlọ́kọ̀ èmi ọ̀dá sí o ọ̀rọ̀ oyún ẹ̀ ń soyún ẹ̀ iṣẹ́ tó bẹ̀ mí mọ̀ràn kí ló fà á kí ni àwọn òwò ni òjò oríṣẹ́ gangan tó ń ṣe pẹ̀lẹ́. Ah, sanyo òun fẹ́ yín jasping leakages láì kí àti ah, ẹ ti padà jò leakage eh, ni. kí ni ẹ ní ìdìsàn pépà mi ì mo ní láti sàn pípa mo dẹ̀ ti fi wáìlì sí ó gbọ́dọ̀ àwọn olóhùn ṣépè lé ni mo béèrè. ẹ àwọn tí ò jẹ́ kí ayọ̀ mi rí owó tí ò jẹ́ kó rí iṣẹ́ ṣe owó débi tí ó gboyún lọ́wọ́ mi ayé wọn ò ní da. tó dárúkọ yẹn ni. ẹ dúró ké ọ̀hún ìpè kalẹ̀ bí ìgbà tó ń kanú báíbù. ẹ jẹ́ ní tẹ̀tẹ̀tẹ̀ rárá fún ẹ jẹ́ torí yín ó pé ìbá yín sọ̀rọ̀ ìsìn ta sí yín ẹ fi tí ń ṣe ti. sọ́mọ ọ̀tá síta ni ó débi tí mo ti ń ṣe ọbẹ̀rẹ̀ pé láwọn kan ni ò. ẹ ẹ ṣe ọ̀gá gbàṣẹ́ lọ́wọ́ ẹ. ìgbà tí wọ́n gbàṣẹ́ ńkọ́ ìgbà tó ń pàṣẹ nǹkan tí kú eh. kébì èkú bọ́. ọ̀gá tó tẹ́lẹ̀ wọ̀nyí ni. ẹnìkan sọ pé ó ṣe ṣe tiẹ̀. ìgbà èkú wa tẹnubọ super glue ó yẹ kẹ́ mọ̀ pé frustration ti wà lára rẹ̀. tí n bá ṣiṣẹ́ ẹnikẹ́ni ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ní àyè. Eh, eh, ọ̀gá ló ní ẹgbẹ́ gbàṣẹ ni. six ah, meter. ẹ̀rọ mo fi ṣe tiktok. lọ́wọ́ mi fà. ó jáde tì ọ́ ni. ó jáde sí mi. mo jáde tán ni. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ photocopy ni ẹ. ẹ kí wàá ni. photocopy ni. àwọn obìnrin mi àgbákò ni èmi. àbórí ilé ìgbà àbórí àwọn oríire ò tiẹ̀ pé mọ́ra. ọ̀gá ẹ mọ̀ wá ẹ bá bẹ́ẹ̀ wọ ẹ mọ́tò mú yàn náà. dàdà dàdà dàdà ayọ̀ mi ayọ̀ mi ẹ jọ sọ̀rọ̀ ayọ̀ ẹ̀mí ẹ bá nọ dáadáa yóò wọ ní eléyìí ẹ nọ dáadáa ayọ̀ mi ẹ bá ní kíni ẹ ọ̀gá ẹ̀dẹ́ kẹgbẹ́ ń gbélé nìkan. má la jáàkì mọ́ lórí. ọ̀gá ẹ má yẹ kó máa wù wá báyìí. sọ́jọ́ ọkùn rẹ̀ pé ni kí ni sọ. ẹ̀dẹ́ tẹ bá ń gbélé yìí nìkan ilé yìí nìkan. mo ní ẹ má ràn mí eh, lọ́wọ́. ẹ eh, ẹ eh, ọ̀gá ọ̀gá ṣe rí káàtì sọ pé mi ti mọ̀ ẹ́ tẹ́lẹ̀ náà lóòótọ́ àmọ́ ibi tá a lọ náà ní ìsìtẹ́ ní akálọ̀ fojú ṣiṣẹ́ ń bẹ̀ ẹ́ débẹ̀ ní ìṣẹ́ náà tán jẹ́ nìkan lọ́mọ owó GoTv ṣé GoTv la wá wò ń bẹ̀ ni. Ah, ẹ̀rẹ́ kọ̀ọ̀kan. ààrẹ kọ̀ọ̀kan. nínú GoTv. o lè kẹ́kọ̀ọ́ láyè. ọ̀gá èdè ìjọ ẹ ẹ ẹ máa gbọ́ ọmọ tó bá tún sọ pé ẹgbẹ́ kìnìún wà máa ṣépè fún tún tẹ́ fẹ́ kọ́ tí gbogbo tí máa ń ṣe ni kẹ́ ẹ máa wò èyí tó bá wù yìí ẹ mú mbẹ. ọ̀gá wa sọ wá bí llb bó ṣe lọ ló ṣe bọ̀ ní ìsìn kí wàá kókó báyìí ní ìsìn. àbúrò bá yín jẹun kan àbúrò rí wa báyìí o. máa fọ níjà kẹ. ẹ pa mí gbà wọn. Ah. pala èyí kí ló ṣẹlẹ̀ táìmù ti lọ náà. Ah. ṣèlú nọ́mbà yìí ló ń pè kó gbé láti lè máa báwo ni. ọ̀nbọ̀ ọ̀nbọ̀ àníṣe lẹ́ẹ̀bọ̀ sí. ṣé látàárọ̀ ta ti ń pè wọ́n ṣé pé ẹ̀kan ti. wọ́n ah. máa fẹ́ di ìgbà bẹ́ẹ̀ ni. a ti pè wọ́n pé wọ́n ò gbé kọ̀ ó yá tún try nọ́mbà wọn. ṣé tí ẹ di gbogbo bá ń pọ̀ gáì látẹ̀ gbogbo rẹ̀ pé kó sì kó lu àmìjọ kókó lọ. ọtí tí mo fi sí àyíká ló mu. ó yá tún try nọ́mbà wọn jẹ́ ká mọ nǹkan tó ṣẹlẹ̀. ọ̀rẹ́ òun náà ni mò ń pè. ẹ lẹ́wọ̀ ẹ̀yìn ẹ̀gbọ́n mi táyé kan ẹ lẹ́wọ̀ ẹ̀yìn ẹ̀gbọ́n mi ah. ẹ̀wọ̀n bínú sí èsì gbẹ fẹ́ sọkọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ sọkọ̀ mo lè bá yín sí o torọ́ ọ̀gá tó lè bá yín sí ò sí nílé tó bá sì jẹ́ pé twenty thousand wọ́n fẹ́ gbà lọ́wọ́ yín mo lè gba five kí n di fifteen fún yín ẹ wọ́n kéré mi o mo mọ sẹ́ o. ọ̀dà kó sì kúrò bí jàre à ń sọ̀rọ̀ gidi ò ń sọ̀rọ̀ kíní. ó dàbí wèrè ni ẹ. bóló ti wá ganan. sẹ́rẹ̀ mi tẹ́ ẹ wò yìí èmi wọ́n mọ̀ ń pè mẹ́sì kẹrẹ̀ di mẹ́kọ̀ọ́ mo ti lò ọdún méjìlá nídìí iṣẹ́ yìí àmọ́ bó bá ti pé ọdún márùndínlógún. wèrè ni o lọ́dún méjìlá ó wọ̀n lára ẹ̀ bóyá àgbà báyìí. ẹni tó bá ti ya ti mọ̀ ẹ́ o bí ọ̀gá aṣẹ́ ni ẹ ò kì í ṣọmọdé iṣẹ́ ó ti yẹ. ẹ lo aláyé ní bẹ́ẹ̀ gbé fún. ó tẹ̀ ẹ́ ṣọ̀gá aṣẹ́ ọ̀gá àṣẹ ni ẹ kó sì kúrò bí. ẹ mọ̀ fàkókò yín ṣòfò. àkókò àwọn abẹ́ lómi ṣòfò. níbo ni ẹ gbé fóònù sísẹ ṣe ń bọ̀ àti wàá ṣọ̀gbìn láti ẹ̀kọ́ past three hours a ẹ̀ gbé fóònù ẹ̀ kankan ṣé ká gbé mọ́tò wa fún ọmọọṣẹ́ yín wa bá a ṣe lọ ni. ẹ bá gbé fún yàn kankan èmi náà máa ṣiṣẹ́ mi ẹlẹ́ni ẹlẹ́ni ò ṣiṣẹ́ mi èmi náà máa ṣe iṣẹ́ mi ẹ̀fílẹ̀ ẹjọ́ mo ti mọ̀ èmi mo ní iṣẹ́ yẹn jẹ́ ń ṣe iṣẹ́ mi ni ẹ mú bọ̀. ọ̀gá ṣe rí sẹ́ni. ọ̀gá yẹ kí n gbé lè sórí káàdì tẹ̀ ní débẹ̀. ẹ má fọ. ǹjẹ́ kí lè ṣe báyìí. ọ̀gá ọ̀gá dúró. Ah. àwọn mẹkáníkì. ẹ ṣe báwọn ọmọ ṣe wọn wà àbí kí ló yẹ tí wọn ò jẹ́ kó máa bá iṣẹ́ lọ ah, ah. àbí kí ló sọ fún ẹ. táwọn wèrè tó wá ń sìn gbẹgbẹ gbé yàrá gbé mọ́tò fún wọn gbà yìí lọ pa ọ ọmọ tìbákọ̀ lọ rí ilé láti bàbá ẹ má bínú torí ọlọ́pàá ẹ dákun. ẹ jọ wá dára dúró sí bàbá kan kí ló dé. ẹ má bínú ẹ dákun ọ̀kan tó ń ṣe ti ọ̀rẹ́ mi àti ó máa ti gbé mọ́tò àti gbé fún àwọn ọmọọṣẹ́ yìí o. ọlọ ọlọ ayé sọ fún mi pé ẹ mọṣẹ́ pé kí tó bá ṣe yẹn. ẹ má ṣe yọnu pọ́n mọ́ṣẹ́ ẹ má bínú. ọ̀rẹ́ mi ẹ dákun mọ́ ẹ má bínú. wàá sọ ọmọ sẹ́yìn kankan tó lè ṣiṣẹ́ mi báyìí. ẹ má ọmọ sága kan lè bá ń fọwọ́ kan sẹ́mi mi níṣe. kí ló dé kí ló fọkàn bàbá mo ti bá tún tẹ́lẹ̀. bàbá sọ wọ́n wéré tí sẹ́mi lè lò sí. ẹ ọkọ̀ ń dákun. ó wà á ta bẹ́ẹ̀ mọ́tò ti kọjá lára. ọ̀rẹ́ mi ẹ dákun mọ́ mọ́. o ò ẹ mọ tí mo fẹ́ sọ fún ẹ mọ tí mo fẹ́ sọ fún máa yanjú gbogbo ẹ nísìn. ó sì kúrò bí bàjá rẹ kí ló mú bá wà á jókòó sí àtẹkùn fún wa. ó tún ṣe bẹ́ẹ̀. ó tún ti ṣe. mọ bọ mọ bọ. èmi tún ah! èmi máa ṣiṣẹ́ mi. ẹ jẹ́ ìpínlẹ̀ ìlọ́tún yẹn bẹ̀rẹ̀ yẹn. àná ọba kọ̀ kankan iṣẹ́ mi tún ti ṣe ẹ ti ẹ ní sùúrù ẹ fún ayé lọ́kọ̀ balẹ̀ bàbá ẹ yẹ káwọn ọmọ yìí àfíìsì nítorí ajé òkú lórí tú. ẹni wá ṣoṣo àárín ṣoṣo. ṣèbí jẹ́jẹ́ lọ́mọ èṣù jòkó tọmọ ènìyàn lọ gbẹ́nu sí. wọ́n á lọ gbẹ́nu sí i àwọn ìyá mi wọ dédé o ṣe bọ́n ti wí. ọ̀gá ìjà wíwá dé ṣe rí ibi tẹ́ ẹ lajú sínú àlẹ́ wa hospital lẹ́wà. sọ́ọ̀sù. ọ̀gá ọ̀gá ṣe máa gbọ́ hospital lẹ́kẹta tá a máa gbé wá lélẹ́yìí méjì lákọ̀ọ́ pátá kọ́kọ́ gbé lọ ọkàn yín ni o wọn làwọn ọgbà yín rárá. ọ̀gá sẹ́ni gbogbo ṣe ah. látàrọ̀ flashback ni o ẹ ti wà á reality báyìí. Hmm. ah kí ló ń ṣọ́gá báyìí. Ah. nọ́ọ̀sì ẹ ti ṣe nọ́ọ̀sì ẹ̀ máa lọ sọ ẹ̀ ní irin kẹ́ẹ̀dẹ̀ wọn wọ́n lè tú o. nọ́ọ̀sì àmì ti yá sí. Eh. ọ̀gá ẹ dúró ṣe yí drip tẹ̀ ń gbà yìí last one lélẹ̀ ẹ ti kọ́ gba méjì tẹ́lẹ̀ last one lókùn lélẹ̀ ẹ kẹ́ gbà ẹ bá dẹ̀ ti gbà tán ẹ má lọ lé ẹ má lọ sí mi màá dẹ̀ lọ parí iṣẹ́ tó fẹ́ ṣe. ẹ kì lọ ọ̀gá ẹ má wù kọ́ ọ. ọ̀gá ẹ̀dí ẹ̀dẹ́ bẹ́ẹ̀ kí ni ẹjọ́ lógo yíyí. ọ̀gá kò máa ń sìn kan kiri. ọ̀gá ẹ dúró ẹ fọwọ́ sọ̀rọ̀ ẹ bá ní pé ẹ kọ̀ dúró ẹ farabalẹ̀ tí ilé bá ti tán báyìí ẹ máa lọ ẹ máa lọ sinmi àwọn iṣẹ́ tó wà ń ṣọ́ọ̀bù yẹn àwọn ọmọọṣẹ́ yín àmàlọ́ parí ẹ̀. ọ̀gá kò ní ìdíkẹ́ kan ju ilé ilé yín ẹ fún ìfẹ́. àwọn tí mo fẹ́ bá ṣe gangan ọ̀gá àwọn ètí lọ ṣé láwọn kọ́sọ́mà wọn wà lóyà o ìfún àjọ rọ́ọ̀ṣì yín débi ni ọ̀gá tẹ bá mọ tó ṣe yín ẹ̀ ní sọ pé ẹ fẹ́ lọ lé o hospital méjì náà ti kọ̀ yìí hospital àkọ́kọ́ wọ́n kọ̀ yìí ẹ̀ẹ́kejì wọ́n kọ̀ yìí sẹ́yìn mítà wáyé wọ́n ní kẹ́ ẹ lọ mú next of kin yín wá torí pé mo jápọ̀ tó yín mo ṣe tọ́ bọ̀wé ọ̀gá ẹ̀ nídìí kẹ́ ẹ lọ lé o. ẹ kò tẹ sí wàhálà ṣé bẹ́ẹ̀ ti fọwọ́ kan. a ti fọwọ́ kan ẹ̀mí ló ṣe kókó síwájú ọ̀gá ẹ̀ fi lé e last one lélẹ́yìí ẹ̀ẹ́dì ọ̀láì pẹ̀lú gọ́ọ̀lọ́hún. <laughs> òṣèlú kì í wọ́n ṣe nínú ìlú kí láì ṣe stout ọ̀gá láì ṣe stout ọ̀gá láì ṣe stout ọ̀gá mú mú ọ̀gá ọ̀gá ọ̀fẹ́sì tó mú yìí ọ̀fẹ́sì tó mú yìí ọ̀gá ọ̀fẹ́sì tó mú yìí ẹgbẹ́ orí náà wúlò mú ọ̀gá rẹ̀ mú à ẹgbẹ́ orí rẹ̀ mọ̀ fún mú à ọ̀gá rẹ̀ mọ̀ parí ẹ̀ ọ̀gá rẹ̀ mọ̀ parí ẹ̀ ọ̀gá rẹ̀ dúró ọ̀gá rẹ̀ dúró ọ̀gá rẹ̀ dúró parí ẹ̀ àdàrúwà gbogbo kíkiri omi ẹ̀gbọ́n náà. pẹ̀lẹ́ ẹ̀gbọ́n náà. Mm. ibẹ̀ kan àmọ́ bí gá ibi gangan ebi ẹyọ ẹyọ. jókòó dáadáa. mo jókòó. ká ah. ló máa ṣe é eh. tó bá lọ tó lọ ṣiṣẹ́. Ah, ah, fọwọ́ mi lọ sẹ́yìn kó kó ibi gbà wọ́n yíwọ́ ọmọ tuntun. lẹ́yìn ó ti tó báyìí eh, eh. tó dé tára wọ ẹ́ màmá bẹ́ẹ̀ mọ́ gbogbo ara ojú ọ̀rọ̀ mi máa gbómi lé náà àwọn bẹ́ẹ̀ jóra ó kùnrin gidi ṣe ṣe ni tó bá dé láwọn bẹ́ẹ̀ láti ṣiṣẹ́ àgbẹ̀dọ̀ ah, eh, rú. ìmọ̀ kékeré ń débẹ̀ wọn. pẹ̀lẹ́ ó débẹ̀. ah mi mọ̀ pé bẹ́ẹ̀ náà rò mí o. pẹ̀lẹ́ eh, ah ẹ́ńjìnì ni mo dágbé. Eh, èmi nìkan ni mo ṣe gbogbo ṣe gbogbo àwọn tá a jọ wà ní ṣọ́ọ̀bù wọn kàn ń wòran ní báyìí gbogbo àti mo bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn kẹ̀ ìwọ̀n òrìṣẹ́ kankan gbà èmi gbà gbogbo ṣe. òrìṣẹ́ kankan gbà. Ah, ọlọ́run ṣeun kí n má ti rí iṣẹ́. ọlọ́run ṣeun àdúrà mi gbà fún pẹ̀lẹ́ pátápátá ọmọ ọlọ́mọ pẹ̀lẹ́ ṣọmọ nǹkan tó ṣẹlẹ̀ báyìí eh. wà wá láì dàn wà kó fún mi màá lọ sọ́jà màá bẹ́ẹ̀ lu àmàlà tó fẹ́lẹ́ pẹ̀lú ọbẹ̀ ewédú àtẹ̀wọ̀n ògùn fi wá jẹun wá yó bẹ́ẹ̀ gbogbo ààrẹ ti nà tán dáadáa láwọn tó ń bọ̀ síta pẹ̀lú ọkọ mi. Ah, mo dúpẹ́ o ilé ìṣe o. wọn ò fọ́ wọn lẹ́nu. gbọ́dọ̀ fọ́ wọn lẹ́nu. Yeah. Kówó jáde. Ẹ eh, ò náà ni. Àbí kó kówó ṣé tó ṣe jáde. Owó rèé ṣé sọ́ọ̀sọ̀ sóòdòwó mà ni. Owó dà. Ọ̀ mọ owó. Jọ kó owó síta fún mi jàre. Ṣé mo fẹ́ gbowó mi ni? Wáìdì. Ẹ́. Owó iṣẹ́ tó lọ látàárọ̀ tó dé lálẹ́ rẹ̀. Ẹ́hẹ́n. N tó parí. N tó àgbẹ̀ mo ẹnìkan jẹ mí seven hundred àmọ́ tí mo lè di tí bá ti bá wọn change ní mo fẹ́ bá wọn change sáft mo máa change sáft lára. gbẹgbẹgbẹgbẹ ni o ṣe sọ́njọ́ wáìdì ṣé ayé rí ó padà nítumọ̀ báyìí ah. ẹ mò ń béèrè ni. sọ ṣe pèlè ni. àwọn ò ti fi ra ẹ ládùá àdúrà ni mi ì ṣe pé fún ẹ o lọ látàtàárọ̀ òde lálẹ́ o wá ń káràmọ̀ ọmọọṣẹ́ kan mo ti gba gíní mi padà èmi mò ń ṣe gbogbo iṣẹ́ bó ti rí fún ọ ló ti rí oníṣẹ́ ni ọ tí mo ní mi ò ṣiṣẹ́ bí mo ṣiṣẹ́ kò sẹ́ni tó kankan tó bá mi ṣiṣẹ́ èmi mo ṣiṣẹ́ mi. Ah! kò sí èèyàn kankan tó bọ́ ṣe ló bá dúró owó ẹ̀ tó bá bọ́ ń bẹ̀ kó lọ́ máa lè mú. ẹ kí ló ń ṣe báyìí ọmọ tẹ́mi bẹ́ẹ̀ sọ gangan pẹ̀lú òun lẹ́lẹ̀ òun ni pé tí n bá délé gangan ìyàwó mi béèrè pé kí n nílò èmi fẹ́ ká ṣe báyìí kí wọ́n kó gba ilé báyìí kí n ilé báyìí. kò ní kó gbogbo ẹ̀ kó lọ fún un. Hmm, kó gbogbo ẹ̀ kó lọ fún ọkàn gbà tó dé ọ̀dọ̀ wọn ló gbà lọ àwọn náà mọ̀ ọ́ là ló ṣe wò pé kó palẹ̀ gbogbo owó kó palẹ̀ lọ fún wọn kò sí wàhálà èmi rò bóyá ẹni téèyàn lè bá rìn táyé yẹn fi nítumọ̀ yẹn ah, ah. mo ti wá rí páyé tẹ̀gùn lè nítumọ̀ débi téèyàn bọ̀ rìn táyé tó nítumọ̀ tó o bá ṣe tán kò gbà bí ẹ lọ. wàá mi ṣé kò gbọ́n tí mò ń wí ọlọ́run ti ṣe ní ṣe èèyàn máa dúpẹ́ oore ni kó lè rí mi gbà ọlọ́run ti ṣe wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ẹ bá wà là ń pawó yìí ah obìnrin lè mú yàn tọ́ bọ ná owó ṣe ń tọ́jú ẹni òun gbalẹ̀ lọ wúra mi ìdógún nǹkan ọkọ̀ ọkọ̀ àbáyé mi jẹ kí ló dé báyìí nìsín ẹ ṣé lẹ́yìn ìṣòwò ni èmi kan tí mo ṣiṣẹ́ mi ò mi ò yábi kankan mi ti yọ òun náírà kan ó wá bẹ̀rẹ̀ sí ah ah bí o bá yé ni bàbá yẹn ló ah. ń sàánú owó ẹ̀ náà. bẹ́ẹ̀ fẹ́mi ń bímọ ń lọ bí tí a ti fẹ́mi tí wọ́n fẹ́ bùkátà mi nítorí dáa kó lè níyàwó púpọ̀ níyàwó púpọ̀ ẹ sún wọn bí o níyàwó púpọ̀. bàbá lílá ẹsẹ̀ mi o ẹsẹ̀ mi o ohun tí ó mọ̀ ni mo gbé wá bá yín mo ní kẹ́ wo gọ̀bì ẹ tún ní kíni gọ̀bìgọ̀bì ẹ dàpọ̀ ẹsẹ̀ òkú iṣẹ́ fún mi ẹ wá bẹ̀rẹ̀ ọ wá jẹ́ iṣẹ́ ọ̀hún náà la wá bẹ̀rẹ̀ sí rí iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ẹ wá ṣiṣẹ́ aago iṣẹ́ laago ṣe kú fún mi ṣé kò yẹ kẹ́ẹ̀tì ẹ̀ ọ̀gá mo ṣe ń tọrọ sẹ́yìn o kí n tiẹ̀ tọrọ àgbáríkà sí kẹ́ẹ̀tì bá mi tọrọ àgbáríkà kápẹ́ mi ò tiẹ̀ wá kán ní mi tọrọ àgbáríkà sí mo tọrọ ẹsẹ́ nìkan ọwọ́ àjẹ́ ìṣẹ́ láyé wọn á gbogbo ará àdúgbò wọn wá yín mú sí mi àwọn tí mo fẹ́ fi ṣẹ́ máa lá lójú gan yín mú sí mi iṣẹ́ tó mọ̀ sí ọ̀gbọ̀dọ̀ bá mi ṣe ẹnì kan ọ̀gbọ̀dọ̀ bá mi ṣe màá gbé odidi ẹ́ńjìnì èmi nìkan ẹ́ńjìnì bẹ́ẹ̀ pa mí jọ̀kan tí tọ́ fẹ́ jálù mí láyà kí ni kí ló dé kí ni mo ṣe. Ah. hello hello ẹ wọ̀ náà bí mo ti fẹ́ ra páàtì náà mò ń lọ mò ń lọ ọ̀dọ̀ ẹ̀mẹ́ka ọ̀dọ̀ ọmọ yíbo ẹ̀mẹ́ka bẹ̀ mo ti fẹ́ lọ rà kí ni sáàtì ọ̀tún ìlọyọ ẹni sùúrù àṣetọ̀ tún lọ́yọ tòsí ni mo kọ́ lọ rà tẹ́lẹ̀ mo rò òun ni tẹ́tí gbọ́ ẹni sùúrù ẹgbẹ́ ẹgbẹ́ ọkọ̀ yín lónìí ẹ fọkàn balẹ̀ sọ́tàn iṣẹ́ náà tún rè. kí ni sọ́tàn kí ló wí gbòòrò ẹnu kí ni ju ọlọ́wọ́ tẹ́lẹ̀ tó fi jólẹ̀ kí ló bèrè lọ́jọ́ tó wá bí ọlọ́run fẹ́ iṣẹ́ a sì bẹ àwọn àgbààgbà tán pín iṣẹ́ kán lọ pín iṣẹ́ sí ṣọ́ọ̀bù rẹ. kí ló dé tẹ́ bẹ̀ wọ́n lálùbáríkà sí. sọ béèrè fún àjò owó ni ajé ọ̀tọ̀ iṣẹ́ ọ̀tọ̀ ẹni bá béèrè fún wá fún lówó ẹni bá béèrè fún sí àfúnléṣẹ́ sọ́ọ̀gbọ́ àwọn àgbà tán ní iṣẹ́ kan lówó ni. ẹ ṣé mo wá bẹ́ẹ̀ fi ṣe ṣe competition nílẹ̀ bí wàá kó tẹ́lẹ̀ mi láyà. olóòfẹ́ máa ríṣẹ́ sí kí ṣé ó máa wọ́ òkè wá ní ṣíṣe ni mo tún béèrè ọ ní bẹ́ẹ̀ ni. ẹ ṣe bá rò pé sẹ́ni ò mọ̀ wá sẹ́mi ò á mọ̀ pé sí aláwọ̀. èèyàn á tọrọ ọṣẹ́ lọ́tọ̀ èèyàn á sì tún tọrọ owó láàyè kan nítorí béèrè fún. bẹ́ẹ̀ ló ń ṣe àṣẹ kíkankíkan bàbá tíṣẹ́ ìbá dáhùn kìnìún kan mo ní yóò pọ̀ ọ̀ràn mi débi tí ń jẹ́dé fún ọ. èmi ọmọ ó ti dàbá mọ̀ fún báyìí ó ti dàdá nù wíwá mi tí mo wá bí lónìí kẹ́ẹ̀bá ti fẹ́ kí n lọ pokùn sókè ń para mi torí gbogbo àwọn tá a rò pé bàbá ń ṣiṣẹ́ àárò wa á fi ọ̀pẹ́ẹ̀sì wọn ààrẹ nìkan kan ọ̀pẹ́ẹ̀sì owó ni mo wá kí wáyé owó ni mo wá wá lónìí kẹ́ẹ̀gbà àwọn kiri tuntun ẹ̀tún wò àwọn ẹni ẹ̀tún gbẹ̀gbàdà ẹ̀ lómi ni ò ríṣẹ́ náà. lórí síyọ wọn tún máa tẹ̀sí ẹ báyìí wọn máa fi àtẹ̀jíṣẹ́ lẹ̀ fún ọ níbi tí ọ̀rọ̀ tí mo ṣe fún ọ lè dé. bẹ́ẹ̀ kan tẹ̀sí mi kò ní dáa fún tó tún fi iṣẹ́ yìí ṣẹ́ ebi ò ṣiṣẹ́ mọ owó ni mo pa. Ah, síyọ ẹni tó yẹ kó béèrè fún kó lọ béèrè fún. kò ní mo sì fẹ́ kí owó bàbá yìí dà. ajé kékeré kan là á ṣe fún ọ. ẹ ṣàjẹ́ fún mi ẹ jẹ́ lówó lọ́wọ́. èmi bẹ́ẹ̀ wájú rẹ̀ gbogbo ìtọ́ òun wá lọ sókótó níbẹ̀ lápò ṣòkòtò tó rọ́ béèrè fún. ajẹ́rè. bẹ́ẹ̀ni ògún níṣọ oníṣọ́ọ̀bù jí ọ̀nàmánáyé ọ̀nà àgbàlagbà tá kùrùkù rẹ̀ yín òróró táyé jẹ lótùfẹ̀ níbẹ̀ wájú rẹ̀ kọ́ ni ó kojú sí ẹ̀kọ́ sí ọ lórí. ọjọ́ tí mo wá bá yín bí mo ti dókòó náà rí òun mo kojú sí. àwa sọ̀rọ̀ sẹ́ mo wá padà kọ̀ ní sáyé mo kojú sí. sọ́ọ́rí tó fọwọ́ ara rẹ̀ fà ọkọ̀ ojú sísẹ́ ọ̀gẹ̀yìn sáyé sọ yọ ọ rí bẹ́ẹ̀ abẹ́ ìsánú mo fẹ́ mo fẹ́ mo fẹ́ mìtì láyìn mo fẹ́ abóbìnrin dẹ̀ ni mo fẹ́ mìtì ajé. bọ́ọ̀sì bẹ́ẹ̀bẹ́ẹ́ o fẹ́ mìtì ta ni. ẹyin ni séètì mi àti ẹ mo fẹ́ kájọ wà bá. wo ẹ dúnà pẹ̀lú yìí fún ọ ní ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ tí n bá fún ọ yìí lọ́wọ́ ẹ̀ lóru tó o bá di wá gbọ́ ọ̀sẹ̀ yìí àwọn àjẹ̀nú àjọ dìé tá a bá dé gbogbo tá a bá dá lára ọ̀ gbọ́dọ̀ gbé píkẹ́ débi tó sọ̀rọ̀. ọ ní ṣe sùúrù o kò délẹ́dẹ́ pẹ̀dẹ́ màlọ́tù débi tó ní ṣe sùn o. kò nígbà tó ń gbé iṣẹ́ wa ṣé mo sọ̀rọ̀ wọn wá gbowó à ń sọ̀rọ̀ mi ní sọ̀rọ̀. tá a bá ti wá di ọlá lè dùn gbogbo tá a bá dá lára ò gbọ́dọ̀ sí nǹkan kan tó bá ti parí ọ̀sẹ̀ wíwọ ẹ ìyàn wà yọjú sí mi tó bá pè ìyàn wà fún ọ. Ah, ọ̀sìn tán. Ah! ajé o. ajé o. Ah! jókòó padà bọ́n ṣe bẹ́ sí ti oníṣẹ́ni tó ọ pariwo wá bí pé iṣẹ́ sọ. jókòó jókòó ah. ọmọ tó pè ó gidigidi ló mẹ́rin wọ́n gbàgbé ó gidigidi ló ní o ajé ọ̀gbọ̀n máa bá sẹ́ ilé ìwọ́dé mo fẹ́ gbájé lọ o. ṣèbí jẹ́jẹ́ lọ́mọ èṣù àwọn ènìyàn á lọ gbẹ́nu sí o wọ́n á lọ gbẹ́nu want o. àwọn ìyá mi you do wise up. orí ajé olùmọ̀rí tó. ẹni wá ṣoṣo àárí ṣoṣo. tọmọ ènìyàn á lọ gbẹ́nu sí i. wọ́n á lọ gbẹ́nu sí i. Ah! wẹ́dẹ́ o jagun abẹ́ ọkùnrin mẹ́fà ti ń gba pópó lọ́wọ́ ogun mo fẹ́ wílé adó kí ọ o mo fẹ́ rinmi lóde ọ̀hún kí ọ mo fi gbọ́lájò kọ́ ọmọ òkìkí tí mi rìn fún ọmọ fi kí ọ ọ̀pọ̀ ogun àjàbọ́ mo kọ́kọ́ kí ọ náà pòkú rírì akọni ọkùnrin ni ọ. bàbá nílá. ẹ̀ẹ́n wídẹ́. ẹ sọ mi pa àwọn àlejànú ìlú àtẹlẹjẹ o. àyíṣọ wíwo lẹnu awó ń wò. àwọn àlejànú yẹn wọ́n dẹ́ǹtì mi wọ́n nà mí jù mi níta wọ́n ti dá méjì mi o injúri kan fún mi àlùkì àlùkí ọ̀rọ̀ mi ní jókòó ayé àlùkí ọ̀rọ̀ àlùkí gbéga nǹkan ńláńláńlá wọ́n lù ọrùn lówó. bá mọ̀ pé lóru yẹn máa tó báyìí mi ní tàn ó dé stéèjì kan mi mi fẹ́ bọ́ ìyẹn sọ mo fẹ́ pariwo bẹ́ẹ̀ mo tún ẹ ti pé ìṣe ah, ń sẹ́ mi kí ni mo fẹ́ pariwo. mo kí ọ. mo wá ń dóbi màálù hmm. àgbésínú lè gbíngbín lọ fi ṣe àkùnsínú tẹkùn kùn wédéwédé ọ̀nà owó rẹ̀ ànáyè ni. ẹ ẹ bí olórí wúrẹ̀ tí mo bẹ tó mọ kàn fáibúrẹ́tì ni mo kàn dọ̀la mo ti ah, ẹ wo ibi tí wàhálà wà wà ní pé bó ṣe nà mí tán èmi rò pọ̀ yẹ kí n ti rí owó kí n ti bẹ̀rẹ̀ sí owó ọwọ́ mi ìkúnwó mi ti gbóòórùn owó. sí ọ. ẹ má jọ jẹ́ lólu lásán lólu mẹ́rin. kì í ṣe báwọn ṣíṣe ń tẹ̀lé ni fún àgbọn mèrègún tírùkẹ̀rẹ̀ bá wọ gbódù wọn mọ̀ dé ni ó ti wọ gbódù báyìí káwọ wa mú ọjà gbangba ká mú ọjà sínú owó ló kù ah, lọ́jọ́ tí mo ti fún ọ lọ́sẹ̀ kọ wẹ ni mo ti bẹ̀rẹ̀ àṣejẹ ajé rẹ a ti ń ṣètò rẹ wọn ti ṣe tán èèyàn láfi ṣètò àti kágbà ah, bẹ́ẹ̀ ni. ẹ ṣeun tí iná dà hmm, àti jókòó ọ̀ràn. ìbà o ìbà ìbà kọ́kọ́ délé ayé tó dájẹ́ sórí òfuru jágàdo jágàdo jágàdo nítorí ìwé dẹ́ni o tó bá jẹ́ kó má ṣe pọ̀ tó bá gbé e mì kó má ha lọ́fun bá bá òde rúgùn dá yẹ̀pẹ̀ tán nígi yèrò sùn kò ní jẹ́ kí fá búburú ọjà lórí rẹ o. ajé o ajé o ajé o gúngún níṣọ oníṣọ́ọ̀bù jọ námánáyé ọ̀nà àgbàlagbà tá kúròkúrò ẹ̀yin òróró lajé jẹ́ lọ́tùfẹ̀ ajé tí ń gbére pàdé olókun kó má gbére pàdé olókun má ilé ìwé dẹ́ni ọmọ lọ alùkò tí ń gbére pàdé ọlọ́ṣà kó má gbére pàdé ọlọ́ṣà má ilé ìwé dẹ́ni ọmọ lọ gbogbo ibikíbi tí ajé bá ń bẹ lórí gùnmẹ́rin àgbáyé kó kọrí tẹ́tẹ́tẹ́tẹ́ kó yà sílẹ̀ wẹ́dẹ́ o àwísẹ́ ti fá o àfọ̀sẹ́tọ̀ Ọ̀rúnmìlà ọ̀rọ̀ tó kẹ̀tẹ́ bá balẹ̀ sọ̀nlẹ̀ gbọ́ gbà lọ́wọ́ mi. ajimoto ní stop of àmọ́ ẹ̀ máa bọ̀ sí. Ah! kí ló ṣe ṣe báyìí ara rẹ̀ ń balẹ̀ ọ̀fẹ́ sí. wọ́n fẹ́ sí wo kí n bó ti mẹ́rin. ṣé mo ti ní ọ sí ni ṣé mo gbogbo nǹkan tó ń ṣe lọ bẹ́wọ̀dì n ti bẹ lọ́wọ́ lẹ́wọ̀ o ọ lẹ́wọ̀ o mo ṣe wà tó o bá ti jáde títí tó fi délé tó fi jẹ́ tán nínú ilé rẹ ò gbọ́dọ̀ lánàá bẹ́yàn kankan sọ̀rọ̀ ibi tó lè dénú o bó bá ṣe ń jáde tó ń lọ báyìí tó fi délé tó fi jẹ́ tán tó bá wá jẹ́ tó wà bẹ̀rẹ̀ sí í ṣe àwọn èrè kan pé kó wo yálé rẹ kọ́lá yálé rẹ tó bá ti wá ṣèyàn tán ò láǹfààní àti sọ̀rọ̀ bó ṣe wà yí báyìí ìwọ tí ọ̀rọ̀ mọ ni kó má bàyàn kankan sọ̀rọ̀ tó bá wá jẹ́ tó tó ṣàdúrà ń tán ah ọmọ ìríran wo wedẹ́ wedẹ́ wedẹ́ tí ẹ pọ́nmọ́ kìí ṣe onítọ̀ o sì ń bẹ lábẹ́ òrùlé mi ọ lè bá mi sọ̀rọ̀ ẹ mọ ìyá ọ̀sọ́jọ́ sọ lọ tó o bá ń lọ ọmọ sọ pé kó o má báyà kankan sọ̀rọ̀. fẹ́ kí wàá lọ tún mú mi náà ní lọ́tọ̀ di pé o ti sọ̀rọ̀. ọ sí ọ. èmi ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ tèmi. ibi tó bá yẹ ọjà fáfá sí ọ ní jáfáfá sí ibi tí ọba yẹ ọjà fáfá sí náà ọjà fáfá sí wọn ni ọmọ sí kan wọ́n lọ máa sí jẹ́ fún ọláì lọ́run o. bàbá nílò iṣẹ́ ńlá rẹ̀ iṣẹ́ ńlá orin kéwì tí n bá ń bẹ̀rẹ̀ lè sí ó túmọ̀ sí pé mo kọ́ jẹ́ pé ọ̀sẹ̀ ni màá bẹ̀rẹ̀ lè torí èèyàn gbọ́dọ̀ bá kọ̀ lọ kọ́ sọ̀rọ̀ báyìí àbí bàbá fún ọ láti bá ti. ọ gbọ́dọ̀ bá ṣe ń ṣe torí tó gbà lórí ìròyìn ṣe yìí wọn máa bọ ọsọrọ kọjá àdúró sí i kó ní kí wọn má bàtì ẹ jẹ é pọ lóru. àbíkọ lọ sí owó tí mo lọ bọ àná. ìgbà táwọn èèyàn pé ìgbà yìí. mo yí wọ́n ilé lọ. bàbá yín mo rọ́wọ́ yín lára mi o ọ̀dà sáwẹ́ẹ̀lì. bẹ́ẹ̀ ṣe kẹ́mi ni. ẹ àwọn bẹ́ẹ̀ ṣe wá ń gbé mi nílẹ̀ yàtọ̀ gbogbo rẹ̀ ní sísìn ìmọ̀ pé mo bá wà lórí yín tẹ̀ wá sáyọ̀ ìmọ̀ pa ìlẹ̀gbẹ̀wé tí o ìmọ̀ pa ìbọ̀wé tí o. ẹ bẹ ṣe fọwọ́ ra mi lórí yìí nígbà tẹ́ ń pa àwọn ìṣẹ̀dá mi wá kó wá bá mi pọ́n wọn jalè. bóyá ẹ fi pèsè láyé ẹ̀ lọ. wọ́n kún mi lọ́wọ́ jalè. ìṣẹ̀dá bọ̀dá samuel ah. ẹ bá bá wọn ṣalájà. bọ̀dá ah. samuel hmm. ìjọ ṣalájà kí ni ìgbà tó wọn lè kàn sí. o ti jí o o ti jí o. o ti jí o ọyẹ ẹ mọ̀ bọ̀. alájà ń gbàgbé ẹni kẹ́ ẹ sí. Ah! ìyàwó ń ga mọ̀ ń bọ̀ padà wá. kálukì. ẹ wò yàrá ẹjọ yàrá ẹjọ ẹ padà wá ẹ padà wá mọ̀ bọ̀. ẹ fi tẹ̀fẹ́ ti sí ẹ wọ ní ẹ wọ. lórí ìlú koríko rẹ̀ bí wọ́n ṣe ń kọlà wọ́n ṣe ń kọlà kọ́ ọjọ́ bá wọn sọ wọn wà. yàrá ẹjọ ọ̀rẹ́ àkọ́kọ́ mi ọkọ̀ òdòdó ọkọ̀ òdòdó. Yes, yes, ẹgbẹ̀rún pátápátá ni ẹ wọ́n dẹ́ kúrú inú lọ alọ́kọ̀ mi o yí ọ́dá parí mọ̀ bọ́bá yìí o ẹ bẹ̀rẹ̀ tán ẹ bẹ̀rẹ̀ tán náà ẹ bẹ̀rẹ̀ mọ̀ lẹ́yìn ẹ bẹ̀rẹ̀ mọ̀ lẹ́yìn wọ́n dẹ́ kúrú inú lọ ọkọ̀ mi. mo káàbọ̀ mo káàbọ̀ mo káàbọ̀ àárọ̀. Fẹ́lẹ̀ Alábàfọ̀ àwọn wá Ọ̀rẹ́ kan. Ọ̀rẹ́ fẹ́ sọ. Àwọn mọ́tò ìgbéyàwó àwọn. Bẹ́ẹ̀ ni. Gbogbo wa fọ sọ. Eh, wọ́n ṣe pé mi pé màtí mi ṣe gbọ́gbọ́n kí wọ́n máa ṣiṣẹ́ ilé mi àmọ́ yẹ kí n pè é kí n jẹ́ kẹ̀mọ́ kí n tó wá ẹ má bínú sọ. ń lọ mọ ìlú ń lọ mọ ìlú ó lọ sí wa ó lọ fún sí ma lọgà ẹgbẹ́ rẹ. nǹkan máa ń. ọ̀gá ẹ má bínú sọ. wọ́n lọ mọ ìlú èèyàn kan dá mi láwọn ọ̀gá mú pèsè lẹ́yìn ọ̀gá mú pèsè lẹ́yìn ọ̀gá mú pèsè lẹ́yìn. ilé ìdẹ̀rù ìtọ́jú karùn-ún sí ìgbà tó bá pa ọ́ ni mò ń lọ. nǹkan kan sọ pé dárí ti yẹ kó sọ pé ẹgbẹ́ òde. èmi ń jẹ́ ní ọ́fì fílẹ̀. pápá mi ọwọ́ afọ́fọ́ mi ọlọ́run mi ọkọ̀ mi sábà ló jì mí. mi ò fẹ́ràn mi ẹ sọ̀rọ̀ kí ló dé sẹ́ ti dó dínú dáàbì nǹkan gba yín sẹ́ ti dó dínú ọ̀gbìn ọkọ mi ẹ dákun ó ti lọ ó ti lọ sàánú mi ọkọ mi wá fọṣọ mi ó ti ti di àrídì owó ẹ ẹ dákun kí ni ìrẹ̀lọ́wọ́ yín ẹgbẹ́ bá yín ìtẹ́ dákẹ́ ìgbẹ̀ngbẹ̀ náà ní ṣe bíi green snake tí mẹ́rọ́dà gbé jọ ẹ sàánú mi lẹ́sẹ̀ mi sẹ́yìn wọ́n fi hàn dájúdájú pé inú ń bí inú ẹ̀ bínú sọmọlẹ wá bí rè ìdánpọ̀pọ̀ mi ìjọba yìí pa ẹsẹ̀ yìí ọlọ́run mi. ah olóṣù ni sporty bet yìí wọ́n ti ti jẹ́ mílíọ̀nù ní ògbé oh fuck that shit. Oh. láti gbẹ́ gbọ́ ọkọ̀ àwọn tó jọ ilẹ̀ tún báyìí kó bá mi sọ̀rọ̀. ta ń ta láàrẹ̀ mú ni. ẹyin mo bá sọ̀rọ̀ ẹ kó o bẹ̀ ọkọ mi ni. ọkọ ta ni. ọkọ mi. ṣé orí ẹ ti yí ni. ó ń bọ̀ ọkọ mi yàtọ̀ mi gàgà tí bá gbé gbàjú fún ẹ wo ilà á di twenty. ṣé ẹ gbádùn ẹlẹ́kùnbọ̀ ni wọ́n ti mú ẹ̀rọ tó fi bíbù sí ládọ́ sí wa. ṣé wòlé ní ẹni. láti dàgbà ní bíbù sí omi inú lọ́kọ̀dà bẹ́ẹ̀ ti dàgbà. ta ló ṣílẹ̀kùn àròlẹ̀ náà ọ̀hún. Ah. ẹ̀rù ọkọ mi tó ní mọ́tò ìwé dẹ́dà. onígbò jọ wèrè ni aago bàtà wa sọ oògùn sọ orí ẹ ti yí ni. ẹ̀kọ́ mi ni ni ọkọ mi dà. Ah. kọ́kọ́ rẹ̀ kọ́ ọkọ mi kọ́ nu wẹ́rẹ́ ọkọ mi. olówó eh. kìí olórí ibú wo lélẹ́ yìí ti mú èrè wá. àwọn tí ń bá mi ṣiṣẹ́ nù. ẹ̀yin wá ń sọ̀rọ̀ sí nígbà mo dé àìsùn ní ẹ̀ wéré ọkọ mi tó lọkọ̀ ikọ́ pé ara jòó náà là wá o ó sì ní pé pápá ìṣó sì bẹ̀rẹ̀ sí gbogbo olóhùn ọ̀sán mi ń gbà mí àmúgbáwọ̀ náà lọ sá. ara ọ̀rọ̀ ẹ bá gbàjú dé ni ó yẹ kí n kó gbàjú fún ni bóyá ń bá mi sọ̀rọ̀ dáa. wọn è sáyàn gbà tí wọn máa gbà ṣé kó wàá gbà mí létí. màá gbé ńlá fún ẹ. kálọ̀ bá sọ pé ń gbẹ̀ ńlá fún ọ kò níye. ok. mọ̀ bá mi sọ̀rọ̀ bá ń wájú rẹ̀ ni. ìrọ̀mọ̀ ń kọ̀rẹ́ tiẹ̀ mọ̀ pé àwọn ọmọ ọ̀pọ̀ bẹ́ẹ̀ ọba kọ̀rẹ́ tiẹ̀ wà ti. ẹ dákun gbẹlẹ ti rí olórí ibú tó máa ń dà á lẹ́yìn sí ìlú ìlọ̀kọ̀ Ah. ẹ̀jẹ̀ bíbí nìkan ló kọ́ sí i eh, kí ló ń bọ̀lù yín lọ adékun ẹ̀fọ̀nù rẹ̀ lò. wòbí wòbí jẹ́ nítorí ọmọ kó ti wà kú èmi ni mò ń fa okun wọn ọmọ líle ni wọn ẹ̀ ń bàtà wájú mi ni yóò wà lè sí mi ni ah. wọ́n fún wọn kókó ọmọ ìlẹ̀ mo fẹ́ bẹ̀ ọ̀fẹ́. ọmọ yóò lè lọ ah, àbí mo ti lọ ni tó bá ti lè sọ pé tó bá wá máa bá tiẹ̀ lọ. ọmọ líle ni wọn nígbà wọn jọmọ líle ń kọ́ ni wọ́n fún aláyè fún abẹ́sẹ̀rọ̀ tọkọtaya. ara aṣẹ tí wọ́n ń ṣe náà ni kí wọ́n máa dún mi bá ti ń sọ lọ́wọ́ ẹ̀mí mi ni wọ́n ń sọ àtúwò tí ń bẹ lára mi ni wọ́n ń sọ. ọ̀rọ̀ àyè mọ̀ mọ̀ fi tí kọ́ rẹ̀ lọ́rọ̀ o. ẹ̀yin náà ẹ má dẹ̀tí. àdẹ́tí bàbá yìí sàn ó débẹ̀ sọ. ìwé dẹ̀ mi olówó orí mi. Hmm. Tinubu ọmọ sọ pé mi ni tó fi ń sáńbà hmm. kí ló wá ní tọ́ wá fi nílẹ̀ láti jẹ bí o kí mo ṣe. nǹkan mi dábàá mọ̀ wọ́n fi gínú dín ewé nù. mo mi ló ní ayé rẹ. mo ti ń fi ewé nù lè ṣe. pọtánù jẹ ẹni mi mo dàpọ̀ mọ́ sọnù jẹ yé mi ní láìpẹ́ mo ti wọ káàkiri gbogbo bí ni mo ti rìn sí ìfìrí ọ àmọ́ ń gbà mọ́ gbọ́ pé ọ̀fẹ́ hmm, wa ara ilé wa tá a lọ gbé ni mo wá ní kí wá àrìn pé wá dúró di oyin tí ẹ mọ̀ kó ti dé àrìn gan. mo ti dé èmi náà ti béèrè ẹ lọ́dọ̀ ìyá fàwáṣí gbà mọ́ kọ́. ọ̀dọ̀ ìyá fàwáṣí náà mo sì máa ń jókòó sí. Ah, èmi náà kò sí rìn káàkiri bó ti máa rìn tẹ́lẹ̀. rárá ibẹ̀ náà mo sì ń jókòó sí láàárọ̀ mo bá ti jí ibẹ̀ náà ní ní nàìjíríà. ibẹ̀ náà sì ń látàárọ̀ lálẹ́ ah, ó sì ń ṣe èso ọ̀wẹ́ o èso ọ̀wẹ́ o. <laughs> Ah, ẹ mọ̀ pé orí kan tí wọ́n máa ń pè ládùúgbò èso ọ̀wẹ́ o tó o bá ti jí báyìí ìwọ náà táàmù Owó ń bẹ́ẹ̀ lẹ̀ o. Àrùn Ṣé bó ti wà yìí? Money day, leave matter. Iná mo sọ. Mo fẹ́ wá ara mi. Ẹyin náà ilé kájọ lọ. Wọ́n bá ti rà Wọ́n wọlé. Bátànì tí mo fẹ́ kọ́ mẹ́nu mi. Ẹ̀rọ dábàá náà ni. Kákó wọlé ló kù báyìí. sí mbẹ̀ bíi ti bò. ìrọ̀rọ̀ ọ̀tọ̀ lẹ́ni tó máa kó wọnú lé. kí n mọ ṣe. ìwọ kan tó ṣe rà o. kí n mọ ṣe tó sì mọ pé ìgbà tó ṣòwò lọ́wọ́ ẹni mọ̀ bọ́ jìyà. Hmm. tí mo dúró tì ọ́ tí mo ní sùúrù lérè mo fẹ́ gbé. sọ àwọn ojú mi dáadáa. mi ti lọ lọ́n ṣògùn sọ̀rọ̀ pé wèrè ló pè mí nìyẹn níwọ̀ tèmi àti ẹjọ́ wa tá a sì jọ yí mọ pé ọlọ́run ó ṣe o ọlọ́run ó ṣe o ọmọ pé tó máa sọ sí ọmọ yàlẹ̀yàlẹ̀ àti wò má lè yàn sọ̀rọ̀ pé mi ọmọ ni o ti kọ́kọ́ ṣe kan oní kí n má bínú mo dárí ìyún jù ọ ọ̀rọ̀ pé nǹkan ọjọ́ tí mi ò sọ̀rọ̀ àṣejẹ tí mo máa ń jẹ tí mo ní mo sọ̀rọ̀ nǹkan tí mo ń ṣe mí jọ́rọ̀ ni ọmọ jẹ sọ̀rọ̀ àti tán yọ ọ ọ òkú bá wọ́n mi èmi rí ọ olórí ibú lọkùnrin náà ìtí ẹ̀gbọ́n náà ṣe ń béèrè question vital question ni o sẹ́ni gbogbo èèyàn bá ń yàlè láyé sọ ẹ̀ kó olójú kan sọ ẹ̀ kọ́ yàlè. ọ̀pọ̀ lójú èyí sọ lójú kan. ọ̀pọ̀ yàrá kí n wọ̀. ńlọ láti ńlọ láti dákìntọ́bọ̀n èmi ti ṣe mí o. mo nígbà ni àní mo ti ṣe mí báyìí. wọ́n kókó kúlọ̀ wọ́n jẹ́ ǹtọ́ sí mi kàn tọ́ba jẹ́ adé mi ló fi sọ nọ́mbà tẹ́lẹ̀ lọ́sẹ̀ ìjẹ́ báyìí. sọlẹ́yẹ̀ ni kí n fi sí ní. àti your own convenience bàbá ìjà pé bóyá ẹyin ayọ̀ mi ló fi ṣéèfù náà. ayọ̀ mi náà ní bẹ́ẹ̀. a ah, lọ ṣe ìyẹn. kí wàá ní ọ. a ní ẹkún mi. ẹ ṣe ẹkún lójú mi. mo ní mo ti dẹ. báwo lọ wá dà lùbọ́sà. wédè dà. bàbá ẹ sílẹ̀ kù. wédè mi. apá ọ̀nà. olówó orí mi. apá ọ̀nà. yóò ti gbàgbé ní pèmí lè mo ti mẹ́rin mọ́tò rẹ̀. Ah, ààrẹ pọ́titán voice cast dàpọ̀ ọkọ ìwọ orí sọmọ pẹnu ọmọ pátá ọmọ pátá ẹ ní. yà á sí pọ. ẹ ìṣe ẹni nì bí ìgbà ọ̀pọ̀ kù lọ́mọ àlè. yà á sí yà á sí pọ̀ ni. bọ́dẹ́lì lóko pọ̀ o. mélòó ni yóò máa rò nígbà tí yóò bá délé o. ọ̀jì ìpele gàwú lẹ́pà gàwú o. mọ́tò ajé ayé gbogbo wọn kò mọ nítakú o. ọ̀làhún ọ̀làhún kí gbogbo ṣiṣẹ́ ṣiṣẹ́ kó gbèrè o. ọ̀làhún ọ̀làhún gbogbo ṣiṣẹ́ ṣiṣẹ́ kó gbèrè o. o ti rí pó o ti rí pó o. ó ti kí ah. ṣẹlẹ̀ lójú oh, báyìí. o ti sọ mí di fáànù kí ah, ọmọ ah. pé fáànù ó máa yí báyìí. nǹkan tó ṣí wọlé ìfọ̀ mo ló tún ti ráwọn ọmọ tuntun báyìí. àwọn girls tó ṣe tó yìí tó kọ́ ní kí n gbé wọn wá ní kó wá ọlọ́run gbọ́ àwọn ọmọ ilé ìdá o tó bá ń gbọ́ áńgẹ́lì tí ń gbórí ilẹ̀ àwọn ọmọ ìní ń jẹ́ bẹ́ẹ̀. ọkọ <laughs> ah! ẹ dúró pàbí dàkú ń gbọ́ kí ni ń jẹ́ tún sọ mu. irú àwọn ọmọ tí ń tẹ̀lé mi ní ń kọ́ mi ń kọ̀ kúkọ̀ wọ́n kàn sọ mí pé ọ̀gá o níjọ́ kan bẹ́ẹ̀ o ẹ̀ ṣètú sọ mu èmi kàn ní ẹgbẹ́ nu yín sọ̀hún máa wò pé ẹni tí mo lè bí náà ní ìwọ ọ̀tọ̀ jẹ́ tèmi kí ni bóò ni ẹ bóò ni ẹ ti máa ṣe wọ́n ní sẹ́ni pé ṣé mo lè mo ní mo lè ṣe. well tún sọ tí obìnrin méjì lè ṣe. obìnrin méjì ọkùnrin kan ayé burúkú nìyẹn. <laughs> o rẹ̀ jọ́ tó tọ́ náà jẹ́ ìjẹ́rú ayé yẹn lóhùn. ẹ. irú ayé yẹn irú kémi náà tiẹ̀ mọ̀ bí ẹ ti máa ń ṣe nì nígbà tó owó wà ní aṣàgbọ̀dọ̀ ná nígbà tí ò sí náà wá la jìyà owó ìtìdé nìṣe ká gbádùn. tó bá ah, ah, ọmọ mi ni money dey leave matter. <laughs> Yeah. <laughs> mo gbà ọ olúwa mi ẹ̀rọ yáyé o seu, o ṣeun o ṣeun o ṣeun tó bá ń bọ̀ òtìrí pọ́pọ́ tí pọ̀ ẹ̀ẹ́à ẹ̀ẹ́ ọ̀rẹ́ fi agbára mi ò kọ́kọ́ irú ẹni sùn ẹni sùn ìbéèrè láti ẹ ah! ẹni máa ti gbé wa fún máa máa eh, fún máa ra máa fún ní ti ẹ̀kọ́ kí mo rí nǹkan kan ìdodo eh, blame blame ní ìdodo. Ah. mo ti mélé mo ti mélé if if so so ìmọ̀ fún mi sọ fún ma jẹ ọjà ma. ìdodo ni màmá kò ìdodo. oya next. ẹni má bá ti jẹ́ ọmọ tó dáa sí wàá pọ̀ mí lónìí báyìí. five forty six. mo lè ṣe yàrá eré mọ́ eré mọ́ o ṣeun kò sí ìwé dẹgbára irọ́ mọ́ irọ́ ọmọkpara mi lélẹ̀ kò sí kò sí wọn ti pé kéde ẹ ilé ìjọ ajẹ́rìí jòfà ah. Ah. Ah, orí mi ti ń jẹ́ tìbọ̀ orí mi ò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lórí mi ò pé mọ́ àmọ́ nìsí orí mi ti ń pẹ́. mo sì ká mo ti mélé yẹn mo ti mélé yẹn. Fọkànbalẹ̀ ìyọ̀n lókè jù ọmọ kan màá fún wọn ní fifty àwọn ọmọ màá fáwọn náà ní fifty forty. o ò ṣiṣẹ́ àwọn ọmọ yìí ò ṣiṣẹ́. ẹ ìyẹn wọn kọ èyí tí mo gbọ́ wá ṣé yẹn náà kò ṣe. kò ní ọmọ pé lọ́dọ̀ tó ní wọ́n nílé ilé pátá gbogbo ọ̀rọ̀ gbogbo owó mi màá fún wọn ìyá wọn ní ọ̀fẹ́ ọmọ gèrè bẹ́ẹ̀ ọtí pé ẹ̀fẹ́ ọjà. ẹwọ bí mo ṣe ṣe bí èkó ẹwọ ẹwọ bí mo ṣe ṣe bí èkó ayé ah, ah, ah. bá kọ́ bí èyí mo bẹ́ẹ̀ yóò ṣe jẹ́ o. Ah, ah, nǹkan tó ṣẹlẹ̀ eh. ẹ ní sùúrù ẹ kò kàn dà àti báyìí ṣeré kọ̀ọ̀kan lẹ ti ń ṣe báyìí tábà báyìí ṣeré kọ ẹyin ìròyìn báyìí máa tètè dà o ká máa tètè dà ní ẹwù ẹwù ojú mi eh? ẹ rí pé mi dá yàtọ̀ bí mo ṣe wà ojú ẹ̀ mọ̀ ṣe rí lè tí máa kàn fi gbé tí máa gbé sílẹ̀ tí máa fi dín yín nímú. o ṣe ọmọ mi. ìròyìn sì kọ́ máa ti fún yín ní wá bí káwọ́ gẹ̀ẹ́sì ẹ̀ ti máa dé bọ́sùn lẹ́ni sí gírì pé ẹni sùúrù ẹ̀mí sùúrù ẹ̀mí kà sẹ́ẹ̀rí èmi gò ṣe méjì rẹ̀ láyé mi mm-hmm. wọ́n sọ fún mi ni wọ́n ní máa dùn tẹ̀yọ̀ kan lọ olóyìn náà wàá wò pé ah, ìtọ́wò là máa dùn ọbẹ̀ ló jẹ́ bẹ̀rẹ̀ báyìí àmọ́ bí mo ti bẹ̀rẹ̀ yìí ga o láìsẹ́ ìyàdímú. ṣé o ah! ah! ti ní o ti dọ̀kọ̀ lẹ́kọ̀ọ̀kọ̀ mi o ti dọ̀kọ̀ lẹ́kọ̀ọ̀kọ̀ mi sẹ́mi ni màmá dún mẹ́yìn. yẹ́sì ẹ máa wọ ẹ máa wà romantic. irọ́ ọ̀tẹ̀ irọ́ ọ̀tẹ̀ mi ni kí n máa fabrẹ́tì. no no ẹ máa wọ ọ ṣẹ́mi. àlejò ok ṣé wàá mọ̀ kó tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí mi wá gbé yín débẹ̀ ó yá ẹ jẹ́ kí mi wá gbé. ṣé ọmọ wọn wọ́n dà kó kọ́mí tí ìwé mi. ẹni sọ ṣé wà á lọ yá yá. ẹ ti àti ṣe kọ̀ọ̀kan ẹ ti wá ẹ àti ṣe kọ̀ọ̀kan yẹ́ẹ̀ ẹni ẹni lọ́kùn mi bẹ́ẹ̀bi ẹni lọ́kùn mi mo tún ṣe wájú pé ó wá fún yín lọ́rùn báyìí ìyàgbẹ́ ló wà ní chok mi chok mi chok mi pàrọ̀ dànù pàrọ̀ kí n kúrẹ̀ kan pàrọ̀ yóò máa chok mi òye pàrọ̀ máa chok mi mama yẹ kí fún sísè mẹ́yìn máa kó fẹ́ pa wọ́n nìyẹn. kò lè ṣe wọ́n ah, jọ. ó máa kú. bẹ́ẹ̀ lè kú ah, dàmẹ́dà ni. ẹ ah, má wọ̀ yàn ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí ọmọ mi ọmọ mi ọmọ mi ní sùúrù náà ìdílé ọmọ mi ẹ̀dílé náà. ọmọ mi ti wà láti wà tí ní sùúrù olórí burúkú kan ti dé ní. wáyé. kí ló ṣe gan-an. wáyé ṣùgbọ́n bóyá èdè ìdá kò ṣá. orí rẹ̀ gan pé bẹ́ẹ̀ ló sọ fún orí ẹ̀ ò pé. ayé burúkú ayé káyọ̀ wò ló jẹ. bẹ́ẹ̀ ló sì sọ àwọn mo tó mo oṣù o bọ̀ ń ṣe pọ̀ jù. ta ló tó sí náà méjèèjì ọwọ́ tó pọ̀ tì ọwọ́ tí nínú tó àìkírù rẹ̀ wà nù èsì. wáyé pẹ̀lú sọ àwọn ìwọ náà. mo ń rí i irọ́ ẹ̀gbọ́n sì wọ́n ọlọ́run kọ́ kò sí kankan. olówó ń communicate ní ní sùn. àwa àti nìkan la wà ń bí ibà kan. a ojú olówó pé gbà. wáyé. ẹ kí ni mo dá ẹ lóhùn kò kọ́ sí lọ. mi báyìí ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ń bọ̀ wọ́n yẹ a little a little minute ah, mo rí family ni mo ti gbọ́. kí ló ṣe máa yìn mo gbọ́ olówó ilé nítorí ajé ojúmọ́ rí tó. ẹ wá àtúnṣe tó. ṣèbí jẹjẹ lọ́wọ́ èṣù tó kó ah, àwọn ènìyàn lọ́sùn. Ah, ọ́fíìsì ti á lọ gbẹ́nu sí o. àwọn ìyá mi wọ dédé o ṣe ti wí. torí dúró kò ẹ̀sọ́ ìkánjú tó ń ẹ̀sọ́. ó ní pé ká gbẹja àgbà ó ní pé ká gbọ́ sí ọtí tó tún wà expensive jù ni mo mú pé ah ok normal they don say this man carry pé as per say normal thing normal normal wá ní pé ká gbà tó wá lọ ṣe wèrè ká ní pé ẹ̀wà ń sìn kí ló fẹ́ ṣẹlẹ̀ gangan náà ah mama. Ah. ṣé gbogbo àlàyé tó kà sílẹ̀ yìí kò tí ì yé ká ní pé mo báwo dé tó dá gbogbo kí nìyí sílẹ̀ yìí sí mi pé kò bá yé mi dáadáa ní pé ó lọ pé mo ẹ ah. ẹ tẹ wá mọ nǹkan adúpẹ́ pé mo wá síbẹ̀ mo ti sọ ọ̀pẹ ẹ jẹ́ kára fi sílẹ̀ yìí. ẹ wò ẹ wò ó é mọ ṣé gbogbo yẹn gbogbo yẹn kọ́ ló bá mi gbogbo èyí tó ọ̀rọ̀ ẹja fún wa ọ̀rọ̀ ti fún wa gbogbo yẹn kọ́ ló bá mi ṣé má mọ̀ mo ti bí wọn jà mo ti wọn múlì like mo wòye pé as normal first time first time àwa ni pé kí n ṣe dáadáa fún wọn mo ti already gbé ọjà sára yìí pé kálíbà nọra wa pamọ́júmọ́ hmm. bọ́ ah gbogbo ilé o tó kọ̀ lọ́wọ́ kọ̀ lọ́ dọ̀wọ́ ọ̀rọ̀ kọ̀ lọ́ dọ̀wọ́ ọ̀rọ̀ fún abìbẹ̀ ẹni mo báwo mo ṣe fẹ́ san owó rẹ́ǹtì mi san owó rẹ́ǹtì mi ti ju báwo mo ṣe fẹ́ san ó sìn. mo ti gbọ́ pọ̀ lé pé owó àjọ every week fifty k sí mi dá àwọn. Ah, calm down ṣebí lè kọ́ wáyé bẹ́ẹ̀ ni ṣé mo gbé kan fún yín nítorí báyìí ẹ oh sí ìnà gbogbo tí wọ́n máa ń gbé fún yín náà ṣáà máa ń jẹ ilé ilẹ̀ ti wáyé bẹ́ẹ̀ ni ẹ ṣáàjì àdúpẹ́ wọn ò ṣe jù bẹ́ẹ̀ yẹn náà lọ mo débẹ̀ mo ti san gbogbo ẹ ti dé ìgbà lálàáfíà ìyẹn ló ṣe gbogbo ní sílọ ẹ ní ẹ ẹ má wọrí màá dẹ̀ fìdí kan náà ni màá fi bá yín dì yẹn bá pè yín sí tàbí ẹ̀mejì yín ṣe máa pa ogun owó tó ń jẹ́ kẹ́ máa pa ní ìgbà yẹn ẹ ẹ nǹkan tí mo ah, fẹ́ ah. gbọ́ nìyẹn òun ṣe ìtẹ́ kí n létí ṣẹ́rí wá wedé òwèrè yẹn tó fa gbogbo eléyìí ẹ jẹ́ kí n mú lọ. a máa treat for me. máa wọ̀ rí gbogbo owó yín ni mo máa bá yín gbàṣẹ gbọ́. Ah, I even trust you I trust you mama. ìwọ ó ló ti gbé nǹkan lura gbogbo ara ẹ ló ń dìbò. ọmọ ọlọ́jà ó ti gbé mólì wura. ìsílẹ̀ ṣé kọ́ bẹ̀rẹ̀ tiẹ̀ mú kò kàn wá kò tiẹ̀ fi step down kí gbogbo ah. ara ẹ tiẹ̀ wá lọ. ah you go call again mama irọ́ mi ò fẹ́ o gbogbo ara ló ń dìde tẹ́lẹ̀ kí ni kò gbà kọ́ sí kó tó ọmọ mi. mama lọ fà. ni. kí ni gbogbo nonsense tẹ bá mi perform yẹn kí ni gbogbo rádaràda tẹ bá mi dánwò yẹn ẹ̀yin lẹ pè mí o jẹ́jẹ́ mi ni mo wà o ẹ pè mí fúnra yín. ẹ pè mí kí n bá yín ṣìpà àwọn ọmọ jẹ́jẹ́ mi mo wà nílé o mo wá sí àwọn ọmọ méjì àwọn ọmọ méjì sí yín kó wá bá yín ṣeré. àwọn ọmọ wọlé tàn yín tán wọ́n bá yín ṣeré lọ́wọ́ wọ́n ní ẹkọ sá bọta ẹ bọta tán ẹ fi wọ́n sílẹ̀ ẹ san bills rárá àwọn yẹn wá ń pè mí wá síbẹ̀ yẹn kí wọ́n á clear bills wọn ẹ jẹ́ kí ló fẹ́ fa nonsense yẹn kí ló rẹ̀ fọ́ orí burúkú láàrin ìgbà tí ìjọ wọn la bẹ̀rẹ̀ yẹn náà. Ah! sọ ṣe orí burúkú gangan ìwọ ló bẹ̀rẹ̀ orí burúkú yẹn. lọ́nà wo. rẹ́sì rẹ̀ pé pípẹ́ tó pè mí lónìí fún ọ̀rọ̀ tí ò tó ọ̀rọ̀ kò yẹ kó pè mí fún rẹ̀ ọ̀tọ̀ ní tí mo rò pé o pè mí fún. elé ò tọrọ àbí elé ò tó nǹkan pé mo lọ gba euclid bills ṣé ni mo ṣe nǹkan ṣé ni mo gbọ́mọ. àwọn ní sùúrù jàre ọ̀rọ̀ tá a fẹ́ fi rẹ́rìn ọwọ́ àsọdọ̀rọ̀ jà. èmi ò bá yín rẹ́rìn <laughs> Ah, ọ̀rọ̀ ẹ̀rín ni. ẹ náà ń sọ̀rọ̀ ẹ̀rín o ẹ bá mi gbọ́ ẹ jọ mi ò fẹ́ wàhálà o mi ò fẹ́ wàhálà o. sórí ibi tí mo ti gẹ́ẹ̀tì ẹ̀rọ ǹkìnà sọ̀rọ̀ ọ̀rọ̀ rí ayé adúnidùnmọ́ni ni láti nísì mo mọ ní ẹ̀rọ rẹ̀ màmá wa lọ́fẹ̀ẹ́. ẹ̀yin àti ta ni. èyí ni ẹ̀kejì kí n má tàn gbogbo àwọn ọmọ tó ń kó o ní láti ní babaláwo tó máa kọ̀ǹfàmù wọn ẹ̀mí tábìlì wà lára ẹ̀ wà lára wọn sọ́ra àwọn ọmọ rẹ̀ mo ti bẹ̀rẹ̀ níbẹ̀ sọ kí ni njó owó ń bọ̀ lówó wà kí la fẹ́ fowó sí owó ti ń bẹ̀rẹ̀ tá àmọ́ ibi tá a nà sí. àmọ́ bí mo o pé kí n bẹ̀rẹ̀ ṣe báyìí làáfà mi pè mí ọkọ̀ gbé mi débẹ̀ ni pé ohun tí mo bá ṣe kí n má ṣe àbílú ń bẹ lára àwọn ọmọ àbílú mọ sábà kì í sọ̀rọ̀ owó màá fún ọ lówó wọn tó bá jẹ́ pé o sanwó màá san gbogbo owó ẹ̀ báyìí. ẹ jẹ́ mi kọ. èló. gbogbo nǹkan tí mo sọ. times díẹ̀ tí mo fẹ́ gbà of course ma ah, ah. ṣe ẹ mọ nǹkan tí mo go through ṣá. ẹ tó o bá sanwó náà fifty five percent ilé ó ti tó. ẹ jọ times three ni mo fẹ́ gbà ẹ bá mi kú. ọ̀rẹ́ jásí times two. three. three. Mm. gbàtà jù. tàbí ìbáyín ṣeré ẹ̀ka ẹ̀. sọ̀rọ̀ wá tó tó tẹ̀ ẹnu mi tún ó mọ̀ nǹkan bí a pátápátá máa sanwó tó sọ. ìfẹ́rù àwọn ọmọ mi. Mm mi ìṣeré o wọn máa sú ọ mọ ìbọ gangan kémi àti ẹ kákàndó wọn ṣeré wa lọ. ẹyin àti ta ni. Ah, gbogbo owó èmi àti márùn márùn mọ sí mi mọ ìwọ ọmọ fẹ. ṣé mọ̀ pé owó tẹ̀ ń fáwọn ọmọ yẹn kọ́lẹ̀ máa fẹ́ mi ṣá. <laughs> tó bá jẹ́ tọ̀rọ̀ owó owó wà lé èmi ọmọ yàlé yàlé ọmọ yankó alé tó bá jẹ́ ti owó owó wà lé money ìmọ̀ ta ihun ọmọ àyà. ẹ ń bẹ nú ẹ̀mí pẹ̀lú mi ẹ ní sọnù. màá fọ́n seventy thousand owó àwọn ọmọ ìwọ ọ̀gá gangan mo wá fẹ́ ṣiṣẹ́ rẹ̀ wàásù ọ̀sán gangan ni o. ẹ máa fi kún ọ hmm? ẹ máa fi kún ẹ jẹ́ kọ́kọ́ ó bọ̀ tán. káàsì lèmi náà ìmọ̀ transfer sí. ẹ ẹ jẹ́ ọmọ wa. ṣé kọ́kọ́ táwọn ọmọ wa ni ìwọ èlò ní tọ̀dọ̀ ẹ jálẹ̀ jálẹ̀ jálẹ̀ jálẹ̀ hundred ṣe kọ́kọ́ mú. ẹ mú sẹ́mùtì wá ná mo ti jẹ gbèsè sẹ́mùtì. Ah, ah. má mi nú èmi lọ sí ń pa díẹ̀ mo sẹ́mùtì thousand kan ní màtá. ìfúnnáyà wùmáyà o yá o yá o àní wédéwédéwédé sàlẹ̀ òtítẹ́ o dámi láyà o bí a bá jọ sọ òyìnbó dé gbogbo ayé àmọ́ àmọ́ àmọ́. mẹsẹrẹ mẹsẹrẹ sórí nǹkan ọ̀hún ó ń dójú tì mí yìí kí ló tó ń tó òbílẹ̀ nù lẹ́nu pé kí n lọ lè sẹ́ẹ̀kì ìtìrìọ̀. mo ń ṣiṣẹ́ òun fourteen mo nídìí ìṣeré. kí ló fẹ́ fi fourteen ṣe lórí bátìrì lórí nǹkan ọ̀hún mẹsẹrẹ wọ́n jẹ́ kí ni ó bí mi òun ti mú o wọ́n jẹ́ kí ni ó bí mi o inú kan bí mi máa tansan gẹ́gẹ́ náà ṣe o máa tansan gẹ́gẹ́ náà ṣe o máa sẹ́yìn jẹ́ kọ́kọ́ súnmọ́ ibi abájọ ọsọ òyìnbó dé. èwo ni sùúrù tó ń bá mi sọ má jẹ́ wojú ẹ má jẹ́ wojú ẹ pé mo ń bínú o àákọ mi o. sọ́ọ̀bù náà fi gbálẹ̀. wákìlì. hello. wákìlì. hello. wákìlì. tani pé shaman shaman sir. shaman o jẹ́ kó rí ẹ pé o kò jẹ́ kó rí ẹ pé tó bá mọ̀ kọ́ta ṣe báyìí kò jẹ́ kó rí ẹ pé o. Ah, ah, ah, ṣé mo lápọ̀nlé lára ń fẹ́ ni. ní táìmù o ní táìmù tá a wà yìí ni. èmi àpọ́nlé ni kí ni n fẹ́ ṣé kí n pè ń bọ̀ dání. èmi ò ní kẹ́ ẹ pè mí ń bọ̀ dání tábàtì ẹ̀ fi sẹ́ẹ̀mà nù sí kò pọ̀ jù. ẹ tó bá ṣẹ̀ṣẹ̀ sẹ́ẹ̀mà máa fi sẹ́ẹ̀mà sí sẹ́ẹ̀mà tá a fi ẹ́ sí tó jẹ́ díjẹ ẹ̀wù sẹ́ẹ̀mà you are just like a figure ẹ̀ sẹ́ẹ̀mà you are not active yà o oh, oh, wọlé o oh, jáde o ṣẹ́ni tí o kọ̀ wá bẹ́ẹ̀ kí wọ́n máa pè sẹ́ẹ̀mà Ah, ah, láìsí gómìnà agbègbè ibì kan ó yẹ eh. pé kí àwọn náwó káàkiri lórí nínú ẹ̀yìn eh, kí wọ́n máa ń pè bánà kí àwọn náwó báyìí. ẹ eh, gbogbo ẹ náà pátá òun náà ló mú ìkan náà wà níbí kan náà lọ́dọ̀ sáàdì báyìí tó náà máa ń yín mú máa ń yín mú ní máa ń yín mú ní máa ń yín mú ní máa ń gíláàsì ni ọ̀sẹ̀ ní tì náà ìtura náà yes. ẹ fi mi wọ eléyìí. yes. ṣé tẹ̀sán mi ni pé mo gẹ́sẹ̀ wà nínú ṣọ́ọ̀bù yìí nìsín ìǹsẹ̀ kankan. kí ló ṣe because jẹ́jọ́ ni mo jókòó ìwọ kọ́ ló yẹ yìí kàn ìwọ kọ́ ló kàn ló yẹ ìwọ kọ́ ló kàn ó wá bá mi ó ní ọ̀gá ẹjọ́ bẹ́sẹ̀ fẹ́ gba agbára lè ẹ gba agbára fún mi màá ṣe báyìí màá ṣe báyìí àsìkò àwa yóò tù rẹ o ẹyẹ bínú wa lórí oṣù tí a kọ dẹ́dọ̀ mi gbà náà mo ní òkè mo ti gbọ́ ó yẹ ẹgbà ẹ lọ ṣe ẹ ti débẹ̀ nísìn ó yá kí ló ṣe láti ti kọsàn kí ló ṣe. ó ṣe fàájì ṣe fàájì ẹ fẹ́ ẹ fà ní. ẹ pẹ́ntà. mo wà lẹ́yìn sàmà. ẹ ní sórí rẹ. àmín. alábọ̀dé ní pẹ́ntà. àmín. nọ́mọ̀nọ́mọ̀ alábọ̀dé ní ọ̀rọ̀ tó ń rò lẹ́yìn àwọn náà wọ́n lé sí wọn o mo lè jáde sí wọn tán mo ṣe jáde sí mi tán àwọn ọmọ fẹ́ wò pé ta ni ń tì wọ́n lẹ́yìn ọ̀dà pẹ́yìn ẹ̀yin ni èrò mi tó ń jó. ṣáàmà yín mọ. ẹ please please please ẹ sà mọ̀kànmọ̀kàn ló yẹ o ó ti kára àwò yóò sì kára ẹ̀dẹ. ìgbà tó kára ẹ̀dẹ kí lẹ ṣe. nígbà tó kàn yín náà kí lẹ ṣe. Ah, ajá ètò ọ̀lọ́fẹ́ gbẹ̀yẹ. kí lè fẹ́ sọ nínú ọgbà yìí gbogbo tí mo ṣe àwọn èèyàn tó wà ní àdéhùn ọkọ nígbà tí wọn kọ wọlé sí báyìí gbogbo yunifọọmù èèyàn tó wà dọgba mi ọkọ ṣe jẹ wọn ní yunifọọmù tuntun àkọ́kọ́. ẹ lọ yes àpò owó wa aláfíà ìgbàmọ wọn bẹ owó wa aláfíà. tọwọ ìgbà wà bẹ tí n bá la kọsẹ pépà mi ni. mo sì tí a lọ ẹ gbà mi ṣé gbà mi. ẹ kẹ pẹsọ ẹ bẹ lọ. kí pẹsọ kò ní dàgbẹ kò ní bọ̀dì ọlọ́sà lè gbẹ ẹgbẹ́ ọ̀gá tẹ̀lé sẹ́mu yìí lọ́sọ̀ tó bá sẹ́wọ̀n mi ti bá sẹ́wọ̀n. máa sẹ́ mi tó bá sẹ́ àjọpẹ̀lú de. tó bá sẹ́ ìgbòlè yín lórí. tó bá sẹ́ àbúrí ẹ̀jẹ̀ ni. ayi tọ́kì ni bọ̀. àbúrí ẹ̀jẹ̀ ni. ayi tọ́kì ni bọ̀. now kí ló ṣe ni mo bí ẹ. kí ni ti gbẹ ni. now lẹ́yìn tí mo ṣe yẹtọ́ gbogbo iyẹ̀pẹ̀ tó wà dọ̀gba yìí èmi ni mo lọ pé àwọn tí wọ́n bá wa já fílì tá a fílẹ̀. irọ́ pa yín kú ẹ̀gbọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ irọ́ pa bàbá yìí. irọ́ pa yín kú nígbà wọn ṣe gọ́tà bí wọ́n gbẹ́ yẹ̀pẹ̀ lẹ̀ àwọn ará dẹ́rù wíbarò tó fi kó wọlé tẹ̀nà yín lọ́kàn jẹ ni ẹ lówó bẹ́ẹ̀. òsìláyé òsìláyé wíbarò kan náà fi kó mọ́tò ló wọlé tó filẹ̀ àtúgbẹ́ katapila wọlé tó ga. ẹ ẹ rántí mọ́ ni mi ò rántí mọ́. gbogbo pákó tó ń fún mi gbogbo pákó tó ń fún mi ẹ rẹ bọ́yá mo bẹ́ẹ̀ bù. lẹ́yìn yẹn èmi mo tún ṣe àtẹ́ndà yìí. àtẹ́ndà lásán lẹ́sẹ̀. àtẹ́ndà lásán mi. òjò mi sì ń rọrùn ó lè mú padà dé alábọ̀dé ní. sáwọn tí mo ṣe. irọ́ ẹsẹ̀ kẹrù. mo bí èmi ò ṣe lọ ẹgbẹ́ bá ní ẹgbẹ́ bá ẹgbẹ́ káwé rè ẹgbẹ́ mi ìwà kí ló bá ṣe kí ló bá ṣe wèrè yóò dìbò fún ẹ wèrè yóò fẹ́ dìbò láìkí ẹ èmi ni mo bá sọ̀rọ̀ èmi mo bá sọ tó fi dìbò fún wèrè yóò fẹ́ dìbò. ilé òye yín ló wá pọ̀. ó yá àwọn tẹ̀rọ pẹ́ nǹkan bá sí. alákọ̀ọ́kọ́ yóò dìbò fún mi. ó dì. mo sì mọ evidence yìí. ọwọ́ ọwọ́ ọwọ́ àdì sẹ́kítírẹ́tì. mẹ́ni ẹ̀sán that is why there is no evidence. káàsọ ẹ. èmi ti pa àwọn pàdé mi kan jẹ́ ká invest lórí lórí nǹkan tí ó fi dá ni àmì bẹ́ẹ̀ ṣe takù mi ojú ó tì yé mi mo sọ fẹ́. ojú ojú ojú ojú lójú ẹ bẹ tìmí lẹ́yìn ojú ojú máa yá tìmí lójú ni ẹ tìmí lójú ni tẹ bá jáde sọ fún mi tí mo bá jáde sọ fún mi. ìjọba ẹ tó bá múra. orí ẹ jí ni ah! orí ẹ jí ni ìlà wo ló ń fa bàbá yẹn àwọn ìran wo ló ń fa nínú ọgbà yìí tí bá gbà ń kọ. bẹ́ẹ̀ ni ọ̀gá. lóòótọ́ ẹni jọ ọ̀gá àmì ẹ̀kí ń sọ ọ̀gá mi o bẹ́ẹ̀ bá ṣe wòlé lọ́gà mi ẹ di ìyàgá tó kúrò láàyè. ọ̀gbẹ́ni sọgá ọbẹ fọmọ sẹsẹ ló máa ń bọ ọjẹ tí wọn bìrì sákà ní wọn sáré. ẹ wá ẹ wá bí ẹ súnmọ́ bí ẹ súnmọ́ bí àní oyè pè sábà mọ́ má pè sábà ọ̀sẹ̀ sábà ọ̀sẹ̀ sábà ọ̀sẹ̀ sábà ọ̀sẹ̀ sábà ọ̀sẹ̀ sábà orí ẹ̀yìn àti ìwà ẹ̀ mọ̀ ẹ̀ ẹ̀ wàkìlù àwọn tó bá kú ẹ kàmọ. tẹ́ ẹ bá gbà wàkìlù ìwà gbàtọ̀dà ẹ ìwà gbàtọ̀dà wo bí wo bí wá wàkìlù. láti lọ́yọ̀ gan mi láti lọ́yọ̀ gan mi. shaman shaman ẹ má jòyè bó. má pè shaman má pè shaman mọ́. shaman ṣáàmù ẹ̀mí ni mi ọ̀gbẹ́ni. ṣáàmù kí ló dé bá mi sọ. kí ló bá mi sọ. ẹ má yẹ ká parọ́ fúnra wa ilé tó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan ẹ jẹ́ ká gbàgbé yẹn kó ti ṣẹlẹ̀. iṣu tẹ. níta bá fẹ́ kó mú progress náà wà nígbà míì ó lè kọ́kọ́ mú jà síwájú bọ́n sì ta ti wá jókòó báyìí ní tí mo fẹ́ ká sílà káyé wá lẹ́fọ́ rẹ̀ tọ́lọ́hún ò bá ti fìyà jẹ wá ẹ má jẹ́ ká fìyà jẹ ara wa. Hmm àwọn Yorùbá ní tí ọmọ ìyá méjì bá wọlé tí wọ́n bá jáde tí wọ́n ń fẹ́yìn ó túmọ̀ sí ní tán bá wọn sọnù lé yẹn ọ̀rọ̀ tán bára wọn sọ. So irú ọ̀nà pa fúnra wọn. Hmm. àwọn kan lè fún owó ọjọ́ hmm. pé wọ́n kún mọ́tò yìí wọ́n lẹ́nu ìjáde ni. kí hmm. wọ́n tó wá débi owó yẹn náà wọ́n máa ti ní nǹkan kì í ṣe pé iṣẹ́ àgbọ̀n lọ ìmú tó bá fẹ́ ṣoògùn owó náà wọn kì í fẹ́ ní ṣoògùn owó àmọ́ àwọn kọ́ bára wa fà torí kò yìí sí láti àgírí pẹ̀jẹ́ ká lọ lu ẹnìkan fẹ́ nìkan so wọ́n á ti kọ́kọ́ bára wọn fà gan ẹ máa ti kọ́kọ́ lé nígbà tó bá sọ́ọ̀bù tó débi solution náà máa wá rẹ́rìn. which means we disagree to agree. very good. èwo ni hun. my chairman is always on point. <laughs> my chairman is always on point. ṣe kò now in tí ó ṣẹlẹ̀ mẹ́ẹ̀ lọ́sàn-án. bẹ́ẹ̀ni sọ. ẹ jẹ́ ká gbà pé ó ṣẹlẹ̀ kí progress tó ń ṣẹlẹ̀ yìí kó bàa lè wáyé ni. èṣù tí ẹ ní. n tó dẹ̀ mú un sọ bẹ́ẹ̀ ni wípé bí mo ṣe jẹ́ bàbá ọba hmm. mi ò fẹ́ kọ́ fi ọba bú mi hmm. because eh, àwọn èèyàn kan wà nù ọgbà yìí náà àwọn èèyàn wà nù ọgbà yìí tó yẹ pé wọ́n sọ pé wọ́n máa máa ń bá mi every time kí náà ti ṣe kí náà ti ṣe kí náà ti ṣe kí náà ti ṣe náà kọrin sí mi létí. lọ́bù làwọn èèyàn. bẹ́ẹ̀ ni ọ̀dẹ̀ ní orí búyàn ò ní kó lára wọn láéláé gbogbo alábòsí náà gbà èkó ní padà dá fún ọjọ́ ìdá fún ẹ lọ. ẹ ẹ sì bẹ̀rù ọlọ́run wọ́n ń gbé yín rí ẹ sì ń si àmì. wọn ò gbé mi rè. ayin ah, kọ́lá alábòsí ọgbà yìí. máa mi jẹ́ alábòsí. ìdí nílé ìta gbangba yìí. id card mi dá. wọn ò sẹ́ fún yín alábòsí ò láìdí káàdì. Ah, ah. alágbàkó ò láìdí káàdì. báwo la ṣe dé alábòsí mọ́. bí ni bí ni bẹ́sẹ̀ rojọ́ wọn fún mi hmm. ẹ lu náà rojọ́ tí mi náà fún wọn hmm. èmi ò wá ní sùúrù wọn wá bójú tí wọn jẹ́ hmm. gbogbo àṣírí yín rè gbogbo àgbà tí yà yín gbà láti jẹ gbúdọ̀ wípé káyọ́mọ́ rìdì mi káyọ́mọ́ rìdì ọmọ mi ah. ìdí yín rè ń ta yìí. Kata Ife. Ẹgbẹ́ tọ́tà mi dìbò. Ẹgbẹ́ ni tọ́tà mi dìbò. Kata Ife. Kata Ife. Tó ń máa yé tutọ́ lẹ́nu. Ṣáàmù èṣù ti lọ. Ẹ jẹ́ ká fún ẹ jẹ́ ká fọ̀rọ̀ sílẹ̀. Kò sí wàhálà. Kò sí wàhálà. Tọ́ba múyàn bí bàbá lèyàn yọ àmọ́ tó bá mú wọn bí àánú ọlọ́run nìkan ló lè fi bọ́ kò sí àwíjàre kankan tí ẹ bá yẹ pé mo ní ìbẹ̀rù ọlọ́run èmi alára ti ń ṣètò jàǹbá kékeré kan fún yín torí mo ní bọ́dà pẹ̀lú yín lọ́tà tó ṣe. Hmm. àkọ́mọ olóore tèmi wá jíìsì kòtò mọ̀nàmọ́ná báyìí a ṣiṣẹ́ mọ́lẹ̀. mọ̀nàmọ́ná lè tanná fún yín torí àwọn àmì ẹ̀ńgbà tó ń parí owó ọ̀fláì ẹ̀ ẹ̀ kankan sí. àwa ló paná. ìmọ̀lẹ̀ yín ti kú. ta ló paná. tọ́ta lọ àlàmú ni. ta ló paná. assignment. omi àjà lódò. omi àjà lódò èmi ẹ̀dá ló torí táwọn àwọn àwọn onítìátà tó bá débi orin arò báyìí wọ́n máa pariwo kí ló pa náà omi àjà lọ́lọ́ kí ló pa náà farabalẹ̀ now ṣe rí ọ̀rọ̀ tí mò ń fa mi ò fẹ́ ká gbà mọ́ra bá bí ẹni lọ́gbọ́ ọtí a ní ẹ ká fi ìjà sílẹ̀ let's go now straight to solution. bí mo ṣe jẹ́ bàbá ọba fún alága ìyẹn chairman wa táwọn ẹ̀rí àbí ń pé kí ló ṣe mo wá dùn káti ẹ̀ sọ pé a nírànlọ́wọ́ kan tá a lè ṣe láti sọ́pọ́ọ̀tì ẹ̀ òun náà dẹ̀ tí ìlágbára jù bó ṣe ń ṣe yìí lọ ṣe báàrin wa ń bí ni wedẹ́ ti kúrò wedẹ́ wà láàrin wa wedẹ́ náà ṣọ́ọ̀bù ńgbà yẹn nítorí ní tilẹ̀ ń tọ́ lọ́hùn-ún nígbà tí mo fẹ́ jẹ ṣáàmà wedẹ́ ní àwọn fẹ́ jẹ mo ni mo fẹ́ lọ ó ní òkè òun fílẹ̀ fún pé tí n bá ti kúrò òun á bọ́ bẹ̀ mo dẹ̀ no problem gbọ̀ngbà tó yá lóyún wàkìlù wa à ẹjọ́ òun ló ń fẹ́ jẹ alága ẹ̀ ló mú mi kọ ojú ẹ̀wé dẹ́ kọjú ẹ̀ sórun alẹ́ la gbé òun sílẹ̀ which means bí ìgbà tó òun fi èrú gba ìbùkún ní position tí ó wà yẹn. ọ̀gá hmm? àgbàlagbà ni. àgbàlagbà torí ọ̀ pé. ẹ má tún sọ̀rọ̀ lọ́bẹ̀ mú. àlàlábòsí lọ́pẹ́ náà ló ń jẹ́ ọ̀rọ̀ tí mo sọ sí òun ò react ojú àná àná ọ̀gá ọ̀gá ọ̀gá ẹ̀rọ tẹ̀sán ọ̀gá. bẹ́ẹ̀ fi èrú gba ìbùkún òṣè mi ò ń gbà mí kí la fẹ́ ṣe sí ọ̀nà. abanijẹ́ ọ̀rọ̀ wọn kì í ṣe kan síra èpè ló tẹ̀ lórí yẹn gbà mí lọ́wọ́ ẹni dẹni èpè. gbà mí lọ́wọ́ ẹni tí ń jẹ mí títún ń fẹ́ mi. gbà mí lọ́wọ́ ẹni tí ń pa mí ń kọ̀kọ̀. gbà mí lọ́wọ́ ẹni tí ń rẹ́rìn sí mi lójú ayé tí sì ń pa tèmi jẹ́ kọ́. àmì àṣẹ ah! àgbà yóò ní ta kí ló dé sí àmì sọ̀rọ̀ mi mo ń gbàdúrà fúnra mi. ẹni tí ìwé bá mọ ọmọ máa ṣàdúrà á lè máa ṣàmì sí àdúrà ọmọdàkejì. inú yóò mọ. kí lẹ fi rí. kí ìrìn gbẹgbẹrin ìfẹ́ sọ̀rọ̀ kí n fọ́gbà yẹn gan ajé ni mú ní pẹ́kọ̀rọ̀. ẹ fọ́ sábà rẹ fọ́. tí n bá fọ́ orí yín ni ó fọ́. ẹ fọ́ kójú ọ̀rọ̀ bó ṣe ó fọ́. olórí bíi ẹ̀yin awó. ẹ fọ́. alága. bàbá ẹnì tó ń lẹ̀ nínú ọ̀rọ̀ yín ká fọgbọ́n ọgbọ́n ká lọ fi bẹ̀ ọ̀gá mi tó ló ti lówó. a lọ bẹ́ẹ̀ kí ló dé tá a fẹ́ fi bẹ̀ ọkọ. ṣe tá a bá bẹ́ẹ̀ a mo ti kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan ẹ̀ kì í ṣe pé a fẹ́ yọ ẹ́ pò lórí. alẹ́ mọ́ sọ̀rọ̀ lórí pé yíyọ ẹ̀ kí ló dé tá a fẹ́ fi bẹ̀ ọ̀gá mi kọ́ kì í gba kàtà lọ́wọ́ akitì. ẹ ẹ wọ́n ń jẹ burúkọ tán ẹ mọ́ gbọ́wọ́ ẹ̀ sáwọn. ìwà àgbákò ni ẹ ayé yín lè sọ́fò torí pé ẹ jẹ́rìí òfò á sì ṣèpàdé yìí á sì ní fi àkókò ara wa sọ ẹ dà kó ń gbọ́ yín. àjẹmọ́jà sọ. àjẹmọ́jà tó lè kú ń bíbẹ̀ tá a fẹ́ bẹ̀ a yọ ẹ́ kó lálága o kò sẹ́ni tó lè yọ ẹ́ kó lálága o ó máa ṣe ọdún méjì ẹ̀ ó máa pé o. àmì àṣẹ ẹ̀jẹ̀ má ṣe àmì àmì àṣẹ ẹ̀dùnmọ̀ ẹ̀ má ṣe àmì ah. àmì àṣẹ ẹ̀dùnmọ̀ ẹ̀ àmì àṣẹ ẹ̀dùnmọ̀ ẹ̀ mo mọ nǹkan tí inú yín má inú lẹ lọ bá wọn ní kọ́nà lẹ má wọn sọ̀rọ̀ inú yín má lẹ má sọ ọ̀rọ̀ tiwọn náà lẹ ń sọ fún mi. nígbà tí nǹkan tẹ ṣe òfò hàn. ọ̀rọ̀ kí ni mo bá a. ọ̀rọ̀ náà débi ọ̀rọ̀ mo ní ẹ ẹ ah, kí ló ní ṣe kí ló ní ṣe nígbà tí mo bí mi gbà náà. kò sí gbàtà ẹ̀kọ́ ráìtọ̀ táwọn èèyàn pàtẹ́wọ́ gbogbo ráìtọ̀ kò lórí burúkú tẹ̀ máa ń kọ táwọn èèyàn máa ń fún yín kùdùsì tẹ̀ rẹ̀ pé kùdùsì wọn fún yín kí lẹ́ dà. èmi náà yín nǹkan mọ̀ gan ni o sábà máa ń lọ bẹ́ẹ̀ sábà máa ń lọ bẹ́ẹ̀. máa lọ bẹ́ẹ̀. ẹ máa lọ bẹ́ẹ̀. ah èmi náà mo ti kọ́kọ́ pariwo sáré títà kó tó di pé àwọn ọmọ bá mi lùlù sí kọ́sọ́ dorin pé kó wálé máa lọ bẹ́ẹ̀ bèbí máa lọ bẹ́ẹ̀ tẹ́ bá rán mi lọ bẹ́ẹ̀ bá lọ bẹ́ẹ̀. mo rántí mo sọ torí ti mo bá ọ̀gá mi níjà bẹ́ẹ̀ ni mo sọ mo bá ọ̀gá mi níjà láti bó ti ń jà. bá ọ̀gá mi níjà kí lè fọ́ gbà lójú ara yín. yes kí lè fọ́ gbà lójú ara yín. ẹ ẹran kan kọ́ bá bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ dábàá lu ayé gbàgbàgbà ọwọ́ táyì sì sẹ́fọ́ fi gbára yín náà lẹ́ẹ̀mejì ẹ̀ ń la tàtà mọ́mọ́ tí mo sọ àmọ́ mo ti bá mi sọ̀rọ̀ tẹ́lẹ̀. àdàbí ẹ̀dá ìfúnná àdàbí ẹ̀dá nínú ọgbà yìí. sọ̀rọ̀ èèyàn tó ń ṣe bó ṣe ń ṣe ẹni tó ń ṣe tó nírùwà tó ní gangan ìgbà yẹn mo sì kéré ìbọ̀ ìjẹ̀bú mo wà wàhálà ìwọ̀n kú di sin after forty years àròkù wọn ayé ló pa wọn ni àjọ̀nú ló pa wọn ni àṣàròkù wọn ṣá òun ló wọn ní sàárè. èmi máa kú sí pẹ́sọ̀ mi wá. bẹ́ẹ̀ni ah. you are such an ankipanki person. Mm. you are not straightforward. that's your english you name english name you bend down low. ankipanki. why would you a good woman be you bend down low in your life you are not straight you just bend. bend. ẹ̀yin nìkan lẹ pẹ́ tábà ti close ẹ lẹfẹ mọlẹ ẹni omi àdúrà ni omi àdúrà sọ pé ẹ̀yin nìkan lẹ mọ túbọ rẹ hmm. ọlọpàá bàbá tí bá rí kí n lọ́wẹ̀ a lọ́wẹ̀ bó ti ní kó wáyé sábà máa lọ́wẹ̀ ẹ máa lọ́wẹ̀ tẹ ọ lọ́wẹ̀ ẹ máa kẹ́yìn jẹ ẹ máa lọ́wẹ̀ ọgbẹ́ ni mi o mi èdìdì oníkẹ́yìn wà lábẹ́ lọ́wẹ̀ ẹ máa lọ́wẹ̀ èdìdì ni ẹ máa tu ẹ máa tu débẹ̀ sábà ẹ máa tu sábà ẹ máa tu ọ̀rọ̀ bẹ́ẹ̀ nìkan ló ń lo èdìdì sábà ẹ máa tu ọmọ àgbàdo pé èdìdì ìfẹ́ èdìdì ìfẹ́ kò sí fẹ́ mi àtọwọ́ lẹ́yìn ọjọ́ ẹ bá sí àmà sọ ẹ máa lọ́wẹ̀ ọjọ́ mi tuntun ẹ bá sí àmà sọ ẹ máa lọ́wẹ̀. èdìdì ìfẹ́ èdìdì ìfẹ́ ṣẹ́ni dá máa yanjú ọ̀rọ̀ yìí sí i ẹ jẹ́ kí a wá àyè bá a ṣe máa lọ gbẹ̀wé dẹ́ wàá nìṣó ń wájú gẹ́gẹ́ bí alága àwa náà àwa tẹ̀lé ẹ lẹ́yìn torí gbèdé tá a fẹ́ bẹ̀ it's not for you alone wa náà máa tẹ̀lé ẹ lọ tá máa lọ bẹ̀ ṣọ ẹ̀gbọ́n wa náà tàjọ yájú sí gbà ìmọ̀ kó máa bínú sẹ́mi náà bọ́ máa débẹ̀ a máa lọ bẹ̀ ẹ́. ẹjọ ẹjẹ ká mo ba ojú ọ̀gá wo jẹ́jẹ́ nítorí ṣáà. torí bó ṣe máa ń ṣe bẹ́ẹ̀. nǹkan tó máa ń dùn sá. wẹ́n tó bá sọ pé èèyàn èèyàn àtàbàgébè ẹgbẹ̀dá àkíkà yà tó bá sọ pé èèyàn àdán àdán kò jẹ́ kú àdán mi ló ń gó kò jẹ́ kò jó eyín kò jó eku ó yà ń bọkọ̀ wà lótìrà gbogbo aláìsàn. àwọn èèyàn ń dé fìlànà ọgbà ń jẹ wọn ìlà ń dórí yín tó dàbí apẹ. wẹ̀dẹ̀ sanyo mọ̀ní dé live ma ta o wàyídì wàyídì sanyo ìfúnnáyà ọba yẹ àwọn èèyàn tẹ̀ wá rí yá ani wẹ̀dẹ̀ wẹ̀dẹ̀ sanyo ti dé o wàyídì wàyídì wàyídì sanyo ti dé o ṣebí ohun tójú ọdẹ rí lóko pọ̀. wẹ̀dẹ̀ wẹ̀dẹ̀ ah. pé ń dẹrùn èmi ìkà èmi tí ń dá. Ah ṣe fún mi ti dùn. inú ẹ gbọ́dọ̀ rò ní. Ah, sórí pé mo padà ń gbádùn rẹ nísìnyí àwọn ọmọ àti rẹ lọ. kò sígbà tó o lè gbádùn tí wọn náà bá ti ń ṣe dáadáa. Ah. torí ẹ̀ ni mo sọ afẹ́ bìyẹn wípé owó ti bí ń kọ́. fowó lẹ̀ àmọ́ ẹ̀mí kẹ́ manide. ní máa ta ìfúnnáyà ó máa yà. owó pọ̀ bí olùsìn sórí òfin hàn mí pọ̀ gà lọ́gàn jẹ́ ọmọ tó ṣẹlẹ̀ níbi tá a bí mi ṣe wà bí mo bá dé owó nìkan ló máa wá fàyè máa fowó bàyè ẹ̀ jẹ́. <laughs> ó lè o bí ah, oh kí ló ṣẹlẹ̀ kí ló wá dénú mọ́tò tó ní èsì. ṣé wẹ́ẹ́ ló sẹ́rù tiẹ̀ ní wà ní mọ́tò yìí ní èsì. kí o kò sí yẹn òpẹ́ ǹdóhùn ni mo lè fọwọ́ mi ṣe. ó lè mú lọ́sàn-án gangan ó yá páàkì dẹ́fà ìwọ ọmọ ọmọ páàkì irú ọmọ fẹ́ sàn kankan ni irú ọmọ fẹ́ sàn kankan ni páàkì ah, sàn ní bírèkì inú eh, páàkì bẹ́ẹ̀ yẹn ni sẹ́ ah, páàkì dáre páàkì sẹ́ páàkì páàkì páàkì páàkì páàkì mọ́lẹ̀ ọ oh mọ́lẹ̀ ọ ẹ́ eh? ìrẹ́lẹ̀kùn ah páàkì mọ́lẹ̀ ọ lọ́lọ́ sẹ́fà sẹ́fà ẹ́ nítorí ajé Òjùmàrè tó. ẹni wá ṣoṣo àárín ṣoṣo. kí ló sọ ẹ fún mi? ṣèbí jẹjẹ lọmọ èṣù tó kọ ọtọmọ ènìyàn á lọ gbẹnu sí wọn á lọ gbẹnu sí àwọn ìyá mi wọlé dé ooo. àwọn jẹ́ àwọn tó padà ṣe lọ jẹ́ sí talọ́ bàbá. Bàbá jọ bàbá ọmọ wa tó bá gbogbo wọn. Wà á jó kele wù, wà á jó kele wù. Ìwà ìwà ìwà ìwà ìwà ìwà ìsàlà. Bàbá bàbá yẹn máa ń ṣe dáadáa lẹ́yìn ìgbà wọn. Bàbá yẹn máa ń ṣe dáadáa lẹ́yìn ìgbà wọn ìkánjú tó ń ẹ̀sán ká forí o ká gbà fádà ní wáyé ká gbà forí o. Bàbá wọn lọ́kọ̀ wá. Bàbá mi sì mi o. Ọ̀kadà! Ọ̀yọ̀ ah, ọ̀kadà! Ọ̀kadà a nítorí ajé Olúmọrí tó. ìdán burúkú kò sọ̀rọ̀ mọ̀ ní ah, ìdán burúkú ẹ̀yẹ ah, bàbá ẹ̀yẹ bàbá kí ni mo ṣe ọ́nà ọ̀rọ̀ akúrú ìjókòó sọnù wo ló jókòó báyìí nìsín àwa bí afẹ́ lọ bì kan ojú òun òkò wájú ọkọ̀ bí ipò jẹ́ pé wọ́n lọ rà sẹ́bi tó jókòó sí tó bá ní sẹ́ǹsì sọ ni mọ̀ pé dírẹ́fà ó ti blọ́ọ̀kì ojú ẹ̀. ọ̀gá ṣé kò sí problem ṣá ṣé kò sí anybody ní iwájú yín ni. mo wà òkè kò sí wàhálà. <laughs> ọ̀gá ẹ wò yọ àwọn point ẹ tún ti ń dá sọ̀rọ̀ báyìí àwọn òríyàn ọkọ tẹ ń bá sọ̀rọ̀ ẹ ń dá sọ̀rọ̀ ẹ ní ká dákẹ́ ká má sọ̀rọ̀. mo ń communicate ẹ <laughs> mọ mo ń communicate. wàá ìwọ ń dàrú orí olówó ọ̀ ń dàrú orí olówó olórí tèmi dàrú olówó mà ní mi. olówó ni ṣé mi náà kọ́ ni gbogbo kìlọ̀ ọ̀rọ̀ ẹ̀. ẹ̀tọ́ bá jẹ́ kìlọ̀ ọ̀rọ̀ nǹkan wọ́n ìkìlọ̀ ọ̀rọ̀ ẹ̀ òkú ẹ̀ ló ń bá bá ló ń ṣe báyìí mo wọ sọ ìwọ gan tó jẹ́ kìlọ̀ ọ̀rọ̀ sọ́ra sọ̀wọ́ òbí ṣe ń ṣe bí àga àbíkà. bí n bọ́lẹ̀. ọ̀tán èmi náà àti gbọ́ bọ́lẹ̀ gbogbo kàrà rẹ̀ wàhálà rẹ̀ ń pọ̀ o wàhálà rẹ̀ ń pọ̀ o. àní ẹ lọ́wọ́ kọ́ bá sẹ́rí tá a bá mọ̀ ṣe bẹ́ẹ̀ wọn ò ní mọ̀ kó lówó ni. à ń dára ni o gbogbo ń tó lówó bá sára ni. ẹ má ṣe tí ẹ má ṣe ẹ má ṣe tí mo bá rò má ṣe mo bá rò má ṣe. àbàkù lọ wọ́n <laughs> ní àwọn adarí lọ. afẹ́fẹ́ gbé ń pa ẹ wo mi ẹ sá iná sí ọkọ̀ gbogbo tí ò ní jọ́kọ̀ orin mo kiri ààrẹ in blood of Jesus. níbo lọ lọ ọkọ̀ wo ni kò ṣáná sí mú àwọn ọmọ ṣe kọ́ lọ ra oúnjẹ fún kó bẹ̀rẹ̀ sí jẹ́rà yín rẹ̀. kí ló mọ̀ sí báyìí fún náà ọ̀tí ẹ̀ lówó ọmọ kankan àwa sì pàdé pẹ̀lú àwọn èèbò ṣé on tie road náà ni kí n jókòó kí n máa jẹun tọ́ba ń bá mi sọ̀rọ̀ tí máa ń gbọ́ ẹni yìí mi lè gbọ́ kankan sí ẹlẹ́nu kó kó kí n gba mọ́tò lọ kí mi lè jẹ́ kankan mi o. iná máa pa. ta ló fẹ́ pa orí ọ̀pẹ ò mọ anything wọ́n rí jẹ́ǹtọ́ fún ọ irọ́ ọ̀kú ni wọ́n máa ń pa á má wọ́n aládàá ìtì àdá ìtì àdá òkè ń kú bẹ́ẹ̀ ni mo sọ mi lè kú kàkà kílẹ̀ kú ilẹ̀ máa sá o lè pa mí kó tó pa mí máa pa ẹ kó tó máa sojú kí o kí o àbúrò. Ah, bàbá ẹ ti bó bá ta. ẹni sùn ẹ mọ̀ bọ̀. ẹni kà máa sọ ẹ ti bó bá ta. ẹni sùn ẹ fọkàn ẹyẹ lọ fọkàn balẹ̀. wèdè wàyídì wàyídì sọ́njò ah, ah, wèdè wàyídì. msp ọ̀nà ìfẹ́ ọ̀dẹ̀. ọjà ọjà. wé dẹ́. mo máa rí ọ. sí hmm? àlà. ó ti sú mi. sọwọ́ sú ọ ni. ó ti sú mi ó ti sú mi mí nẹ kí ni gbogbo eléyìí báyìí. kí ló sú ọ. i'm fed up. ah owó ò sú mi mi sọ pé mi ò lówó mọ́ báwa là kí ni agent yẹn ti pọ̀ jù. sọ́wọ́ ló sú ọ ni àbí kí ni ọ̀rọ̀ àlìjọ́nú owó ẹjẹ̀tì yín ó ti sú mi àjọ̀nú tí ń gbowó wà ọ̀rọ̀ ẹ̀ ti sú mi à ń fẹ́ lọ. ọ̀rọ̀ àjọ̀nú tí ń gbowó wá sú ọ. bẹ́ẹ̀ ni mo sọ. ṣe é ya láìmórí ẹ̀dá báyìí ńgbà ọ béèrè fún ta iṣẹ́ àti iṣẹ́ fún ọ lọ́sù ọ ta jèrè ó tún ló tún sú ọ kí ni ọ̀wá ní sú ọ láyé ìbáyìí. ẹ ẹ dàkú sí mi ti ń dà mí láàmú ìsọdá ni kò tẹ̀ ní ìsinmi fúnra rẹ̀ kò wá fẹ́ kí pátínà rẹ̀ náà kó nísìnyí ah. ó fẹ́ pa èmi tí mo jẹ́ pátínà yìí alẹ́ máa jí mi láago méjì òru báyìí ó lè ní kí n pàdé òun lẹ́sìpẹ́sì lọ́nà Ìbàdàn for what kí ló ṣẹlẹ̀. àánú rẹ sí mi ẹjọ́ jẹun gbẹngbẹn yóò tilẹ̀kùn gbẹngbẹn ìdúró òsì ìbẹ̀rẹ̀ òsì fẹ́ni tó gbọ́ lọ dópọn. ẹ wo mi ẹjọ́ sílẹ̀kùn gbẹngbẹn lẹ̀ ẹ̀mí ò fẹ́ tilẹ̀kùn mi ẹ̀ máa tilẹ̀kùn kankan mọ́ kí ló dé wàhálà yìí ti pọ̀ jù I'm going a lot a go through me. wẹ́dẹ́. yes. Ah! you are fed up. Baba, bàbá nílá. Ah! ẹ wo bí. wédé ó sì gbọ́ lójú ojú awo. ẹ kí ló ṣẹlẹ̀ mẹ́. pojúkòrò ìpojúkòrò jẹ kọ́. kí ipa jẹ o ẹ wo bí ẹ ohun tí mo fẹ́ sọ fún yín báyìí sí ẹ̀yin ni ká ẹ pé pátínà yín ní àlejò ọdún tó ń gbé owó àpò yìí ẹni kó jẹ́ kí n rest. kájẹ kò rẹ́sì. ó ti sinmi ó ti gbówó fún mi kó fún mi lọ́kàn balẹ̀. àwọn ohun táwọn èèyàn orí tó jẹ́ mi nìkan náà wò mo wá ti di wèrè láàrin ìlú àwọn èèyàn máa wó mi níwò wèrè ìwò wèrè ìwò wèrè. tí mo sọ fún ọ lọ́jọ́ náà lọ́hùn. ìwọ tí àǹdẹ̀nú iṣẹ́ wá gbéṣẹ́ bá tẹ́rù ọ̀bà ọ́ sóò ní tolówó wà dé tẹ́rù ọ̀bà ọ̀sọ́ ọ̀rántí. iṣẹ́ mo bẹ̀rù rí mi ò bẹ̀rù. kí ló wá sọ báyìí. wàhálà rẹ tuntun mi yóò ti bẹ àní ó ń wá lemọ́lemọ́ ẹ jẹ́ kí ni wà rẹ̀ kọ́ máa jẹ́ nǹkan lóṣù kó dẹ̀ tó bá dẹ̀ máa wá kó má gbé kọ́ni. wo wo wo wo gbogbo èyí tó ń sọ ohun àwọn náà báyọ̀ míì fún ọ ní. mo sá mọ̀ pọ́gbọ́n gbọ́dọ̀ wà àdúgbò alákọ̀ọ́kọ́ ká ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ eléyìí náà tó lé oorun bẹ́ẹ̀ fi wàhálà pa mí. bẹ́ẹ̀ lówó kọ́mọ́ tó gbádùn. a ṣe iṣẹ́ ajé mi fún ọ ni. ẹ gbàjẹ́ mi fún. a ṣe iṣẹ́ ajé mi fún ọ. àmọ́ èèwọ̀ kan ti bẹ́ẹ̀ bíbẹ̀. ẹja káńsù tìrìpù eléyìí ká wá tẹ̀lé mi sí. káńsù tìrìpù alálejò ń tán bàbá yẹn ti sú mi. sọ orí ajé tuntun tá a fẹ́ ṣẹ́ fún ọ èyí tí ń gbọ́ ọ ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo iṣẹ́ tó ṣe fún ọ gbogbo owó tó ní tó ní tó ṣiṣẹ́ rẹ̀ fún ọ tó ná ọ ná tán láàrin ọjọ́ mẹ́ta ìgbà náà láàtó lè ṣètò ajé tuntun míì tí ó wà máa gbéṣẹ́. ṣùgbọ́n gbọ́ dáadáa pé bí old currency ti ń bẹ lọ́ọ̀ mi nísìnyí mo gbọ́dọ̀ náà. àkọ́kọ́ náà yóò tán. mo gbọ́dọ̀ bára mi máa print owó tuntun. kí tuntun tó wá bẹ̀rẹ̀ iṣẹ́ míì tí ó máa gbówó wa kò gbọ́dọ̀ bá owó àlòkù ti bí lẹ̀. owó ló nà lọ́wọ́ tí n bá o máa bọ́ gbòòrò mo ti lọ ẹni màá kọ́ tí n bá ti lè bọ́ sórí mọ́tò tí mo ṣe wàhálà wàhálà wàhálà tí mo dáwọ́ báyìí dáwọ́ báyìí àwọn èèyàn èèwọ̀ mọ́ náà náà ni. ọ̀nà èmi ọwọ́ àbẹ̀rẹ̀ ah. tí wọ́n bá ti rí ṣe láàrin ọjọ́ mẹ́ta mo kàn ó kú rere. bàbá hmm? ẹ kì í kó orin torí màá parí ẹ. ọ̀yà lọ náà lọ náà wẹ́dẹ́ mo fẹ́ kọ́ parí kan náà. ojú òní tì mí pẹ́ẹ́tì ẹ̀ yí nìkẹ́ máa yí padà àwòrán ni tí wọ́n á jẹ fẹ́yàn kì í sẹ́yẹ nìkan lẹ̀ wá jẹ fún bàbá ńlá ọ̀dà kò burú. náà tán láàrin ọjọ́ mẹ́ta o. ẹni wá ṣoṣo àárí ṣoṣo. àpètìṣẹ́ ó dé oníṣẹ́sù ohun àpètòwò ó dé. ṣèbí jẹ́jẹ́ lọmọ ènìyàn kó tọmọ ènìyàn. èwo la wá fẹ́ pè fún ọ báyìí. ṣíọ. wọn á lọ gbẹnu sí o. àwọn ìyá mi wọlé dé òun ṣe bọ́ ti wí. Nítorí dúró kò sí o, àní ìbẹ̀rẹ̀ kò sí. Fúrúfẹ́ ẹni tó gbọdọ̀ mi láyé. Àìdí sàn yóò. Ìkànjú tó ń wẹ̀ sọ. Ìkànjú tó ń wẹ̀ sọ àkàgbà forí o àkàgbà fádàrí wáyé àgbà forí o ṣe yẹn ní sinmi o. wèrè ní ẹni sílẹ̀ tiẹ̀ ah! bẹ́ẹ̀ tiẹ̀ dàgbọ́ fọ́ṣù náà sọ. sábì ìjọ̀nù máa ń yà wò lánàá ìjọ̀nù pọ̀ ni ìwà ìjọ̀nù wò ni jẹ mo ní ko straight kìíní orí ẹ̀ ti dàrú straight ẹ̀ lágbègbè wèrè olùsí òun dàgbà náà torí ẹ̀ rò pé dídìrì straight ẹ̀ tó bá straight ẹ̀ tó bá mi lè straight ẹ̀ máa di ẹ̀ jẹ́. wáyé ti wáyé ti sọ yóò fún hmm. náírà hmm. ó máa yá ó nígbà tó kọ́ òyìnbó oh, lè ti fún ìgbà mẹ́rin látọ̀ sí pèsè wà lọ́lẹ̀ kókókókó. ṣe bí ohun tójú ọdẹ rí lóko pọ̀ ah, mélòó ni yóò máa lò nígbà tí yóò bá délé o oh, oh, ọ̀jì ìpele gàwú lẹ́pà gàwú o. àlùbáríkà ló jà àjò hmm. Mr. Gunn tó ṣe ìbọn ó ní I regret my vision when I did a gun because I create a gun because of wild animal suddenly they are take a gun kill themself ọdẹ ní estate yẹn. ṣáàjẹ jẹ adẹyẹ adẹyẹ adẹyẹ ẹsẹ jẹ adẹyẹ. Àtàkọ́ lówó ni mo wí. Ah, ni mo wí. Àlùbáríkà ah, ni mo bá ẹni tọrọ ṣẹ́ bí àkúrà ní kò náà wọ. Àlùbáríkà mo bẹ̀rẹ̀ fún tèmi. Ẹni wáyé wá ṣiṣẹ́ kọ́mọ̀ ń tèrè lọ́kọ̀. Oníṣẹ́ ṣiṣẹ́ tọ́lẹ̀ ń sọ̀lẹ̀ tọ́lẹ̀ ń sọ pé mi ìṣó níṣẹ́ o. Tọ́láyé yìí tí mo wà ní ọ̀dọ́ ní ẹ máa ti straight ẹ̀. ṣèṣe ọ̀dẹ̀mí ẹ̀ ṣèṣe ọ̀dẹ̀mí. ọ̀dẹ̀mí wà á ṣèṣe ẹni. ẹ ṣèṣe ọ̀dẹ̀mí ẹ ṣèṣe ọ̀dẹ̀mí ẹ ṣèṣe ọ̀dẹ̀mí ẹ ṣèṣe ọ̀dẹ̀mí ẹ ṣèṣe ọ̀dẹ̀mí. ó mà ṣe o wàídì san yóò kábíyèsí olódùmarè ojú ọ̀run kan ṣoṣo yìí lòjò ti ń rọ̀ ojú ọ̀run náà lòòrùn ti ń ràn ojú ọ̀run yìí náà ni ó dúdú tí gbogbo èèyàn ó fi mọ̀ pé ilẹ̀ ti ṣú olódùmarè ìgbà kan ń lọ ìgbà kan ń bọ̀ torí pé nìkan kan ò lólé ayé gbó. Hmm. torí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí arákùnrin tí mò ń sọ ń pa rẹ̀ tó fi di aláǹgàn náà òjijì gbogbo ọdún tó fẹ́ lò láyé ẹ wo wàhálà ìdààmú tó ṣe nígbà tó wà tí ò yẹ kó wá ó wá gbégbèsè tí ò yẹ kó gbé ó wá di wèrè bó lọkùnrin ṣe jẹ́ sí ọ. bàbá adé orí mi ni. ọkọ rẹ. bẹ́ẹ̀ tó bá di wèrè bó o ló ṣe padà lọ́jẹ́ sí ọ. Ah, ọkọ mi. tó bá di wèrè ó lè máa fà á káàkiri pé ẹ wá wo wèrè ni mo fẹ́ o ẹ wá wo wèrè lọ́kọ mi o. ẹ mọ̀ tí lọ́pọ̀pọ̀n mọ̀ tí lọ́pọ̀pọ̀n kò dáa àtẹ́lẹwọ́ ẹni báyìí ó ní gbogbo ohun tá a fẹ́ jẹ́ láyé ló ti wà nígbà tá a wáyé a ti yàn pín lọ́rùn téèyàn bá wá sáré kádàrá tó bá sáré kádàrá lásáájú irú ẹni bẹ́ẹ̀ ó rí kodoro ọkọ rẹ yìí àfi kẹ́ ẹ sora yín papọ̀ kẹ́ ẹ wà lóṣooṣù ọwọ́ béèyàn bá fi ẹyọ gbálẹ̀ kan gbálẹ̀ onímọ̀ ṣùgbọ́n àgbájọwọ́ la fi sọ̀yà àṣírí kan ni mo fẹ́ fún yín lónìí tọ́ ọ bá ti jí lọ bá ọkọ rẹ níbi tó sùn sí kúnlẹ̀ ẹsẹ̀ rẹ méjèèjì kì í lókì rẹ̀ gbàdúrà fún kíwọ náà wàá máa fi tinútinú ṣe àmì àmì kó o sì mọ́ ṣe tó lòdì sí tíyàwó rẹ̀ mo nígbàgbọ́ pé láìpẹ́ láì jìnnà ẹ̀yin méjèèjì ẹ̀ dolówó ẹ̀ sì dọlọ́lá. bàbá wa ẹ mo fẹ́ kẹ́ bá mi bẹ ọkọ mi torí pé mo ti ṣe lẹ́ṣẹ̀ tó pọ̀ ọkọ mi ò sọ dáríjì mi kéwé ni ìgbà ìmọ̀ ni. famara famara famara famara. wàyí ìsọ̀nyò wò jẹ́ wàyí dì. ẹjọ́ máa wẹ ẹjọ́ ara yín. ó ti rí pọ́ ó ti rí pọ́ ó. sanyo òní dé leave mata o wàyídì wàyídì sanyo. ìfúnnáyà ọmọ ya o ya o ya o ani wédéwédéwédé sanyo ti dé o o o. wàyídì wàyídì wàyídì sanyo ti dé o o o. ṣebí ohun tójú ọdẹ rí lóko pọ̀ o. mélòó ni yóò máa rò nígbà tí yóò bá délé o. ọ̀jì ìpele gàwú lẹ́pà gàwú o. mọ́tò ajé ayé gbogbo wa kò máa ní takú o. ọlọ́run ọlọ́run kí gbogbo ṣiṣẹ́ ṣiṣẹ́ kó gbèrè o ọlọ́run ọlọ́run gbogbo ṣiṣẹ́ ṣiṣẹ́ kó gbèrè o. o ti rí pó o. o ti rí pó pó o. ọ̀gẹ̀dẹ̀ tó bá ti pọ́n. ẹ rọra fẹ́ sọ mú. ọ̀gẹ̀dẹ̀ tó bá ti pọ́n. o. wàyídì wàyídì sọ́yò. ìfúnnáyà wúmáyà o.